وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته afi ọpẹ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó ṣọ́wa di èní abẹ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó tó pawápọ̀ pẹ̀lú ìyọ́nú rẹ̀ kó má fi ìbínú rẹ̀ tó wákàá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ a ti wà nínú oṣù Dhul-Qa'dah nísìn ọ̀kan nínú àwọn oṣù mẹ́rin tí Allah subhanahu wa ta'ala ṣe ní oṣù ọ̀wọ̀ mẹ́ta nínú mẹ́rin tẹ̀lera wọn lọ́wọ́lọ́wọ́ ni ọ̀kan nínú wọn dá dúró ètò dádúró nu wọn òun náà ní oṣù Rajab àwọn tí wọ́n tẹ̀lera wọn wọ́n bẹ̀rẹ̀ láti zulqada zulhijja àti muharram nínú zulqada yìí a mà dájúdájú wípé ọ̀kan nínú òpó ẹ̀sìn ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìgbáradì lórí rẹ̀ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú rẹ̀ tó máa wáyé nínú ètò jẹ́ oṣù kejìlá zulhijja èyàn oṣù tí àwọn ẹrú ọba adẹ́dà máa ń kójọpọ̀ láti lè gbé ògo ọba adẹ́dàga Allah subhanahu wa ta'ala láti fi wá ojúre rẹ̀ àkójọpọ̀ tó jẹ́ pé kò sírú rẹ̀ láyé àfi ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó jẹ́ àkójọpọ̀ hajj àwọn kan ti ń lọ nísìn àwọn kan ti wà ní Medina àwọn kan ti kọjá sí Makka al Medina kò sí nínú pé iṣẹ́ hajj but ẹni tó wá látọ̀nà jíjìn tó lọ sí Mamlakatul Arabiyyah Saudiya fún hajj ah opportunity ni fún wípé kó pa gbogbo ẹ̀ pọ̀ kó fìyẹn ṣe ziyara fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kó dẹ̀ tún wá kó lo opportunity náà láti tún fi wá ládàkúnládàá torí pàápàá jùlọ òjíṣẹ́ ńlá Muhammad sọ̀rọ̀. bẹ́ẹ̀ náà ni èèyàn gbọ́dọ̀ ṣọ́ ìwà wò ló fi jẹ́ wípé kéèyàn tó jáde ńlé èèyàn gbọ́dọ̀ mọ àwọn ìwọ̀ kọ̀ọ̀kan láti fún àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní ọ̀wọ̀ ìkọ́ tí èèyàn bá mọ ìwọ̀ nǹkan àti fún un lọ́wọ́ kò ní síbẹ̀ torí pàápàá jùlọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gbà tó ń la haram Madina ó ní haram Madina ó bẹ̀rẹ̀ láti bí báyìí sí bí báyìí ẹnikẹ́ni tó bá dáadáa dálẹ̀ nínú rẹ̀ tàbọ̀ gba ẹni tó ń dáadáa dálẹ̀ láàyè tàbí tọba tako tayọ àlà ọba adẹ́dà kí ibi gbogbo ọlọ́run ọmọ ọba àti tàwọn màláìka àti tàwọn ẹni rè kò ní í ṣiṣẹ́ rè kan kí ọba adẹ́dà ọgbà lọ́wọ́ rẹ̀ dájúdájú bí ládàṣepọ̀ yìí bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ ṣọ́ àwọn ìwọ̀ ká bá a fi ọ̀wọ̀ fún un òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹni tó kírun kan nínú masjid òun masjid rẹ̀ ní Madina wọ́n fún ní ládá tó ju ìrun tó kí ní masjid míì lọ lọ́nà ẹgbẹ̀rún dájúdájú ìrun téèyàn kí ní masjid òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kìí ṣe kékeré ló fi jẹ́ pé a máa ń gba àwọn tí wọ́n bá lọ sí hajj nímọ̀ràn pé á kírun nulẹ̀ o gbogbo wákàtí márààrún yín ẹ máa kí nínú masjid òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tẹ́ bá ti wà ní madina tí bá ṣe pé kúbà lẹ lọ kí wá ṣe yẹn nìkan ètò fọkànbalẹ̀ jù fún yà ò ní wípé tó bá ti ṣe tí ó ṣe tán láàárọ̀ kó kúkọ́ rọra ẹ̀pà sínú masjid tí ìbá ṣe pé ó ní hájà fún oúnjẹ tàbá fẹ́ lọ gbọ́nsẹ̀ afẹ́lọ́tọ̀ tàbí nǹkan mi kọ́ máa fi ìyẹn kó fa ọba adẹ́dà fún wíwà tó jẹ́ kí ó wà nínú masjid yẹn lásìkò yẹn torí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹlòmíì tí wọ́n sábà máa ń ṣe nù kì í ṣe pé kéèyàn máa rìn ká afẹ́ra yìí afẹ́ra tó. àwa tí Allah subhanahu wa ta'ala àti ìpè fún wa ní opportunity pé ká lọ wíwà ń lé wa àwa náà ní ìwọ̀ tá a gbọ́dọ̀ fún àsìkò yìí torí Allah subhanahu wa ta'ala sọ yìí pé wa man yu'azzim sha'a'ir Allah fa innaha min taqwal qulub wa man yu'azzim hurmatullah fa innahu khayru lahu 'inda rabbih ẹni tí ọba bá bàrà àwọn ìwọ̀ tí ọba adẹ́dà láàlẹ̀ tọ́wá fún ní ọ̀wọ̀ n tó dáa jù fún un níwájú ọba adẹ́dànù àwọn tí ó jẹ́ tí ọba adẹ́dà bàbàrà yìí téèyàn bá fi ọ̀wọ́ rẹ̀ lọ́lẹ̀ ọ wà nínú ìpáyà ọba adẹ́dà ló fi jẹ́ sí pé nǹkan pàtàkì jù tá a gbọ́dọ̀ mú gbọ́ jù nínú àsìkò yìí ó ní ntí èèyàn bá ti ń ṣe tó yapa sí ntí ọba adẹ́dà fìràn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí èèyàn jáwọ́ ń bẹ̀ ìjáwọ́ wípé èèyàn ò ní padà sídìí rẹ̀ mọ́ tauba ọ pàtàkì bó ṣe pọn dandan fún ẹni tó ń lọ sí hajj bẹ́ẹ̀ náà ló pọn dandan fún àwa tá a bá wà nílé tí ọba adẹ́dà ó ti pè fún hajj kásìrìtì istikfar ẹ máa kún fún istikfar wọ́n bá dẹ́dà foríjì wa kì wá ṣe yẹn nìkan ẹ máa ṣe pẹ́pẹ́ ń fúrú fún ọba dẹ́dà pẹ̀lú àwọn ibadat èèyàn lè gba àwẹ̀ sadaqat ẹ máa pa lọ́lọ́ ẹ máa ṣọ́ ìwọ ọba dẹ́dà nínú àwọn nǹkan tí èèyàn ó ṣe ni wípé kéèyàn má fi àsìkò kéèyàn má fi ṣòfò nínú oṣù náà pẹ̀lú pẹ́pẹ́ ń furu fún ọba dẹ́dà kì í ṣe lórí àwọn tí wọ́n lọ sí hajj nìkan but àwa tá a wà nílé náà nínú àwọn nǹkan tí a ṣe ó ní ìpẹ́ra wa sákìyèsí lórí àwọn nǹkan tá a ti gbàgbé nínú ẹ̀sìn pé ká mú gbọ́ àti kẹsìrẹ̀tù dọ́à ẹ máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ nkiyad wa taslim li awamirillah ìjuwọ́ jùsẹ̀ fún òfin ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala láàrin èèyàn sí ọba adẹ́dà láàrin ara wa sí ara wa ìgbé ìbàjẹ́ jùlẹ̀ tí ọba adẹ́dà tó ṣe ní èèwọ̀ kágbéjù sílẹ̀ gbogbo àwọn nǹkan yìí ó ṣe pọn dandan lórí ẹni tó ń lọ hajj ó pọn dandan lórí àwa tá a wà nílé náà ọkàn pé ti àwọn alahaj ó yàtọ̀ ni torí gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlọ sọ ó ní alhujjaj wal umar wafdullah àwọn tí wọ́n lọ tí wọ́n wá fún hajj tàbí àwọn tí wọ́n wá fún umrah ó ní àlejò wọn ọlọ́run ọba ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlejò ọba adẹ́dà ni wọn ọba adẹ́dà ké pè wọ́n wọ́n jẹ́ pé ọlọ́run ọba torí pé wọ́n jẹ́ pé ọlọ́run ọba yìí nǹkan lè fọ́jìn amic láti àwọn òpópónà káàkiri tó jìn wọ́n náwó wá wọ́n nára wá wọ́n fi tayé lẹ̀ wọ́n wá jẹ́ pé ọba adẹ́dà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ yìí pé dàáhùn dàáhùn fàájàbò gbogbo tí wọ́n bá tọrọ lọ́wọ́ rẹ̀ yóò fún wọn abẹ́bá dẹ́dà gbogbo àwọn èèyàn wa tí wọ́n mùsùlùmí tí wọ́n lọ sí hajj ní ọdún yìí kí ọba dẹ́dà má ṣàṣe ní rọrùn fún wọn kó dẹ́ gbà lẹ́sìn àwọn tí wọ́n ti lọ́nà kọ́ mọ́ dáa ló wọn láyà àwọn à ń rọ gbogbo ẹni tó ń lọ àti gbogbo àtàwọn alẹ́ náà dùá lọ́pọ̀lọpọ̀ kí ọba dẹ́dà kó má ba tiwa jẹ́ ń bẹ̀ kọjá tiwa dá ń bẹ̀ bá tún àwùjọ mùsùlùmí ṣe orílẹ̀ wa ẹ̀dẹ́ nìkọ̀ọ̀kan wa kí ọba adẹ́dàá ọmọ da ìlú wa rú kó má da tiwa rú ń bẹ̀ kó bá tó kó tó tiwa dá gúnrégé ń eléyìí pàtàkì ní gbogbo ìgbà ìwọ ni tí gbogbo wa tá a gbọ́dọ̀ pé ẹni tó bá fẹ́ paléyà tí oṣù léyà bá ti yọ tó ti lé wọ́n fẹ́ kí gbogbo àǹgé kanna àǹfààní abíyá àǹfààní abẹ́ àǹgérun orí kó fìtì dìgbà tí ọba ṣètò paléyà. ó jẹ́ nítorí pàtàkì nínú súnà na náà Muhammad sallallahu alaihi wa sallam àwọn tí wọ́n bá fẹ́ palẹ́yà àti sọ́sẹ́ yìí wípé kì í ṣe dandan kó jẹ́ pé àgbò nìkan tí àgbò bá fẹ́ tó bá fẹ́ nira jù ẹ̀sìn Islam ó wà ní pẹ̀lú dẹ̀kùn a lè dáwọ́jà pa ràkúnmí tàbí màálù àsọjẹ ni ọrọ wípé ọlọ́run mú lówó màlúù paléyà kò sínú ọ̀rọ̀ èèyàn mélòó ni fún màlúù kan èèyàn méje ọ̀rọ̀ tí màlúù kan bá méje ara wọn yóò rọrùn ju àgbò kan ṣoṣo tí pè ní lọ. àgbò tí wọ́n arágbò tó tí wọ́n 100,000 definitely ẹran màálù dẹ̀ tún pọ̀ ju yóò pọ̀ ju tàgbò lọ so ìdẹ̀kùn yìí ti wà ńlẹ̀ tí ọba adẹ́dà ti fi fún wa tọ́kàn bá fẹ́ nira ká drop sí kejì ẹnìkan lè dá màálù kan pa bó ṣe jẹ́ wípé ẹnìkan ó lè rago méje kó pa okun fáwọn èèyàn láti ṣe ìsàn tàbí kó kóra lódindi kó fún àwọn èèyàn nínú nǹkan tá a lè ṣe ni níta bá rí wípé ó fẹ́ ni àwọn èèyàn kan lára ọlọ́run kẹwàá pẹ̀lú èyí tó tún lékún díẹ̀ a lè rà á ká fi tọrọ fún àwọn èèyàn láti ṣe dáadáa nínú àsìkò yìí kíọba dẹ́dà kọ́mọ́ dáadáa lò wá láyà kó gbà lẹ́sìn lọ́wọ́ a mọ̀ yìí pé àwọn àbéèrè ti pọ̀ lórí tó ti ń wá sẹ́yìn àníkà fún wa ní fúrúsọ yìí àwọn àbéèrè yẹn ká ká mú àwọn àdáhùn rẹ̀ wá gẹ́gẹ́ bá àwọn afáṣẹ́ ṣàlàyé rẹ̀ ti àwọn alálàájì ìjókòó hansa ó wà fún wọn ní ẹ̀yìn zuhur títí wọ asri gbogbo bá a ṣe máa rìn ní ọ̀hún tí kò fi ní ní wọn lára kọ́ làwọn bá kó fi rọ̀ wá lọ́rùn kó lè gbà lẹ́sìn lọ́wọ́ náà. clearing that in case any about today. Now, Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah. four, five, six. Number one. Asalaamualeykum Nàìjíríà. Wa aleykum salaam. Ìbéèrè náà kọ́ ni pé ájì tí a máa ń ṣe kí ni minimum day tí èèyàn lè fi lè ṣe torí pé àwọn kan máa ń lọ ní bóyá bí ó bí ìjọ mẹ́ta àbí ìjọ eh, mẹ́rin sọ́dún wọ́n tẹ̀ tó náà rí ájì yẹn minimum tó máa fi ń ṣe mọ́sálásí tí wọ́n kàn ti kí jámù tẹ́lẹ̀ ṣe àwọn míì tí wọ́n fẹ́ tún un tí wọ́n ti kí ní jámù tọ́bẹ̀ kí ṣé wọ́n láǹfààní àti pé ẹ̀yìn eh, azan. mọ́sálásí rú èwo mọ́sálásí tó ní standing imam àbí tó jẹ́ mọ́sálásí tólúkálùkù bá ṣáà ti wá bí mọ́sálásí ojú ọ̀nà mọ́sálásí gáréèjì mọ́sálásí ọjà tó jẹ́ pé tí wọ́n bá ṣáà ti rérò ni àbí mọ́sálásí tó ní. ìmáàmù tó jẹ́ pé tọ́ni ìmáàmù. Ah! ilé tọ́ni ìmáàmù. lábà kí òun jẹ́ ti pe àdáhùn tí wọ́n ti kí jẹ́ mú wọn ẹnìkan ọ̀dọ́ tí wọ́n tó léèjì tó jẹ́ pé ọ̀daràn ni kọ́ wá tún sọ wípé òun tún ṣe àdáhùn minimum days fún hajj kò sí minimum days ju yí pé ìgbà tí àwọn ètò téèyàn fẹ́ ṣe iṣẹ́ téèyàn fẹ́ ṣe lọ́hùn tó bá ti pé torí tí òjíṣẹ́ fún Muhammad sallallahu alaihi wasallam tó sọ jù ní wípé téèyàn bá ti parí iṣẹ́ àjìtàn kọ́ máa ṣe alápáǹtìtì bọ̀ ńlé ó lè tó dáa jù nínú iṣẹ́ àjìnà tá a bá ti parí ní táǹṣe tán téèyàn tètè máa sábọ̀ ńlé torí ó ní ìrìn àjò fúnra rẹ̀ ìgégé ni nínú ìyá ọlọ́run ọba ìyẹn is stressful ó ní kí máa kọ dí oúnjẹ tẹ́ ẹ dún ní má ẹ̀ní rí jẹ oorun kò ní wá geere bí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni nǹkan mímu nítorí náà tẹ́ ẹ bá ti parí ń tẹ́ ẹ lọ ṣe ẹ tètè máa bọ̀ ẹ tètè máa bọ̀ nílé advantage tá a rí ń bẹ̀ ni wípé kó tó di wípé bẹ́ẹ̀ wọ́n wà di pé yóò sọ ó máa rí ríkúrì ìwọ náà wà máa sọ̀sọ́kúsọ àwọn nǹkan tí ò yẹ kó ṣe ọ máa ṣe tó fi wá kó sínú tí ò yẹ kó kó sí tó ti dáa jù wípé tó o bá ti lọ ṣe tó fẹ́ ṣe pápápá kó máa bọ̀ tó ti dáa jù. Now. Number two. Salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatulahi wa barakatuh. Naam, ìgbà tí ẹ ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹn, ẹ sọ̀rọ̀ nípa pé àwọn ìbádà tó yẹ kí a máa ṣe nínú oṣù yìí. So ẹ mẹ́ṣọ̀ nípa àwẹ̀ gbígbà. So mo wá fẹ́ béèrè pé ṣé àwẹ̀ míì wà tá a lè gbà lẹ́yìn pé bóyá Monday, Thursday, then. Uh, thirteen fourteen fifteen of uh, every lunar. lọ́ba ti yapa sí àwọn àsìkò tí òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ní àlégbàwẹ̀ tàbí ká dàgbà anytime lèyàn légbàwẹ̀. ó ní asọ́wọ́mú fìṣìtá alghanima tubarida àwẹ̀ nígbà tí eh, eh, wẹ́dà tó bá tutù ó ní ìfà tutù ni. kí sí opportunity àsìkò yẹn because wọ́n bá bẹ̀rẹ̀ àwẹ̀ láàárọ̀ báyìí tí ìgbà mọ́gìrìbó fi tó ó tẹ̀ ní fìlì pé òun gba nǹkan opportunity nù kó tó dìgbà tí gbogbo ẹwà gbóná jejeje tó yẹ pé àti gbà àwẹ̀ wá aago mẹ́wàá gan yóò fẹ́ níra. jazakallah khairan náà ìbéèrè kejì ni pé wọ́n máa ń àwọn tí wọ́n máa ń pe àwọn kan ní tó bá ti lọ sí tó hajj tó bá dé tó bá ti wá dé sí ìlú wọn wọ́n máa ń pe wọn ní alhaji so mi ò mọ bóyá ó tọ̀nà bí àbí kò tọ̀nà bẹ́ẹ̀ then ẹ̀kejì nínú ìbéèrè náà ni pé àwọn èèyàn máa ń lọ sí hajj ìgbà míì wọ́n máa ń lọ bí ẹlòmíràn wọ́n máa ń hákùn pé wọ́n máa ń lọ ní ọdọọdún tí wọ́n á bò pé bóyá ọlọ́run ọmọlé ẹ̀mẹ́wàá ọ̀sán pé àwọn kan dẹ̀wà náà mùsùlùmí tó ṣe pé wọn ò tẹ̀lé wọ́n jẹ̀rọ láti lọ wọn ò tẹ̀lé lọ ẹyọ kan mo rò pé bóyá ṣé tí instead of pé ètò jẹ́ ọ̀rọ̀ yàn ni pé kí wọ́n bá lọ ẹyọ kan ló jẹ́ ọ̀rọ̀ yàn yàn that is ẹni tí ó bá ní kàfà ẹyọ tó jẹ́ ọ̀rọ̀ yàn lé gbogbo mùsùlùmí lórí pé at least kó lọ ẹyọ kan wẹ̀ bọ́t náà gbogbo ètò òkú fi ń lọ bóyá ẹ̀mẹ́wàá ẹ̀ tó bá kúkú fi yẹn tí wọ́n fi ṣe sáràkà fún àwọn tí ó yẹ fi. ṣé nasu orí nasu láti sọ ni. tó aláwọ̀ alam yóò. barakallahu fi. so òjíṣẹ́ lásìlá aláṣálàm ó mú ọ̀rọ̀ wá ọ̀rọ̀ náà bá wá nínú hadith kudsi ẹrú mi tí mo kẹ́ pẹ̀lú àlàáfíà àti ọ̀rọ̀ kò tọ́ sí kó lò ọdún márùn-ún kó má ilé mi wò tó ń wípé tí a bá ní mìíràn tó dẹ̀ ní agbára within five five years ó yẹ kó máa lọ rí hajj so ti that is one two tíyẹn bá ti mú tà kọ́kọ́ kúrò ìyẹn ọ̀nà yẹn nìyẹn èyí tó bá tún mú kúrò lẹ́yìn rẹ̀ náfìlàní tí ọ̀fẹ́ recommend nísìnyí wípé àwọn tí wọ́n lọ ṣe náfìlà yẹn kí wọ́n fi náfìlà àwọn lẹ̀ kí wọ́n máa pín fún àwọn lẹ́yìn ìwádìí ààrẹ yìí kìí sọ̀rọ̀ yẹn lé wọn lórí opportunity ni olúkálukú mú ẹni tí ọlọ́run òpè ò lè lọ ẹni tó dẹ̀ lérò wípé yóò lọ tọ́lọ́run bá pé yóò lọ sọ̀hánàlà ah, ọmọ ìyá kan bàbá rẹ̀ ó jóná na ó ní ìdásà náà débi pé kò lè rìn mọ́ wọ́n lè ti san wájú. wọ́n wá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ṣà ń kádùn òun àwọn pé ṣé torí tájì lẹ́ fi ń kádùn òun lọ pẹ̀lú ògùn bó ṣe ń sọ lẹ́lẹ̀ ó sáfi sọ́kà subhanallah ìgbà tó bíi ọjọ́ flight rẹ̀ máa gbéra àlàáfíà ìdé tó jẹ́ pé àwọn tí wọ́n ń wà láyìíká rẹ̀ gan wọn gbádùn tó ọlọ́hàjì yẹn ó dín kó tó wá kú about a month or two months later tó ti hajj dẹ̀ lọ́sẹ̀ tó kú Allah subhanahu wa ta'ala pé ni wọ́n máa mọ instant kan wá gbogbo gbà mọ̀lẹ́hàkídé ni ti mamlakta Arabia ti Saudi àti tẹ́lẹ̀. Office Cultural Attaché of Saudi Arabian Embassy, my direct boss. Ọ̀rẹ́ rẹ̀ jẹ́ manager Saudi Airlines, bàtú fi wọn Kano. Bàbá kan ní gbogbo gbà, Quran ní wà lọ bá ọ̀gá èmi náà fẹ́ lọ hajj ọ̀gá ní fẹ́ lọ hajj ṣé ó fún ní àkàrò bí ẹgbẹ́dá sí yàrá pàjà ní Kánò lọ́wọ́ wípé ṣé ìrìn àjò ẹgbẹ́dá sí Kánò ló pè ní o ní passport o ní visa o ní kíní o ní kíní kò sí ètò níbẹ̀. ọwá jí lọ́sàn gangan àwọn èèyàn lọ sáájì wọn náà lọ fẹ́ lọ sáájì bàbá ìgbà tí ó sọ̀rọ̀ ó ní aláwẹ̀ kéènì ọlọ́run ó mú mi lọ ọ̀gá ní ṣé mo lọ́lọ́run ò ní mú ọ lọ ni èmi mọ́kòókò sí mi lákò ọlọ́run mú ọ lọ mọ̀nà chairman manager Saudi Airlines wọ́n wá ń lọ́wọ́ ọ̀gá yìí pé ẹ ṣekú mọ́tò kú pé kí ó ní àbúròrí kò ní passport kò gba visa kò sí kankan kò ní ticket kò ní kankan ó wá dé lójijì nísìn ó lóun fẹ́ lọ sí hajj. <laughs> ṣá mọ́nẹ́tà Saudi Arabia ni wọ́n fi mọ̀ṣíkìlà yáà ní hóṣì wọ́n kò sí wàhálà wọ́ wọnú plane wọlé ọ̀dẹ̀ wọnú plane sọdẹ́kùnì ọlọ́hàjò bọ̀ láì gba visa láì ní passport láì ní òsì kankan tó dé ọ wá lọ fíìsì ọ̀gá ṣé bí mo léyìn ọlọ́run ọ̀bọ̀ mú ọ mú mi lọ ọ̀gá ní ṣé mo wá bọ̀ jiyàn so ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so kí ló ṣẹlẹ̀ ọlọ́run pè ní àsìkò tó tó lọ ní ọlọ́run that is it so that òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní al-umra ila al-umra kafaratu lima baynahuma umra kan sí kejì yìí máa pa ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin wọn rẹ ani utlub ar-rizqa bil-umra ẹ fi umra wá ọrọ̀ tó túmọ̀ sí pé a lè lọ umra léraléra nù ó ní al-hajj laysa lahu jaza illa janna ọ̀kọ̀mọ̀kọ́ nàbí sallallahu alaihi wasallam hajj tá a ṣe ní bó ṣe yẹ ká ṣe tá a dẹ́ṣẹ̀ nù rẹ̀ tá a dá ṣáláà tá a máa ń ṣàlàyé fún àwọn ọmọ ìyá wa tó ń fẹ́ lọ a máa ṣe gbogbo àwọn àlàyé ìnira wà ní torí ìyẹn ti kú òun lé kódà tó bá ń pé torí is omúyàwó lọ most cases ẹ jà lórí issues àwọn nǹkan tí ò ju kéékèèké lọ kí ló dé fa stress ni ẹ̀kan ìjà bákan ọ̀kan nínú àwọn ọ̀yà láti tẹ́ǹtì àdán àti àwọn wọ́n fún àwọn aláàdé ibi tí wọ́n ti jù nítọ́padà pa wàhálà yẹn rẹ ni ó ń gbà sọ fún ìyàwó rẹ̀ pé ṣe ọ̀gá yín la fẹ́ lọ díìlì pẹ̀lú nìsín nígbà mo bá díìlì pẹ̀lú ọ̀gá yín gbogbo wàhálà tó ń fa gbogbo ẹ̀rẹ́ parí fún ẹ̀sìn so it's stressful but tó lè máa mú kí ó rọ̀yàn lọ́rùn náà ni wípé ká máa wo ẹni tá à ń bá nájà ká máa wo àwọn ariwo ọjà yẹn pàtó pé ah n tá à ń ṣe gẹ́gẹ́ bí ẹ máa ṣàlàyé fún àwọn ọmọ ẹ̀yà wa each step tá à ń gbé ó níye ládá téèyàn fi gbà each stress tí èèyàn ń go through ó ní ẹ̀sán tí yóò fi gbà níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kò sí tí ó kọ́ dí ẹni tó ti lọ hajj kó ń continue kó máa lọ kó máa lọ kó máa lọ kò sí tó kọ́ dí but àkọ́kọ́ tó lọ yẹn lọ́ràn yẹn subsequent one tó ń lọ náfìlà ni káwa máa fojú wò ó pé ẹ ti pẹ́ pọ̀ jù ò ṣe é aláwọn sàbí tí wọ́n lọ tààtì aláwọn sàbí tí wọ́n lọ fọ́tì adẹ̀rú mi tó lọ jù bẹ́ẹ̀ lọ wọ́n lọ fọ́tì hajj hajj méjì ọ̀sán ṣe é ṣe lọ́dún kan náà so ń lọ ọgọ́rọ́ wọn sì wẹ̀ omi nu wọn trek ni omi nu wọn gun bí ràkúnmí tàbí kíní you know stress so ẹ ṣe ìpẹ́ di ọ́dà àwọn tí wọ́n pé àwọn tó lọ sí hajj tó ń dé tí wọ́n máa ń Ko ko wá encourage ọgbọ́dọ̀ pè mí ní alhaj ẹni tó bá ti lọ hajj tó dé kó jẹ́ kí ìlọ hajj òun reflect nínú ìṣesí òun ìsọ̀rọ̀ sí ìṣesí àti ìròrí rẹ̀ torí wípé kí ni ó ti di àkíndí so gbogbo ń tí yóò jẹ́ kó wá rí. ìbínú ọlọ́run ọba tàbí kéèyàn orí ìbínú ọlọ́run ọba látara rẹ̀ ó yẹ nípìnlẹ̀ ẹni tó bá ti hajj dé torí wípé nígbà yẹn nílùú kan ó lè jẹ́ pé ẹnìkan ṣoṣo ló lọ hajj ní gbogbo tí wọ́n bá fẹ́ rí ní hajj tàbí torí wípé kí ni ẹni hajj ó ti di àtúnbí ẹni tó jẹ́ wípé ó tó dúró fún yàn ìgbìyànjú tí gbogbo ẹni tó ń lọ sí hajj kò ṣe lọ kí ó jẹ́ kí ṣe sí òun àti sọ̀rọ̀ sí òun àti ìròrí òun láwùjọ kó kí wọ́n fi nàkàtà jọ́mbó lọ sí hajj dàn kí ló dé tó fi ó mà ti di èèyàn gidi ó ti dàtúnbí ó lọ sí hajj kì í ṣe wípé kí ẹ̀ wá dé kó wá sọ pé òun kàn ń pa bó ti di alhaji ẹ alhaji ni kẹ́ máa pè mí nísìnyí o pé yẹ ò sí nínú bí mùsọ́lì náà ni ẹni tó kí mùtá nísìnyí sí á máa pè mùsọ́lì tàbí mùsákì ẹni tó ti ṣe tó ti yọ zakaka sọ pé torí ó lè fa ríà tàbí súnmà ó lè fa ṣíárì ni tó jẹ́ pé ó lè bá ṣe yẹn jẹ́ but other than that kí yẹn yẹra fún àwọn ọrùn kan bá ahsan lahu. náà alaikum warahmatullahi wabarakatuh. ọkọ sọ̀rọ̀ àǹtí lọ́wọ́ káàtó. tí mo fẹ́ bẹ̀rẹ̀ ní lórí interest. náà. ẹni tí hausa fi interest nínú account ẹ̀ tí wàá hàn pé báwo ló ń ṣe lè ṣe iye tẹ́lẹ̀ fi síbẹ̀ kò ju bíi thirty naira àbí twenty naira lọ ṣé ó lè mú twenty naira nínú àpò ara ẹ̀ kó fi nà dànù báwọn pàṣẹ ní ká máa nà dànù àbí kó lọ gba twenty nine direct nínú àkáǹtì ẹ̀. kan tí wọ́n ti fẹ́ ṣe tí ò ní gbà tí wọ́n bá ti ṣáàjì ẹ̀ ni wọ́n fi sọ wípé tí wọ́n bá ti ṣáàjì sí máa tó bá ní kó òun filẹ̀ wọ́n bá náà kóun gan ma gbà ná directly kó consume kó consume àwọn tí èèyàn lè ṣe tí è ṣe pé yẹn ẹ̀spẹ̀kì ládàá tí è ṣe nǹkan ìbádà owó ọlọ́dẹ àdúgbò àwọn oríṣi nǹkan máa contribution sí àbí wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe nǹkan tó yẹ pé àti mùsùlùmí àti kòfàr papọ̀ lé lórí tí ì ṣe nǹkan ìbádà directly ni wọ́n sọ pé ó lè nà lé lórí wọ́lá àlẹ́ because ó ti di level tó jẹ́ pé ó gbá ó gbá n tó ń sá fún wàásù kò Ah. àfi tó bá yẹ kó specifically pé ká charge interest ah, that's a different thing. now alakosola. sàlámù. alakosola. tó bá jẹ́ pé owó yẹn ó pọ̀ díẹ̀ síyàn lè fún bí abí ọmọ ọmọ aláìní. ọmọ òrukàn. ọmọ òrukàn. bẹ́ẹ̀ni. ìkejì. bọ́dù kí n ṣe pé èèyàn retí wípé èèyàn fi zaka. Na. ó wá ìkọ́nà àwọn ẹbí òun kò ní ṣúlè yẹn zakafẹ́ nìyẹn. Ah, ọ̀ràn yẹn ni aláìní náà ó wà nínú àwọn tí wọ́n yẹ ká yọ zaka fún tá a bá wá yọ zaka fún ẹ mọ̀lẹ́bí àfi òkò kan pẹ́ẹ́ pípọ̀ a yọ zaka àtúntún ẹbí ṣe tọ́wá jẹ́ ẹbí mọ̀lẹ́bí tí ò gbà tèèyàn ó kò kò gbà tèèyàn àtọ̀ you tún fi kó ẹbí mara sí afdalus sadaqa lèdè rahmi alkashi rahmi alkashi èyí tó dáa jù nínú zakat tí yẹn ń give tàbí sadaqa ó lè tí yẹn ń fún mọ̀lẹ́bí tí yẹn mọ̀ wípé kò ró dáadáa kàn yàn bọ́dẹ̀ yẹn fún èyí kì í ṣe torí wípé èyàn ń retí dáadáa lọ́dọ̀ rẹ̀ níbo tí yẹn fún nítorí kó tọ́ sí ó dẹ̀ tún jẹ́ òjíṣẹ́ náà sàn fúnra ní sadaqa tó dáa nìyẹn so yẹn lè fún náà wa alaikum salaam. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí ni kí ni pọ́ìntì tí wọ́n fẹ́ fàyọ́ ń bí yàn wípé kó má gba ètò wa lọ́hùn yẹn ni kò sí bí òṣèlú ìgbà inú àkàǹtẹ̀ lọ bóyá kò ní time ó wá yọ owó tó ní lápò nígbà yẹn ó fi ṣe pé ọ̀hádẹ̀ lọ gbà lítà. n tí mo hmm. understand from tọ́ni kan pé bí alákòjú ń sìn tó ní bí a bí five hundred thousand l'account bí a interest bí a assuming mi mo bí máa ń tó bẹ́ẹ̀ bí a thirty thousand lọ fi sórí owó yẹn. bẹ́ẹ̀ni kò lè tó báyìí. èmi náà ti mọ̀ tẹ́ fi. five thousand gan yẹn lè tó lè tó. mọ̀ tẹ́ fi bu ni ó fi ká sínú kébíyà five thousand ni owó tó lé lórí. Ah. òróǹro ẹran náà òróǹro náà ni díẹ̀ náà ni wọ́n rà fi sínú ẹran kò sí jẹ kò sí. so now ó wá ó wá ó kàn gbé five thousand tẹ́sọ̀ yẹn ó wá rẹ̀ ní tó ní bùkátà ó wà pé àyè tó ń ṣe máa lọ fi gba owó ìjáde láti fi tètè bí àbùkátà yẹn ni kí n kúkú fún ní five thousand lọ́wọ́ mi tó mọ̀ pé owó tó wà ní interest yẹn ni mo ti ná so kò ní jẹ́ pé ti ń ṣẹ̀ tó ní mo lọ bí àwọn tó fẹ́ fi ṣe gan-an ó ti bọ́ not pé kò ń ṣe ti báǹkì ni mò ń ná tàbí mi ná owó yẹn náà ni but láti kí nǹkan yẹn lè bá fẹ́ni tó fẹ́ lò kí n fún lọ́wọ́ mi ń sìn so èmi ni mo lówó tó wà ń báǹkì. ok ṣé ń tẹ́ gbà lérò nìyẹn náà ó mú sáwọn ìgbà ṣe ìbéèrè tèmi ní pé tó ní mo rí pé ọ̀rọ̀ ẹ̀ dá ń lọ́bà kan kan ní ìmọ̀ fáìlà tí wọ́n fẹ́ dá mú bẹ̀. àwọn mùsùlùmí tán bóyá wọn outside Nàìjíríà àbí bòmí náà. àwa mùsùlùmí àwa mùsùlùmí. akiri dáadáa èèyàn máa ń pè nǹkan dáadáa mára rẹ̀. àwa mùsùlùmí tó tí wọ́n gbalẹ̀ wọn tó bóyá ara wọn tí wọ́n ṣe mùsùlùmí tó ṣàgbalẹ̀ wọn so wọ́n dẹ̀ wọ́n wà involved in struggles láti rí pé àwọn reclaim wọn. ọ̀rọ̀ Palestine ló ń sọ. bẹ́ẹ̀ sà Palestine bẹ́ẹ̀ sà. tó affect gbogbo mùsùlùmí lágbàá ọ̀rọ̀ Palestine náà. ok sà bẹ́ẹ̀ so àwọn àmọ̀mọ́ ń jà láti gbà padà so ṣé wọ́n filẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni torí gbogbo struggles wọn ó involved in several deaths. kọ̀sán tó pé wọ́n filẹ̀ fún wọn approach tí wọ́n gbà ṣe é ni gbogbo àwọn èèyàn sọ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n láwọn ń jà fúnlẹ̀ yìí tó bá rí wọn ò ní rí àpẹẹrẹ ẹ̀sìn kankan lára wọn tí wọ́n sọ ni wípé kí wọ́n di ẹ̀sìn mú kí wọ́n sáde ọba adẹ́dà kí ó lè fi ṣe é gbà tí ọ̀gọ̀rọ̀ àwọn afáǹsọ ni you know but wọn ò ní wọn ò lè fi nǹkan àwọn níbi tí wọ́n ń gbé ni tẹ́ pé ọlọ́run fún wọn ṣé tí wọ́n bá kú mẹ́rin bó ló fẹ́ kán lọ kán lọ máa jẹ́ àjòjì ní ìlú onílù wọ́n lè fi wọ́n lẹ̀ fún but approach tí wọ́n gbàgbà là ń sọ ṣé tí wọ́n dún ní mẹ́sìn kí wọ́n dúró déédéé kí wọ́n máa jà lórí ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìlànà ẹ̀sìn kì í ṣe wípé a ṣe anyhow rárá tó tako bíi demonstration ló tako kájà anyhow torí Islam ti gbé kalẹ̀ bá ṣe bá ṣe gbà nǹkan wa tíjọba bá fẹ́ ṣe wa bá wa fa wàhálà lórí iṣu ìwò lágbára tí wọ́n bá ń wò pé ah ẹ̀rùjẹ́ akókó fa ìjọba ìbolẹ̀ ah wàhálà ló fẹ́ fúnra rẹ̀ tó ti yẹ báyìí nísìnyí but ọba a ní àwọn means à ń bẹ ọba àdákẹ́ à protest. àdákẹ́ à ń dúni má Allah subhanahu wa ta'ala ọmọ bí wa ṣùgbọ́n tó bá ní òun fa wàhálà ẹ̀mí ò lọ sí ọgọ́rọ̀ nǹkan ní in the end yóò wá fe ma túmọ̀ sí pé ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ṣojú ọ̀nà ẹ̀sìn ló ń jà fún àbíkínni gbogbo nǹkan mùsùlùmí sì wẹ̀ ó dá lórí ọ̀nà ẹ̀sìn tọ́lá jábọ̀ láti ọ̀dọ̀ àwọn ọmọ ìyá lóbìnrin ẹni yìí ní tẹ́lẹ̀ òun ò kí ń kúnlẹ̀ fáwọn òbí òun pé wọn dẹ̀ kí ń complain ń pé wọ́n ti wọ́n ti mọ̀ ọmọ òun bẹ́ẹ̀ ń mm. pé ṣùgbọ́n láìpẹ́. ṣé wọ́n máa máa bẹ́ẹ̀ wọ́n ti. pẹ̀lú àlàyé ni àbí wọ́n kàn dá sí lágbádá. pẹ̀lú tó padà sọ ó ah. dàbí pé àlàyé yẹn ò kúná tó lọ́wọ́ sàlẹ̀ mi mọ̀ bóyá ṣàlàyé bí o ṣàbọ̀ tó bá tẹ̀ ẹ̀jẹ̀ kó ṣàlàyé gan-an bí fàlàyé yẹn ò kúná tó because ó padà ṣàwọn àlàyé kan sáré ó ní ó wá ló wá dé láìpẹ́ yìí àwọn fọ́tò tóun ti yà sẹ́yìn tẹ́lẹ̀ torí òun kì í ya fọ́tò mọ́ báyìí kò sọ àwọn fọ́tò tóun ti yà sẹ́yìn òun wá kó wọn jọ ló bá destroy gbogbo ẹ̀ so orípa fọ́tò bí ó yá ni bóyá ó sún ni mi mọ̀ ó lọ́wọ́ ṣàrí orípa fọ́tò yẹn lọ́ba lọ́ba ń pé aya ń sìn ìwọ náà ní gbogbo sẹtífíkẹtẹ tó gbogbo ẹ ló fẹ́ sun pé ìwé nǹkan burúkú ni nígbà tó ti ń ya fọ́tò díẹ̀díẹ̀ ni wọ́n máa graduate lóso olówó fi di pé wọ́n ní lọ́wọ́ ṣe wàá mú revisit ọ̀rọ̀ ìkúnlẹ̀ yẹn ń pé ó ti ẹ̀ kí ń kúnlẹ̀ gan kankan gbá òun lọ́wọ́ ṣe àtọ́ di issue ó lọ́wọ́ ṣe àṣàlẹ̀ fún pé ẹ̀sìn ní kíní kankan kan wá ní rárá pé ṣé ohun tó ń sọ ni pé gbogbo àwọn tó bá jẹ́ family members tí wọ́n kì í ṣe mùsùlùmí ò ní kúnlẹ̀ fún wọn kankan ló sàsọ de ràn tó mọ́ òun lọ́wọ́ ń pé wọ́n ní àwọn máa ṣe gbogbo ohun táwọn lè ṣe láti rí pé ẹ̀sìn tó ṣẹ̀gbà yìí ń pé àwọn kọjí pé kó máa bá ẹ̀sìn burúkú tó ṣẹ̀gbà yìí pé káwọn ṣe ògùn táwọn láti tọ̀pẹ̀ ó wá ní kẹjọ pé kí ẹ fóun ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ẹ̀rí lórí ohun tó kọjí ìkúnlẹ̀ kíni nínú Islam. Ah. wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàlàsàlàm tá a bá pàdé ara wa ṣé ká wólẹ̀ fúnra wa ni ó ní ara ṣé ká dì mọ́ra wa ni ó ní ara kí ni ká ṣe ó ní ká fúnra wa lọ́wọ́ tá a bá pàdé àgbàlagbà àgbàlagbà ní ọ̀kọ̀ọ̀kọ̀ ọmọdé ní ọ̀kọ̀ọ̀kọ̀ sálámà náà tó náwó kìí ṣe pé ọmọdé ní ọ̀wà máa struggle ọwọ́ pẹ̀lú àgbàlagbà ọmọdé ní ọ̀kọ̀ọ̀kọ̀ sálámà sàgbàlagbà assalamu alaikum àgbàlagbà ọ̀dà pẹ̀lú sálámà yóò fún un ní ọwọ́ ẹni tó bá wà ní nǹkan ọ̀gùn orí nǹkan ọ̀gùn òní ọ̀kọ̀ọ̀kọ̀ sálámà sí ẹni tó bá wà lẹ̀ àwọn tí wọ́n bá pọ̀ àwọn ni wọ́n kọ̀ọ̀kọ̀ sálámà sí bí ó ṣe wá ní ẹsẹẹsẹ nìyẹn ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí gbẹtọ́dọ̀ rojú nítorí yẹ kó ṣe nípìlẹ̀ lọ́wọ́ à ń ṣe nígbẹ̀yìn tó bá jẹ́ pé ó ti ṣe nípìlẹ̀ ìdí tó ń fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí ó ń ṣe àlàyé rẹ̀ ni wọ́n ó ti máa fọ́lò yóò dẹ̀ rọrùn masana jẹ́ kí n fún yín ní example ọmọ ìyá wa fẹ́ ọmọ ní east Ìgbò ló fẹ́ ó bẹ̀rẹ̀ sí borí ó gba Islam ọkọ rẹ̀ ó mú lọ kí àwọn òbí ẹ̀ chief ní bàbá rẹ̀ nílùú wọn wọ́n rọ ọmọ wọn tí ń borí ìyá fẹ́ faraya bàbá ló pe ìyá sákìyèsí pé hmm, ọmọ wa ni lóòótọ́ bọ́sọ́ rí i pé ó ti fẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí òun náà ti ń ṣe islam so bí wọ́n ṣe ń ṣe nínú ẹ̀sìn wọn ló gbọ́dọ̀ ti ṣe gbogbo àwọn ìṣesí kọ̀ọ̀kan ó yàtọ̀ tí a bá fẹ́ protest bàbá tó jẹ́ chief tó yẹ kó yẹ kó demand gan ní sọ pé hmm, já technique pẹ̀lẹ́pẹ̀lẹ́ o sọmọ yìí o tó dún ọmọ wa ní lóòótọ́ but ó tún kò í ṣe ara wa mọ́ nísìnyí látara yìí pé kí ló fà á àgbọ́yé tí bàbá ní àti bí ọmọ yìí ṣe gbé kalẹ̀ fún bàbá rẹ̀ nínú àna ọba dẹ́dà kò pẹ́ rẹ̀ kojú bí ọdún kan lọ ọmọ ìbá bẹ̀rẹ̀ sí bójú wọ́n ní nǹkan ṣe ní agbègbè wọn ọkọ ò ní choice but láti lọ pẹ̀lú rẹ̀ bó ṣe jáde báyìí tí màmá mọ̀ pé ọmọ òun obìnrin naturally ó ti wà sentimental pẹ̀lú rẹ̀ ọbẹ̀ síta ni ojúlé kọ̀ọ̀kan ní rìn káàkiri yìí pé ọmọ òun ti dojújú lóko ẹ̀sìn nǹkan kan ó fa wàhálà rẹpẹtẹ ó fara ya bàbá ló wá pe àkíyèsí ìyá wípé àti gbogbo àwọn tí wọ́n wà nítorí pé gbogbo nǹkan èèyàn máa ń tẹ̀ síwájú pẹ̀lú ẹ̀ níbi iṣẹ́ tàbí nǹkan ayé nítorí rí ni wípé ọmọ yìí tó ti tẹ̀ síwájú lójú ọ̀nà ẹ̀sìn rẹ̀ ni ẹ jẹ́ kó ṣàlàyé ó dẹ̀ ṣàlàyé ó ní sẹ́gbọ́n tó sọ nísìn ẹ jẹ́ wọn ò filẹ̀ títí ẹ̀ bàbá wa sọ pé ah ọba yẹn pé òun rí i pé gbogbo nǹkan yìí ẹ̀ ń ṣe lẹ́sẹ̀lẹ́sẹ̀ ẹ̀ dẹ̀ ń fi Islam ewu yàn òun náà máìndì ẹ̀sìn yìí o bàbá yẹn òun ló sọ bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé mùsùlùmí ọ̀ràn yẹn ní fún kó mọ tó ń ṣe àwọn tí wọ́n bá wà lágbègbè tí wọ́n súnmọ́ ó yẹ kí ó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn tí ò bá sí ìdánilẹ́kọ̀ọ́ tí mùsùlùmí ń ṣe ẹ̀sìn rẹ̀ yóò kú lágbègbè torí wọn ò ní dàmà wọ́n dẹ̀ mú wọn kọ ẹran mérò wọ́n àrò ìpé wọn ń jàjà láti túlù ṣe ni mọ́sílẹ̀n arọ́mọ ẹ̀yà kò fi ń gbálẹ̀ tẹ́lẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta ló máa ń fárun gbọ̀n nínú àná ọba ó bẹ̀rẹ̀ sí sùn wálẹ̀ wọ́n challenge ẹ̀ èwo lélẹ̀ natural gbogbo àwọn ẹni retí ẹ̀ rí fọ́tò wọn àwọn olè rí tí wọn ò fi ń bó tiẹ̀ jẹ́ yí pé arúmọjẹ ni picture Jesus Christ tẹ̀ ń gbé káàkiri ó fi rún gbalẹ̀ gbogbo wọn báwọn bí wọ́n ṣe ní irun gbalẹ̀ economically kò make sense wọ́n máa ra after shave all the time wọ́n máa àti pé yóò expose ẹ̀yìn eh, skin òun to attack fungal attack ó ṣe gbogbo àwọn àlàyé yẹn wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ make sense but kó ṣe kó neat ṣé Islam gan sọ pé ká ṣe kó neat so látara báwọn so àgbékalẹ̀ pàtàkì fún gbogbo mùsùlùmí kó máa ń ṣe kó má dẹ̀ kunu lórí rẹ̀ ah ok prime minister Italy wọ́n ní kó fọwọ́ sí pé káwọn obìnrin má borí má ó lóun ò lè fọwọ́ sí gbogbo picture Mary tí wọ́n ń gbé ká ó máa ń borí ni ṣóun lọ́wọ́ wàá buwọ́lù wípé káwọn èèyàn má borí ẹ but àárín mùsùlùmí tó jẹ́ pé wọ́n sọ pé àwọn boríborí yẹn òun ò tiẹ̀ lè fún wọn lọ́mọ wọn ọmọ wọn ò gbọ́dọ̀ rìn mọ́ mùsùlùmí rẹ̀ ni tó bá béèrè orúkọ rẹ̀ tí ìbá ṣe sàlámọ́tù ajé àbú abdullahi dọ́gbọ́n nìyẹn torí pé kí ni àìmọ̀kan àti kúfùrù nínú yàrá kan náà jọ mùsùlùmí ò gbọ́dọ̀ kúnú gbogbo ohun tí máa ń ṣe kó máa ṣe àlàyé rẹ̀ fún àwọn èèyàn ibi tó ọ̀rọ̀ rẹ̀ dé dúró yìí yóò wá ẹni tí àwọn òbí yẹn respect ni tó jẹ́ àfàgìdì tí ó lọ ṣàlàyé fún un tí wọ́n boko haram ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ nínú lóòótọ́ wọ́n ṣe bẹ̀rẹ̀ nínú lóòótọ́ tó fi di wàhálà torí pé kí ni kò sí àgbà tí ó ṣe ṣáì tí ó sọ pé rárá báyìí la ṣe báyìí nìkan ẹ má ṣe tó fi di pé kí ni wọ́n ti tọ̀dọ̀ bọ̀ ọ́ wá kọjá là ó ti di ń dọ́jẹ́ pé n tí ìṣà gan wọ́n ti tìbọ̀ nìsín àwọn tí èyí ṣe Boko Haram gan wọ́n ti wọlé sí wọn lára láti jẹ́ kínni láti lókọ wọn láti jẹ́ kínni láti bàlújẹ́ kọ́lọ́n kọ́ fitinẹ̀ ti ṣẹlẹ̀ kọ́lọ́n kọ́ ayọ̀ lórí ẹ̀. sọ́wọ́n àlékún. wákàtí sọ́lá àti sọ́lá ọ̀kà. question méjì ni question tó ń sọ. alákọ̀ọ́kọ́ ni lórí àwẹ̀ arafa àwẹ̀ àràfà. ẹ wọn ní tó bá bọ́ sọ́jọ́ Saturday àbí Friday. náà àwọn kan ní ká má gbà. mi ò rò pé tọ́lú yóò bọ̀ síbẹ̀. ó bọ́ sí kò bọ́ síbẹ̀ sàn. kí ni possibility rẹ̀. ó rà pọ̀ ní fourth or third àràfà wọn bọ́ sí. láì tí ìrọ̀ṣù zòlẹ̀ híjà. bọ in case tó bá bọ́ síbẹ̀ sàn. so wọ́n ní àwọn míì sọ pé ká gbà àwọn míì ní ká so mo fẹ́ kẹ́ bá wa explain lórí hadith ló wà tó sọ pé láti súnmọ́ yẹ mọ̀ sọ́ọ̀tì ilé ọmọ fọ́ọ̀dà àríkùn ẹ má gba àwẹ̀ níjọ́ sátidé àyàfi tó bá jọ̀ràn àyàn kì í dẹ̀ ṣe nìkan òjíṣẹ́ náà sàásìlà ní ẹ má dá ọjọ́ jímá gbà. ìtọ́wá wá lálàyé ni wípé ṣé a lè mọ̀ọ́mọ̀ gba ààwẹ̀ juma torí pé a fẹ́ papọ̀ mọ́ sabt tàbí ká gba torí pé fẹ́ gba ààwẹ̀ ahad náà àlàyé táwọn afa ṣe ni wípé a lè màmá ẹni tó bá ń gbà á lọ tẹ́lẹ̀ ó ti ń gba ààwẹ̀ juma lọ but kò mọ̀ wípé a lè ààwẹ̀ juma. kò choice ó ti di ọ̀ràn àyàn fún láti gba àwẹ̀ níjọ́ sabt so àwẹ̀ sabt tí ó gbà kìí ṣe súnà fún mọ́ ó ti di ọ̀ràn àyàn sọ́yìn wọ́n lọ́dọ́ là n tí ń fa fanfa jù ni wípé ṣé tá a bá gbà ṣé a máa ní ládàá rẹ̀. ntí mùsùlùmí kó mà ní wípé ní àfàdé pé òun ò gbà àwẹ̀ ẹjọ́ yẹn ò túmọ̀ sí pé kò ní gba aládájọ́ yẹn toró ti ní lọ́kàn láti gbà nǹkan kan ló kọ́ di bí ẹni tó jẹ́ wípé ó máa ń gba àwẹ̀ Thursday àti Monday ọ̀kan nínú àwọn ọjọ́ ìwà abọ́síjọ́ ọdún ṣé yóò gbà àwẹ̀ àràfà kì í ṣọ̀ràn yẹn tọ́ba wa di wípé ó kó sí ọjọ́ tí òjíṣẹ́ náà sàásìlám ní ká má gbà tá a bá gbà á torí ìyẹn kò míìlì pé àní gbalada rẹ̀ ṣó ti yé báyìí a máa gbalada yìí. pọ́n hmm. uh, mi rò yí pé yóò bọ̀ sí sọ́ọ̀tù mi rò bẹ́ẹ̀. question rẹ̀ kejì ni pé ọlákìlẹ̀ kò bọ́ sí juma so in which case èèyàn gba thursday èèyàn gba tó bá bọ́ sí juma kátìtì yẹn jù yẹn náà tó bá bọ́ sí juma ẹni tí ò bá gba thursday kò lè rí gbà torí ààlè síngú àòtí júmọ̀ kan láti fìgbà rẹ̀ so tó bá ti bọ́ sí júmọ̀ báyìí kàgbàsá tọ́sídẹ̀ẹ́ ma àwọn tí àwọn fáàtà ń sọ wípé ok àti ẹ̀ lè gbà wẹ̀ sátọ̀dẹ̀ gan sọmọ pé tó bá bọ́ sí júmọ̀ ò lè gbà wẹ̀ sátọ̀dẹ̀ gan torí ti bọ́ sójú ọdún so èyí lè mí tí ẹ ń fílì pé kárètì address jù torí wọ́n likely kò bọ́ sí júmọ̀ tó bá bọ́ sí júmọ̀ kágbàwẹ̀ kátìtì gbàwẹ̀ thursday kágbà àwẹ̀ tọ́sídẹ̀ ajẹ́ pé àwẹ̀ méjìlá àgbà náà àgbà àwẹ̀ tọ́sídẹ̀ àgbà àwẹ̀ jùmọ̀ tọ́lẹ́ni tí ò bá gbà àwẹ̀ tọ́sídẹ̀ yẹn kò lè rí àwẹ̀ ọjọ́ àràfà gbà sóti yé nà. question lẹ́kẹ̀jì ni pé bóyá ibi tí àwọn èèyàn wà bóyá ibi iṣẹ́ then uh, anybody lè lead irun so bóyá ẹni tó wá jẹ́ imam jẹ́ amadiya téèyàn bá kírun lẹ́yìn ẹ̀ ṣé èèyàn máa ní ládàá bí. kò níhùn. bọ́ yíhun mọ̀ ìyẹn dẹ̀ ló lead anybody lè lead. tí wọ́n bá mọ̀ kó tún rẹ̀ kí. bóyá èèyàn ti ń kí for years tí èèyàn ti ẹ̀ mọ̀ ń kọ́ ah. gbogbo ohun tí èèyàn wá kí. kọ́lá àwọn forí jù wọ́n. ọ̀sán kọ́lá. fáńtì sílá kọ́lá. حان وقت الصلاة ليش السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته first question mi lórí ọ̀rọ̀ ẹran ọdún. gbogbo àwọn imam àdúgbò wọn máa ń dá wa lásìlẹ̀ gan tí ilé abá ti ń bọ̀ báyìí. lórí ọ̀rọ̀ ọlọ́run mọ́lówó. màlúù màlúù gbalẹ́ àpapàpà. ọtún. ràkúnmí ló ní ládàjì tó lóun lẹ́ran rẹ̀ pọ̀ jù followed by màálù then followed by àgbò walakin inda ìmáàmù náà lọ́dọ̀ ìmáàmù wa ìmáàmù Malik àgbò ló ní kí ni ẹ̀rí wọn ni wípé ń lo jíṣẹ́ náà ń pa bọ̀dí ni wípé fi rọ ọ̀gọ̀ọ̀rọ̀ lọ́rùn kì í tó túmọ̀ sí ló torí bil mu'minina ra'ufur rahim ntọ́ba ntọ́ba máa sọ pé tọ́ba ní ràkúnmí nísìn gbogbo wa mọ̀ níbo láti fẹ́ rí ràkúnmí owó dẹ̀ ní yóò ní àwọn èèyàn lára sọ òjíṣẹ́ náà sáà sílám máa ń ọmọ ń ṣe tó bá wà nílẹ̀ pátápátá láti fi ṣe kíni láti fi rọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́rùn kò túmọ̀ sí wípé àgbò ló wá lọ́lá jù ìtọ́lọ́lá jù ó ní ràkúnmí lẹ́yìn ràkúnmí màálù lẹ́yìn màálù àgbò ó ti ń ṣiṣẹ́. ẹni tó bá fẹ́ travel ní ọdún kọ̀la gẹ́gẹ́ bá ti mọ̀ pé àdísọ́ lórí pé èèyàn ò lè gbà rẹ̀ travel. bẹ́ẹ̀ lórí. èèyàn lè ẹni tó ń travel ó ní liberty ó ní liberty tó bá rọ̀ ọ́ lọ́rùn kó gbààwẹ̀ kó gbà tí ò bá rọ lọ́rùn kọ́ mọ́ fàgídìgbà sóti dẹ́yìn ṣe mọ́sílá àṣìláṣọ èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nù ẹni tó fẹ́ travel tó wà nírìn àjò tó bá rọ lọ́rùn láti gbà àwẹ̀ kó gbà kò tí ò bá rọ lọ́rùn kó mọ́ gbà. Hmm. bẹ́ẹ̀ náà gbọ́ nípa pé kí wọ́n máa gbà rẹ̀ lọ́jọ́ sátidé pé eh, ìgbà tí Aisha iyọ̀ ìgan lára ìyàwó àwọn ìyàwó prophet tó. a ti ṣàlàyé yẹn ẹnìyẹn ń gbà á lọ ó ti ń gbà àwẹ̀ lọ hmm. kìí ṣe pé ó máa máa fẹ́ gbà torí kó lè gbà yìí the difference between the two ó ti ń gbà á lọ wọ́n á ní ah ṣó gbà àwẹ̀ lánàá ni ó lóun ò gbà kí o máa gbà lọ́la ó ní ara a tó bá dàbá yẹn o gbọ́dọ̀ gbà lọ́la torí kó gbà lánàá ó ti ń gbà lọ but kì í wá ṣe ni tó yẹ yí pé ó ń wòye pé màá gbà léyìí torí kí n lè fi gbà yìí the difference wà lánàá méjèèjì ṣé o ti yé àlàyé táwọn afa ṣe pẹ̀lú ẹ̀. salaamaleykum. waaleykum salaam. ní ọ̀sẹ̀ lọ wọ́n béèrè ìbéèrè kan tí afa àdẹ̀dà wọn lóhùn then àwọn èèyàn mi wá ń wo ìfiyèméjì pé ṣé n tó bá wùyàn lèyẹn lè mú nígbà tí àwọn àbá bá ń sọ̀rọ̀ tọ́rọ̀ bá yapa pàápàá nírú ààyè yìí nípa àwọn ìbéèrè tí wọ́n bá béèrè nítorí pé ẹ ti dáhùn question kan tó jọ mọ́rù rẹ̀ yìí kéfẹ́ kankan nípa wípé ìwẹ̀ ẹjọ́ jimá àti ẹni tó ní jẹ́nàbà pé ìwẹ̀ méjì ni pẹ̀lú hadith ṣùgbọ́n nígbà tí àbúmọ́wá pé ibi tí àwọn afáà kan fì sí àti ibi tí àwọn afáà kan fì sí àwọn àti ẹ̀sọ́ opinion ti wọ́n pé ibi táwọn fì sí ẹ̀rọ yẹn wá ń ó dìjọ nígbà táwọn délé wọ́n béèrè wípé ní tí ṣéèkì sábà máa sọ ilé bọ́tà afáà yìí náà ọ̀dọ̀ ṣéèkì náà ló ti wá òun náà tó tún sọ yìí so ní tó bá wù àwọn làwọn lè mú táwọn sì lè gbé sọ́ọ́lẹ̀ fún àbísínà ṣùgbọ́n. bímọ olúkálukú bá ṣe máa tó dẹ̀ rí àrídájú sí. sọ ti yé báyìí nìkan bí ìmọ̀ olúkú irú béèrè yẹn wá sẹ́yìn lórí mọ́ṣáláṣí àdúgbò wa wọ́n èé fa wọ́n èé fa tàràwí gùn lọ títí ṣé ká bá wọn kí ni àbí ká lọ dá tiwa ọmọ ya mi afọ́sọ̀wọ́láwọ̀ yàrá àwò bàtúrà àdédòkun ó ní kí wọ́n bá wọn kí pẹ̀lú kí ni pẹ̀lú ẹ̀rí kí lẹ̀ ẹ̀rí ni wípé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ pé ẹni tó bá bá ìmáàmù kí ṣáì tó dẹ̀ kí tàràwí lẹ́yìn rẹ̀ tó fi kí wítẹ̀ wọ́n fún un ní ládàá ẹni tó fi ẹbí ẹni tó fi gbogbo òru kí sọ pé násùnù <laughs> kí ni tá à ń fẹ́ níbi ìdìde sókè ìdìde ṣé bí ká gbalada ni hmm. ok ẹlò àwọn ẹlòmíì ti pé ah, ọkàn wọn ní ṣe kíní sí ẹjẹ́ akí nílé ká fọ̀pá wọn nílé àbí bẹ́ẹ̀ kọ́ ok ṣé ọgbà ládàá ẹ tó fi gbogbo òru kíhùn. so nasu nu barakallah after the salawat naam. Yeah. بالبيت أجهل هذا النبي صلى الله عليه وسلم حينما قال ما قال في هذا الحديث ṣójì ṣẹ́nà sálàmù ọmọ hadith yẹn nígbà tó sọ ń tó sọ yìí wípé irun tàràwí o ẹni tó bá kí ìṣá ìlẹ́yìn ìmáàmù tó wá bá ìmáàmù kí tàràwí délẹ̀ pẹ̀lú wítìrí yóò gba ládẹ́ni tó fi gbogbo òru kírun òjíṣẹ́ náà sọ́nà iye rẹ̀ ti fo èyàn nígbà yìí ló ń sọ ni mọ̀ ń dá ẹjẹ́ náà dáhùn ẹ̀wọ̀n náà pé ó mú yà ṣéyẹ rẹ̀ fo ni tí nǹkan bá ti ń jọra báwọn ó ní bùkátà sí ojú sùnnùkùn láti fi wò ó kíyàn tó mú mọ́sálà àwọn sàbẹ̀yà pa lórí nǹkan tó pọ̀. Hmm ṣé gbogbo tí wọ́n sọ ni a sọ pé ẹni tó bá mú kanú rẹ̀ kọ́ ó ti mú náà a wò èwo ló wà rájẹ̀ pẹ̀lú ẹ̀rí èwo ló wà mọ̀rùjọ́ sọ́yí wọ́n lọ́lá báwọn afá lálá ẹ̀ imáàmù náà Malik imáàmù náà Shafi imáàmù náà Ahmed bin Ambal imáàmù náà Abu Hanifa wa ghairihi rahimahullah rahmatulahi wa ta'ala anu asabi nabi sallallahu alaihi wa sallam tí wọ́n bá yapa sọ yí pé well èyí tó kálukú bá píkì kó píkì ẹ̀rí rárá kílẹ̀ rí wọn èwo ló wá tẹ̀wọ̀n jù nínú àwọn ẹ̀rí dé lórí hadi tàbí asap sọmọ yìí pé ntọ́ba wá tẹ̀wọ̀n jù ó dìpẹ́ndì lórí bólúkálukú bá ṣe rìn sí mọ́sànà àwọn afọ́ àwọn àyàpá lórí yìí pé tá a bá dìde lórí rùkù ṣáà fọwọ́ lẹ̀ ni a bá kàwọ́ ok arínà àwọn afọ àwọn sọ yìí pé a kàwọ́ ni sọ yìí pé rárá àṣẹ máa kírun wọ́n ti kò sí ẹ̀rí kan tó sọ wípé lẹ́yìn ìgbà tá a bá dìde lórí rùkú ọ àkàwọ́ ok but àwọn afá ẹ̀rù jẹjẹ méjì ni wọ́n ti ń sọ̀rọ̀ yìí nìyí èwo la fẹ́ fine Um, ó ti pín sípele mẹ́ta àwọn tí wọ́n ti wà sálà tó jẹ́ pé wọ́n ti débẹ̀ wọ́n lè mú un tó wù wọ́n wọ́n lè sọ báyìí tí wọ́n bá ṣe mistake kan ọlọ́run ó fọ́n ládàá so ti yé báyìí tó mọ́ṣítẹ́ yìí ni wọ́n sọ yìí wọlọ́lá ok àwa tá a tẹ̀lé wọn tó lábẹ̀lẹ̀ ilẹ̀ àwa tá à ń wá ẹ̀rí ká ń bolọ́ ẹ̀ dúró sí pẹ̀lú tó convince wa tó yẹ wa tẹ̀lé rí àti àwa awam àwa tá a dá kan mà tọ́jọ́ yìí pé kí ni wọ́n tiẹ̀ sọ náà ẹ sáà jẹ́ àti ẹ̀sìn kan ẹ̀sìn náà ni ẹ̀jẹ̀ àṣì kan àwọn ọmọ kan ẹ̀jẹ̀ àṣì kan irú wa báyìí. now okay ṣó o rí ẹni tí iṣẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ jù onítọ́lébìlẹ̀ ilim tí ń ṣèwádìí tí ń ṣèwádìí tí ń tó rẹ́rìí fún tó yanjú tó o bá fi fì sí ọ̀dọ̀ èèyàn torí wípé àáfàá kan sọ báyìí kìí sẹ́sìn lọ́n sí èyàn tẹ̀lé yàn torí pé bóyá mo láìkì rárá kí lè rí rẹ ni ẹni tó láìkì ó lè jẹ́ kóun lọ́rọ̀ èrè tó yanjú kì wá tún ṣe yìí nìkan èyàn ṣe nǹkan torí pọ́tẹ́fẹ̀ẹ́nú èèyàn lọ́rùn èyàn fi nǹkan lẹ̀ torí pé kò bá fẹ̀ẹ́nú èèyàn mu torí méjèèjì tó bá ṣe ìfẹ́nú lọ tẹ̀lé kí lè rí ni jaari nínú àwọn sàbẹ tó dìde lórí rúkú tọ́ka ọmọya. ẹ̀sìn wá síwẹ̀ rìwáyà ni ẹ̀gbà wá ni lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé àrí àbí ṣáàrí nínú àwọn sàbẹ tó dìde lórí rúkú tọ́ka wọlé. àrí Ibn Mas'ud nínú musannif wa bi Shayba wípé ń gbòó dìde lórí rúkú. ọ̀dáwọ́lẹ̀. ok bí imam muhammed muhammed rahimahullah alamata wa sa ló ń sọ ike nígbà wọn sọ ike níbo la sí èké ìtọ́ ọba ṣe ń bẹ̀ tó bá jẹ́ pé súnà ni káwọ́ máyà tí wọ́n sọ pé èké ìtọ́ ọba ṣe kásẹ̀ ń bẹ̀ là ìní ó fi jẹ́ pé ta káwọ́ sí yẹn ọ̀ràn ni ṣe mustahab ni nǹkan kan kó sì má fi dá yanpanyanrin lẹ̀ but ẹni tí ó ń ṣe tó ń ṣe pẹ̀lẹ́ rí àrídájú pẹ̀lẹ́ tó ń wò wípé afábá ilé ní sáfìsì láyé tẹ̀wéyà wọn ò lè rí bákan náà but bí kúlù amakam yìí yẹtọkẹlẹ bí ojúsùnùkùn olúkálùkù bá ṣe rí bẹ́ẹ̀ náà ni ó ṣe ti wò ní nínú àwọn afá nínú àwọn ọmọ àyàwó àbá fọláfíhìn wọ́n ṣe tírà kan àlè ṣókí fi maktalafa fihi alalbani gumbaz wasọ́lì ibn ọ̀sẹ̀ni nínú tí àwọn ẹ̀rù jẹjẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí torí tí ọ̀rọ̀ wọn sí pàtàkì ní wípé àwọn ni gada bridge bíríìjì àwọn ni òpó bíríìjì dáwà sàlàfíà ẹni tó bá ta sí wọn ah, bóyá ni ó fi jáde láyé pẹ̀lú yìí mọ́ ni òfin jẹ́ pé èèyàn máa ń ṣọ́ bẹ́ẹ̀ ó ṣe sọ̀rọ̀ sí wọn kódà àwọn gan fúnra ara wọn ó ní bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ ara wọn. kì í ṣe tí èèyàn dùn kì í ṣe tí èèyàn contest eré bí èèyàn gbé yẹn ọlọ́run ló gbé wọn síbẹ̀ láti ìgbà tí wọ́n ti lọ fìtínà tá a kó sí àti bọ́m̀bẹ̀tì. tó ń túmọ̀ sí pé kí ni kádàrá ọlọ́run ọba ni so kí ni wọ́n sọ. So, lórí àwọn issues ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tí wọ́n sọ yìí ìrìn ni wọ́n tún ti tọ́lùbùdì ilmu sí ó sẹ̀ tún wá bẹ̀rẹ̀ ìrìn àjò míì pé kílẹ̀ rí gbogbo ohun tó kálukú dì mú ìbò ni ẹ ṣe dì mú kí ni kọ́ ìdà gbọ́ so bọ́rọ̀ ṣe rí nù. ọ̀rẹ́ kò ṣiṣẹ́ tó bá gbèsè ó ti pa ni àwọn olùkọ́ fìlà a fẹ́ deliver lecture kẹ́ni kó bọ́sẹ̀gbẹ̀ kan kó kọ́kọ́ kakọ̀ ánìna mi ṣe na ni mo gbọ́ nǹkan kan lórí rẹ̀ bó ti ní tí mo lè yẹ nǹkan máa ní kí n kọ́kọ́ béèrè wípé kan wá nínú pé wọ́n ka Quran kí ànábì tó bẹ̀rẹ̀ mo wá ní kí n béèrè ni ọ̀rọ̀ yìí ń tì èmi náà ti pòsíṣàn tí mo lè wo ẹlẹ́ẹ̀kẹta tó parí rẹ̀ náà ni ó pé ẹlẹ́ha kan wá sí mọ́ṣáláṣí ó wá ń uh, <laughs> náà obìnrin tó múra dára tó wá sí mọ́sáàsì mọ́mínàt now now ó wá wọn ń gbọ́ ó lóun mọ́ ń gbọ́ lẹ́kṣọ̀ nínú ilé tẹ́lẹ̀ òun àtọkọ òun ti sọ fún pé òun ó mọ̀ lọ mọ́sáàsì ó sì ní kó máa lọ ó wá ó ní kó máa lọ òun wá ń gbọ́ nǹkan tó wà contrary sí ti òun àtọkọ òun dúró lé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí ń wá mú láti tún máa àtẹ́ǹdì àwọn lecture míì tó jẹ́ class work nínú mọ́sálásí ń bẹ̀ débi wípé àfọ́ wa ń fẹ́ mọ́ sẹ́nu kù wípé á kí n bò ń bèè lọ́wọ́ yín kó òun yín tí ń bèè lọ́wọ́ òun ó ti mọ̀ ó ní í ṣe pẹ̀lú àkíyèdá torí ọkọ rẹ̀ tẹ̀lé ìgbìlẹ̀ ọdún kan ló ti jáde lọ obìnrin wa ń wa attitude débi pé ó tètè ń catch up bẹ́ẹ̀ àwọn béèrè tó máa ń béèrè òun wò pé tóun bá ń sọ fún bẹ́ẹ̀ wàhálà ó dé sí àfọ̀nbádé pẹ̀lú bẹ́ẹ̀lì sí ń catch up òun wá máa ń ṣẹ́jú program but kí máa béèrè béèrè tóun sọ fún pé òun padà fi léṣe kí ni kóun wo ṣe ní àárín <laughs> ah, àfáà tó ń deliver lecture yẹn. Naam. A rí ọmọ ìyá wa tó jẹ́ tẹ̀blíkì. Òun gangan ló sọ yí pé tọ́ọ̀bà lọ jókòó lálẹ́ máa sọ tó o bá ti lọ sí ìjókòó Najmudeen kó lọ sí ti Murtala Adédọ̀kun ọ̀gá lọ sọ bẹ́ẹ̀. ìyàwó ń gbọ́ àwọn ọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó bá délé yóò sọ fọ́kọ ò ní júrà láti wá sí àwọn halkot torí wípé ó ti kó sínú ìgbèkùn ẹlẹ́gbẹ́dẹ́ ẹlẹ́gbẹ́dé ìgbèkùnrin takúkùmí chain tí ò ní jẹ́ kéèyàn ò free wípé bá ṣe sọ ni. ok mẹ́sàn-án là tọ́ba yín pé àfẹ́ǹsẹ̀ ẹlẹ́gbẹ́dé ń bí position rẹ̀ pé ok tábà ti lórí kú gbogbo agbọ́dọ̀ kàwọ́lẹ̀ ni wàhánà ẹnikẹ́ni inú mọ́ṣáláṣí ò gbọ́dọ̀ káwọ́ máyà o pẹ̀lú ẹ̀rí o mọ́ṣáláṣí sí tiẹ̀ ó ti di òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá sàábé já nǹkan ó wà nínú àwọn tí wọ́n ti fún ní sàtífíkẹ́tì eh, eh, àlùjẹ́nà a rí àpẹẹrẹ àwọn tùwárí tí ó túmọ̀ sí pé ìwọ àti obìnrin ẹ̀ tí ń jọ ó ní bẹ́ẹ̀ ni ó ní tìyàwó ni sọ́sọ́ fójì ṣe lásán àṣọlọ kọsọ ó ní sọ wa ti ṣe wòlímà tó ní tẹ́yìn bá ti ṣe wòlímà ẹni tó bá ti ṣe ìyàwó yóò kọ́ alẹ́ nu jọ yóò ṣe wòlímà ó ní rárá wọn ò tí ì ṣe ó ní ó ti àwòlím wọlé ṣáàtì ó ṣe wòlímà kódà yìí bá ṣe àgbò kan péré ló ní kápá lórí rẹ̀ tó ń túmọ̀ sí pé kìí ṣẹlẹ́gbẹ́ dé wọ́n fi olúkálukú lẹ̀ kó mú níbí wọ́n bá ṣe ọ̀rọ̀ lọ́rùn tó opportunity dẹ̀ wà fún láti ṣe kíni láti tẹ̀sókè kì í ṣe pé ká máa làálẹ̀ tọ́wọ́ bá tètè dé ó kúnlẹ̀ tọ́wọ́ bá ṣe kíni ó ṣe kíni gbogbo orí tuntun mọ́. kọ́kọ́ ọmọbìnrin ní ẹ̀kọ́ bó ṣe yẹ but kọ́ ọmọbìnrin yẹn wá fẹ̀kọ́ hàn ìwọ̀ àtọ̀wọ̀ tó yẹ kéèyàn fún ọkọ kọ́ wájú pọ̀ sí tẹ́lẹ̀ lọ toró ti di àǹfààní fún totu ndafa ń dàfà kọ í a ma fi ta pampa sọkọ ní Allah subhanahu wa sọ wípé àpèjúwe tó mókè ń bẹ fún wa láàrin àwọn obìnrin kan ọmọ instance Asia alayhi salam abẹ́ta lọ́wà. tọ́ ọba ní fìrà ọ̀nà ọ̀tọ́ dáadáa ẹni tó jẹ́ ọ̀tá ọlọ́run ọba jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí ẹni tó ní ọ̀tọ́ jẹ́ ọ̀tá ọlọ́run ọba tó fìrà ọ̀hún nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn síbẹ̀síbẹ̀ ọmọ ẹ̀ǹtẹ́ ni kíni ọmọ ẹ̀ǹtẹ́ ni ìgbàgbọ́ rẹ̀ àti tàmásùkù rẹ̀ lórí òdodo. so gbé mùsùlùmí ọmọbìnrin mùsùlùmí wá lágbọ́yé ọkọ wa kò síbi kan èyí wèé yóò mọ̀ bí ó ṣe bá sọ ni ṣebí mùsùlùmí ti ẹni kìí ṣe kèfèrí yóò mọ̀ bí ó ṣe bá sọ ni tí òun náà fi rori nínú àwọn ọmọ ya wa lókè lókè lọ sọ́jà ni general bàtí wọ́n fẹ́ yàwó ọmọ àfa lọ́fẹ́ gbogbo àwọn òfin tó de bá a ṣe wẹ̀ bá a ṣe ṣe kínní bá a ṣe ṣe kínní okú àkàmọ́ haid gbogbo ẹ̀ ọmọ yẹn mà yóò ṣàlàyé rẹ̀ ọkọ ò lè ṣàlàyé ẹ̀rùn kìkì gan gbèsè ayé rẹ̀ sójà ló fi sí ibi tí a máa ti ń jẹun yóò wá máa béèrè pé mánà àfà tí obìnrin tó rí nǹkan oṣù tó dá ó tún rí ó tún dá ó tún rí ó tún dá bó ní òṣìṣẹ́ general sọ pé ọ̀rọ̀ ẹ̀yin obìnrin nù. ọ tún máa jẹun lọ ọmọbìnrin ṣáà wa máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ kí àfihàn kọ́mplẹ̀ksì ti ń bá general because on every soldier he is trained to dominate his environment ọ̀hún wípé kò sẹ́ni tó gbọ́n tó ń kò sẹ́ni tó nímọ̀ tó ń kò sẹ́ni tó ní kankan tó ń sọ́jà bó ṣe rí nù ìwò tí wọ́n máa fi ń wo gbogbo àwa yòókù rẹ̀ pé ẹ̀ dá kankan mà ẹ̀ jẹ́ kankan so tó o bá di pé òun mú àwọn kankan jáde tó fi hàn yí pé òun gan ni òun ṣara rẹ̀ yóò yóò yóò ní respect fún ọba ní fọ́tù nkéwù wà kọ́nù wọ́n wá bẹ̀rẹ̀ láti kìtàbù al tọ́rọ ma ìtì ké fíkìrù màlìkí àwọ̀ bíi askari kó tó lọ́lẹ́ ọkọ̀ fọ́tù asal madarik ó ti ké súnmọ́ bẹ̀ kó tó lọ́lẹ́ ọkọ̀ ní bàbá sọjà wá fẹ́ bẹ̀rẹ̀ torí pé kí ni kò sí nǹkan kan nínú ilé tó lè fọ́ọ̀tì ọmọbìnrin pẹ̀lú in fact ó ní ọkàn rẹ̀ máa ń balẹ̀ pé òun ní ìyàwó ń tóun ní ilé òun ti secure but ó wá gbọ́ pé nítorí tí ó secure ní pé ìmọ̀tọ́mọbìnrin ni òun náà wá tẹríba ó wá bẹ̀rẹ̀ sí olùkọ́ ní akhdari olùkọ́ ní gbogbo àwọn tíra yẹn tó fi ń súnmọ́ tó náà fi lè sọ pé àwọn ẹgbẹ́ rẹ̀ ń sọ pé ah ẹ̀yìn náà ti dà àfá ní nílé ni so kó má wo Jama'atu Tabligh mùsùlùmí ni wọ́n but wọ́n yẹsẹ̀ ni wọ́n sí lórí manhaji òun ní ìsìn tó wá ń tí ń rìn mọ́ manhaji wọn bí ó ṣe rọra gbé e, tí ó fi pe àkíyèsí rẹ̀ wá lọ́pàtàkì ìyẹn ìyàwó but àáfà ọ̀gbọ́dọ̀ sẹ́nu kù lórí òdodo má àdàfọ̀ sún ilẹ̀ ìbára ọgbọ́dọ̀ mú ọ̀rọ̀ wá ọlọ́run bá ti fi ṣe bẹ́ẹ̀ pààrọ̀ pọ̀ láti fẹ́ jọba kan lọ. ẹni tí ẹni tí ó ń tó wà lójú ọ̀nà travel ó lè jẹ́ láàrin èkó náà tó wá wà nù mọ́tò yálà public transport tó yẹ pé tó bá ní kó ń bọ́ọ̀lẹ̀ wàhálà tó máa bí o máa pọ̀ ju ọmọ àlọ́ bíi ká lórí third mainland bridge nsìn tí ó tó dà wà lápò ẹ̀ tí ò ṣe é lóun fẹ́ wọ mọ́tò míì tó bá tẹ̀lé fẹ́ wọ mọ́tò míì wọn máa wọ pé ṣé ìjọba ẹ̀fẹ́ kírun mérò pẹ̀lú èyí tó fẹ́ wọlé ìgbélé ẹ̀mọ́ tó ti ń bọ̀ ó dẹ̀ lálù àlà ṣó lè kírun lórí ìjókòó àbíkẹ́ òun gan ló ń drive traffic yẹn dẹ̀ dín àwọn traffic tó ń ṣe sáré wọlé epo tó ń ṣiṣẹ́ ní ìṣẹ́gbé. traffic dẹ́yìn ó lè kírun kó tó continue bẹ́ẹ̀ tí ò ṣe bọ́ọ̀lẹ̀ kírun kò tó ló fẹ́ máa bá ìrun lọ. ẹ ọ ti answer question. mi ti gbọ́ yín sà. ti traffic téèyàn ó lè kírun nínú rẹ̀ kó tó kó tí ó sì máa continue. bẹ́ẹ̀ ni now ṣé ṣó lè ṣerú ẹni bẹ́ẹ̀ lè kírun di steering àbí kó wo pé tí má délé wọn máa kí pọ̀. àrínà àfa àti sọ wípé ó ní ozone kò délé àrínà wọn ti sọ pé rárá condition tí irun ti bá wọn kò kì bẹ́ẹ̀ èyí ti kejì yẹn ni mo fọ condition any condition tí irun bá ti bá yóò máa kì bẹ́ẹ̀. Hmm. so now. tí ò bá lálùwàlà kó sì tẹ̀ ẹ́ mọ̀ tọ́lọ́ ní ọ̀rọ̀ kò sí bó ṣe fẹ́ romi kò sí bó ṣe fẹ́ bọ́lẹ̀ romi àì condition tó wà bí ẹni tí ò romi náà ni ṣó ti yé.

luckily àpọ̀lọ títí space kan wà níbi ibi iwájú tá a ti lè dúró kírun so yàn pé àwọn tí wọ́n tí wọ́n direct the plane wọ́n mọ direction àwọn abìnrin rèé nínú plane yẹn gan ti ẹ̀wọ̀ wọ́n ti indication máa ń wáyé pé ibi tí kíbla dojúkọ ni so abẹ̀rẹ̀ bẹ́ẹ̀ so àwa kì í òkú anyhow bó ṣe direct wa lọ circumstances lè wá wò ní ríbi dúró sí pàápàá tó bá ti ṣàlùwàlá ìjókòó tó wà yẹn náà ni wàá wàá tìkì náà ò ní dúró sọ igi ó dìgbà tí plane bá land níbi tó ń lọ kó tó wá lọ pa irun pọ̀ náà ò ní sọ wípé ó dìgbà tí plane bá lọ land níbi tó ń lọ kó tó wá lọ kọ́ lọ kírun ní ọ̀hún wọ́n nígbà ló lè ṣe bẹ́ẹ̀ ni but firstly a face eh, bó a ti fẹ́ bẹ̀rẹ̀ a wo ibi tí direction cable bá lọ a try láti ṣe. na alexander eh. tọ́ba yẹ tọba òun ló wa mọ́tò rọrùn a wọlé epo kan rẹ̀ ṣàlọ́ aláwọ̀ tó gbèrò a sọ fún ọ wípé òun fẹ́ park ló fi ìyàtọ̀ tí ń bẹ Ìlọrin láti Ìlọrin lọ sókè lọ́hùn àti bí tí <coughs> síkọ̀tún kí ni yàtọ̀ àsìkò oorun tító wọ́n pariwo náà ni pé àsàlámù àlékún èmi fẹ́ kírun ìzáìdà kó kírun kó tó bọ́ sínú mọ́tò tó ń tọ́wáyé pé ààrẹ ẹgbẹ́ dá síkọ̀tún ni ìyẹn ṣọ́ọ̀tù tó jẹ́ pé a ṣì bárun níbi tó ń lọ tàbí kó kírun ń bí kó tó gbéra almuhim gbogbo àwọn tí wọ́n ń fi driving ṣe ọ̀nà jíjẹ mímu kọ́lọ́mù bá fàlùbáríkà sí gbogbo àwọn iṣẹ́ kí wọ́n má fi irun ráre tọrọgọ̀rọ̀ wọn ni wọ́n máa fi irun ráre jù tí wọ́n bá close lálẹ́ wọ́n ní àsìkò tọ́lọ́run làwọn fẹ́ wà báyìí níta wọ́n á máa pa irun zuru asiri magrib iṣẹ́ àpapọ̀ la wọ́n ní opportunity kan tó bá yẹ pé johnny ẹ̀fẹ́ rí bákan tí zuru bá tó kíákí zuru wọn kíákí asiri kí wọ́n pa méjèèjì pọ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ johnny tí wọ́n bá fẹ́ ṣe rúkṣà wà mọ́ gbogbo rúkṣà tí wọ́n bá ń fẹ́ ó ti wà nínú ṣẹ̀rẹ́ à ìsìláàmù ò gbà láàyè pé ká fi ìrun ráre ẹni tó bá fi ìrun ráre orí burúkú nìkan náà yà ọ̀yà náà. Eh, àfikún tí kan náà wọ̀nyà sọ pé tó bá yẹ pé tó bá jẹ́tọ̀ ló ń gbọ̀n àbí ìgbẹ́ ló ń gbọ̀n táwa lòun ò ní bọ́lẹ̀. jazakallah khair <laughs> bí ọ̀rọ̀ nígbà tí instance ṣẹlẹ̀ ni ṣé tàwáàfù ṣíṣe ṣé ó ní bùkátà sálùwàlá àbí kò ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ̀là ẹ̀gbà wa wáyé pé tàwáàfù bí ìrún ni the only difference ni wípé ọlọ́run ọba pàmìtì ọ̀rọ̀ sísọ lórí tàwáàfù ọwá ni tẹ́ ń bá ń sọ̀rọ̀ lórí tàwáàfù ẹ sọ níwọ̀nba ẹ má jẹ́ pọ̀ ok àyínú àwọn afáàdá sọ pé kò túmọ̀ sí wípé àlùwàlá pọn dandan fún tàwáàfù àwọn oní position position tá a dúró sí ni a gbọ́dọ̀ ṣàlùwàlá ni ká tó ṣe tọ́wà torí bí ìrùn ni ìdí táwọn afáàyàn fi ń ni pé wọ́n rò pé mọ̀ kó fún ni ọ̀rọ̀ yẹn o ọ̀rọ̀ sàádé ni kì í sọ̀rọ̀ òjíṣẹ́ náà bọ̀dọ̀ wà lánàá mi tẹ́wà tó dẹ̀ sàhì tó ń túmọ̀ sí òjíṣẹ́ náà là ń lọ sọ bẹ́ẹ̀ bó ṣe wọ ọmọ ká gbàrà nínú argument tá a mú against wọn ni pé a ní torí àwọn èèyàn wà nínú nínú nínú crowd crowd yẹn ti pọ̀ jù it's true crowd pọ̀ lóòótọ́ fún tawaf lọ́hùn yẹn ṣùgbọ́n kọ́lọ́hún tó ọmọ bá ran ìjọba Saudi lọ́wọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ ní rọrùn débi pé any little place tó bá yà sí wàá rómi tó wà fi ṣe ní tó wà bá ṣe argument àwa mú fún ọ ní pé ókè tẹ́ ẹ bá sọ báwọn títọ̀ máa ń gbọ̀n yín nínú èrò yẹn kí lẹ́ ṣe tẹ́ ẹ bá ń yá ẹ bá gbọ̀n yín bá ń gbà yín kí lẹ́ ṣe sẹ́tọ̀ sára ẹ̀ àgbẹ̀ sára ni ẹ wà mọ́ bá ta wá fún lọ alẹ́ kó lọ́ sára àpè torí tó lè ṣẹlẹ̀ ni ó lè wà níbi sáàyù nísìn ó wà lórí safa àti marwa kítọ̀ dé làwọn fi ń advice àwọn màyà tá a bá fẹ́ jọ lọ sí àjò wípé <laughs> tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí tá a ẹjẹ́ á ṣọ́ra fún omi mímu jù tàbí oúnjẹ jíjẹ jù kọ́mọ́dé wípé yóò wà dá wàhálà lẹ̀ ok ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sáyù ni ìtọ́dé àtijáde wàhálà àti padà wàhálà àti kọ̀ntínú wàhálà bí ó ṣe ṣẹlẹ̀ tó bá tó bá ṣẹlẹ̀ síbi tawaf náà ọ̀fẹ́ tọ̀ àtijáde wàhálà ni ọ̀fẹ́ àgbẹ̀ àtijáde wàhálà ni àti padà wàhálà náà ni àti kọ̀ntínú wàhálà so precautions ni èyàn try láti máa take care kọ́lọ́mọ bá kó ṣe rán náà. now in eh, um, addition to mo ṣe ẹ mention ṣe ni pé tó bá jẹ́rú ẹgbẹ́ lásìkò tún ni mọ́sálásí wà nílé epo kọ̀tún. ọ wà nílé ahọ́n ahọ́n yìí wọlé ni. ọ wà nílé epo aláàjì. ọdẹ wà nílé epo aláàjì tó kó tán lé ló gbèrò pé sọ òṣèlú rẹ̀ máa jókòó dé ni tó bá jẹ́rú ní kọ̀tún ahọ́n mórí wọlé sínú ilé epo ni tó bá dé ìyànàpájà náà mọ́sálásí wà ń bẹ̀. mùsùlùmí anything tó ń bá ń ṣe anywhere tó bá fẹ́ lọ ntí kọ́kọ́kọ́ apparent lọ́kàn rẹ ni wípé tí mo bá débí níbo ni àwọn màsájìdì wà tí n ti kọ́kọ́ mú ìwọ ọlọ́run ọba wa tó bá yẹ pé ilé ló fẹ́ gbà níbo ni mo fẹ́ máa rìn sí láti dáàbò bẹ̀sìn mi skul àwọn ọmọ mi skul wo ló yanjú tí àwọn ọmọ mi ó lè máa lọ níbo ni màá ti máa gbọ́ ìsítí tó yẹ pé ọkàn wa ni fi ní dì ó pàtàkì fún gbogbo mùsùlùmí wọ́n máa ṣọ́ gbogbo wọ̀nyẹn ká tó take decision níbo là ń lọ iṣẹ́ wo là ń ṣe níbo là fẹ́ máa gbé ó pàtàkì ok ọ̀kan nínú àwọn ọmọ ìyá lóbìnrin <laughs> she's chemical engineer all company ló di ẹkọ máa ṣiṣẹ́ àwọn òbí àwọn tí wọ́n ti retí kí sọ̀mùsọ̀mù jáde ó ní mi lè gbaṣẹ́ iye o mo ní á ah, ọmọ ìyá mo gbọ́ ẹyé but èmi ò lè explain ilé fún àwọn òbí ẹ̀ ìwọ náà ni wàá explain fún ó ní ó ló ń ṣe fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ sí ó ló ṣe fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ sí one of the reasons tó wọ́n fi ka medicine why because tó máa ya duties oríṣiríṣi pé òun observe wípé àti sọ́lé àti tó mójútó ọmọ responsibility òun dẹ̀ ni but ó ní ìdí àgbọ́yé tó nípa àtàwọn òbí tó jẹ́ pé wọ́n ní mọ́ni tó ṣe kínní kágbọ́yé ò tó ṣe kínní but gbogbo wa káàsì nírú situation báyìí ó yẹ ká máa ṣọ́ gbogbo eléyìí ibo là ń lọ kí ni time nísìn ibo ni mo fẹ́ dé bá wa ibo la máa wà mọ́sídìdì wo la ti fẹ́ kírun ó pàtàkì ká sì mú ìwọ náà bá kú ókè ibi àfẹ́ gbébì kan ókè ibi tá a fẹ́ gbé yìí àgbọ́yé ń wo ibo láti fẹ́ rìn má gbọ́yé ń bẹ̀ àwọn ọmọ wa bo ni wọ́n fẹ́ rìn sí torí gbogbo eléyìí ló summation eléyìí ni totality ṣàlòlé ayé wa dáa àbá ṣílò eléyìí pàtàkì ní gbogbo ìgbà téèyàn bá ti yanjú eléyìí yọkàn ó kàn bá wọn gbé bí wọn ṣe ń gbé ni tó dẹ̀ jẹ́ pé ẹni bá ní bó ṣe wù lòun ó ṣe bí ó ṣe wù lọ́lọ́wọ́n tọ̀rọ̀ rẹ̀ sí kọ́lọ́wọ́n wọn tọ̀rọ̀ wá bí ó ṣe wọ̀ náà last sir ẹnìkan ní ń pé nípa ti ọ̀rọ̀ ọ̀run lẹ́ẹ̀kẹ́ ni ẹ máa ń sábà iṣẹ́ commercial driving lẹ́ni ẹ̀ ń ṣe ń pé wọ́n ti ṣàlàyé fóun rí bí àbẹ̀rẹ̀ tí wáyé lórí bẹ́ẹ̀ pé wọ́n ní mẹ́ta ni àsìkò ọ̀run pín sí pé àkọ́kọ́ ọgbà tó jẹun ló dáa jù èyí tó tẹ̀lé àtẹ̀yẹ́ pé ó burú títí sami ṣọ̀kùnrin kí ní. ẹ̀wọ́ lọ́lọ́lá jù. wọ́n ní òun ọ̀dá òtún pé alákọ̀ọ́kọ́ yẹn ni ó lọ́lá jù. but tó bá yẹ pé circumstances wa mú èèyàn pé èèyàn ò lè rí kí lákọ̀ọ́kọ́ tó fi wá sún sẹ́lẹ̀ kejì àbí kẹ́ ó díjú ó ṣe ó mọ̀ ọ́ dátorí distance àbí nǹkan tóun ò wá fẹ́ni tó fẹ́ bọ́ọ̀lẹ̀ kí nìyẹn o kì í ṣẹni tó fẹ́ sọ pé òkí ni òbòdò máa ń lọ fẹ́ni tó fẹ́ bọ́ọ̀lẹ̀ kí ṣóun lè delay ẹ̀ di um, third part. ó lè ó lè ó lè. but then first with, part ẹ̀ náà ló fi ń dá ló fi ń dá. Eh, ó lè ó lè with with dangers. Uh, uh, with dangers ó náà mọ̀ dangers bẹ́ẹ̀. Eh ó lè má dìgbà yẹn ó lè rò pé kò ní rí bẹ́ẹ̀ ok masala èmi àtọ̀kẹ́ nínú àwọn friends mi afẹ́kọ̀ọ́ ní one thousand and four magrib ti tó bá a ṣe kí magrib tán báyìí mo ní jẹ́ amúṣà ìwà wa ọlẹ́yìn alákìdá dé mo dẹ̀ gbẹ́rùn mi dúró mo kí ṣáì sí inú mọ́tò a àlímọ̀ṣọ́ ní one thirty. one thirty ó ti rẹ̀ ẹ̀ ó ti rẹ̀ wá débi pé olúkálùkù wa in fact à nǹkan jẹ lórí títì ní pẹ̀lú omi la fi la fi ara wa bá a ṣe délé báyìí olúkálùkù ń wo bó ṣe fẹ́ sùn ni mo ní tààbà kí ìṣá ìwà ńkọ ó ní ṣé mo bẹ́ẹ̀ jiyàn. <laughs> so àwọn opportunities yẹn àgbọ̀dọ̀ fi ṣeré ó risky. àwọn àlekún ọ̀tọ̀. ṣiṣẹ́ now ẹ̀wọ̀n eh, management ò fún wa láyè láti máa kí ashri wa ní four so after five la máa ń kí so my first question yẹn and the second question ni pé bí Tinubu tọ́ta la lè kí yẹn náà zuri a máa after one now bí Tinubu tọ́ta yẹn ti máa kírun yẹn bíi kálí wọn ajókòó ti obìnrin tí ó sí gbogbo ara sílẹ̀ so báwo ni ṣé èèyàn lè múrò wá ní kí lọ́ọ́ gómẹ̀ntì ẹ̀ náà. kò sí tó but avoid kọ́ ọ máa jókòó báyìí avoid kọ́ ọ máa jókòó báyìí anything lè ṣẹlẹ̀ sí. sàwọn àlekún ah, níbí àmọ́ kí àwọn àrùn kan mo fẹ́ kẹ́ dákùnkẹ́ bá a sàlàyé rẹ̀ níjọ́ jimá tí wúzùrù bá wà tí òjò àbí nǹkan bá rọ̀. àyè kijamu, sẹ́ẹ̀rì kan sọ pé ká mọ̀ kìjàmù. bọ́yá àti ìgbọ̀ yìí ni. àsìkò àti ìgbọ̀ ni. zaka, eh, ìgbà míì awa onise osu, owó gba the all the year round a lè má rí owó owó tá a máa keep for that one year ó lè má tó ní sub though bóyá bí monthly salary wà ń gbà mí lè jọ bí ní sub yẹn o but sum total at the end of the year fẹ́ pa máa keep ó lè má tó ní sub so bó la máa ṣe ọ̀rọ̀ zakati last week yẹn salary oṣù bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sálárì oṣù yóò pè haúlù mọ́ǹtù èdè ṣe haúlù sálárì eh, ẹ ṣe sadakat hmm. torí àwọn tí wọ́n ń ṣọ́ zakat at the end of the year sayidina abubakar rajala anu wọ́n máa ń san owó wọn fún wọn kò sí asar kan tó sọ pé ó sọ pé ẹ wá yọ zaka nínú rẹ̀ torí wípé nígbà tó dọ́wọ́ wọn ni kò tíì kò tíì kò tíì pé àsìkò tí but ẹ ṣe sàdákà ẹ má ṣe sàdákà tó pọ̀ dáadáa now. n tí ẹ tún béèrè ni issue gratuity or pension gbàgbọ́lá ẹ gratuity na gratuity bí gift ni àbí torí is not o gbọ́dọ̀ ṣiṣẹ́ fún wọn náà fine but bí gift ni kìí ṣe pé lára pension yàtọ̀ ara pension tiẹ̀ wọ́n ń yọ ọ́ nínú owó èèyàn ni wọ́n fi ń ṣe kínní tí gratuity tó bá dọ́wọ́ tó yẹ pé lẹ́yìn ìgbà tó dọ́wọ́ tán yẹn ló wá tó èyí ẹ̀ yóò yọ zakat lẹ̀ tó bá pé nisab tó bá ti gbà á tó bá yẹ pé lẹ́yìn ìgbà tó gbà tán ẹ̀ ó invest ó tó èyí ẹ̀ ayọ̀ zakat ńlẹ̀ how how no èyí at islamic calendar inshallah but tó bá yẹ pé pension ìgbà tí wọ́n bá fún un ṣé wọn pé pension ara ṣe rẹ̀ náà ni tó jẹ́ wípé wọ́n ń yọ ọ́ lẹ̀ ọ̀dọ́ wọn fi ń kún nǹkan kan kún sheikh sọ́ọ́lì ibn Usaymin rahimahullah rahmatawasa wọn ni kò yọ zakat. Hmm but uh, kí ni táwọn afáyé kù sọ àti ìyẹ̀wò so àṣetàwà kù but n tí sheikh sọ́ọ́dì ìbọn ọ̀sẹ̀ mi sọ pé kí wọ́n kọ́ yọ zakat àwọn pensioners tí wọ́n bá ti kó wọn fún kí wọ́n yọ zakat ńbẹ tó bá ti pé. ara ṣẹ́yìn ni wọ́n yọ ó lè jẹ́ seventeen percent wọ́n yọ every month wọ́n kólẹ̀ wọ́n kólẹ̀ wọ́n kólẹ̀ ṣé wọ́n pé èèyàn ní sè lórí ẹ̀ ogún rẹ̀ ni. Mm -hmm. Or unlike uh, gratuity tó jẹ́ pé gift ni so ti yẹ pension ayọ̀ zakat but gratuity tá a bá gbà tán tó bá haul ayọ̀ zakat lọ́yẹ̀ wala ala náà. Okay. tamim. ó depend ó depend lórí package ó depend lórí package Our muslim finance financial houses wọ́n ní àwọn sharia compliant packages products tí wọ́n ń ṣe. Uh, next uh, bá sọ pé next halqa but next halqa will be after after iléyá inshallah fún wíwá tèmi so that uh, àwọn uh, islamic finances yìí àwọn packages wọn èwo ló fọkànbalẹ̀ inshallah next sitting we try to do something about it. Inshallah. Now. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواجك كما صليت على ال ابراهيم حميد مجيد بارك على محمد وعلى ال بيت على ازواجك وعلى ال ابراهيم انك حميد مجيد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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله سووا صفوفكم اعتدلوا تراصوا ولا تختلفوا فإن تسمية الصفوف من إقامة الصلاة سد الخلل حاضر بين المناقب والأقدام الله أكبر الله أكبر سمع الله لمن حمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله اللهم صل على محمد وسلم وآله وأصحابه السلام عليكم ورحمة الله وبركاته kí ọlọ́run kí ó gbà kí ọlọ́run kó dákun kó jọ kó jẹ́ kí kí ọlọ́run kí ó gbà ọmọ ìyá kan ní àtìbí ìjọ mélòó kan náà ló fi mú kégbàjarè wá in fact yóò ti tó sùn méjì tí ó bá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ ńlẹ̀ kí ọlọ́run bá kó kó sànù so ó kégbàjarè wá pé òun láwọn problem kan nípa pé òun fẹ́ ṣe. Marriage, mọ́ra wọn nǹkan kan òun ti dáwọ́ ilé òun ti rí certain amount òun nídìí àfikún lọ́dọ̀ ọmọ ọ̀yá so ẹ dákun ẹ jẹ́ ká ràn lọ́wọ́ kò ní báyìí náà lọ wọ́n pọ̀ wọn tó bí mélòó kan bọ̀tì káyẹ̀dú tiẹ̀ lónìí ìdààmú yẹn pọ̀ kí ọlọ́run bá kọ́dá kò jọ kó bá bí abùkátà wa jazakumullahu khairan fi sabilillah ní inṣàlá ò ní sátidé tí ń bọ̀ àti sunday tí ń bọ̀ a ní di our brothers a fẹ́ sún a ìtọ́kù that is burial grand. èyí tí a ń lò ní ìbàní site so a fẹ́ sún ibẹ̀ a ṣiṣẹ́ lórí ibẹ̀ so wọ́n rọ̀ wá pé kí àjọ kí àwa lọ́wọ́ ọ̀wọ́ láti jẹ́ pé kí alẹ́ oríṣẹ́ náà ṣe kí ọlọ́run bá kó gbé sí rọrùn ní sátọ̀dé àti sunday ní sọ́wọ́n àárọ̀ náà ni kí òun tó di pé yóò di ẹran han so náà la fẹ́ tètè ṣe iṣẹ́ yẹn kí ọlọ́run bá kó gbé sí rọrùn so kí ọmọ ìyá wa yìí tí ó sọ bí ìlà ẹlákùnrin ẹ̀yìn àti wa ìyá wa ní òkè náà ìjọba ara ẹ̀yìn náà lọ́wọ́ kí náà bá kọ́ náà nìkọ̀kan lọ́wọ́. ẹ gbogbo àwọn tí a bá fẹ́ lọ kásìkò wá síbẹ̀ kádébẹ̀ ó pẹ́ tán immediately after sobin náà ní pé ká máa bọ̀ ń bẹ̀yìn torí pé aláwọ̀ ti ṣiṣẹ́ yẹn kó jẹ́ sọ́fìn bí seven o'clock títí ìtàbáṣe tí aago mẹ́sàn-án bá fi lè tó ń máa tààyàn látàrí so ilẹ̀ ó ti rẹ̀ kí ọlọ́run bá gbogbo fúnrán tó bá kún lọ́kọ̀ọ́ sí ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Aleykum salaam. Fi sabi lillah àwọn tí a wá fẹ́ lọ sí ìtọ́kù yẹn tá àbá mọ́bẹ̀ kí a máa bọ̀ ń dé àbújọ́bájẹ́ pé fáìdì gan kankan ni tàbá ti dé ibà express náà láyà wọlé so tàbá ti dé àwọn ọlọ́kadà tá a sọ pé bọ́ra grand àwọn mùsùlùmí tó wà ládùúgbò ń bẹ̀yẹn là ń lọ àwọn ọlọ́kadà yẹn máa gbé wa débẹ̀ so àwa tí a bá lè wá síbí a bá ti wọ mọ́tò yanaba so a bọ́lẹ̀ ní ibà express so a wọlé a bá ti bọ́lẹ̀ a ti rí ọ̀nà tó lọ àwọn ọlọ́kadà náà a ti rí wọn. so gbogbo nǹkan tí a lè fi ṣe é ara ẹ̀ ni pé wọ́n tó bá ní búrọ́dì tó bá lè ra búrọ́dì dání tó ara mineral fífi wọ́n tó bá lè fi ẹ̀wà dání torí sọ pé àwọn oúnjẹ tí èèyàn fi fi ṣe oko nù àbí tó bá lè ro àmàlà oúnjẹ oríṣiríṣi ṣá àmọ́ tí èèyàn bá jẹ̀rẹ̀ sí. Hmm. Ah kó ń bí ṣọ́nà mi so gbogbo àwọn ọkọ́ ni àdá ni nǹkan kan táàbí ṣiṣẹ́ tó ní kàkú bá nílé àkódá ní lẹ́yìn ẹ ìwọ tó bá wò ó pé èmi ò ní lè wá ẹgbà 5000 yìí ẹgbà 10000 yìí ẹbá ń fi rántí mọ́là kan iye awọ àti mọ́là yẹn bá lè fi ṣiṣẹ́ tó rẹ̀ fi expire kó fi ṣiṣẹ́ àbíbi tí wọ́n wọ̀n fún pé ok. plọ́ọ̀tì kan ní ó sàn fún iye owó yẹn ni gbogbo ẹ̀ náà láti lè jẹ́ kí sẹ́yìn kó fi ṣe ni àwọ̀ ẹ̀kọ́ ọmọ ẹ̀ kọ́lọ̀ ń kó san alẹ́ fún rẹ̀. so ọlọ́run gbèsè rọrùn jésù àkúmọ́lá ọ̀kẹ́ràn. so inshallah ní àárín bí ìṣẹ́jú mélòó kan sísìn gbogbo àwa tí a bá wá fún hajj seminar wọ́n retí wa ní òkè pátápátá a máa gba stẹ́ẹ̀pù iwájú yìí iwájú mẹ́mbàrí náà lágbàdé òkè so àwa tá a bá wá fún hajj seminar wọ́n retí wa kí ọlọ́run bá kó gbé fúrọ̀rùn jazakumullahu khairan àwọn tí a bá fún hajj seminar ká máa gba stọ́pù iwájú mímbàrí ká máa gbà lọ sí òkè pátápátá ó jọ ọkùnrin wa ni ó jóbìnrin wa ni so nífà náà tó bá in the next ten minutes wọ́n fẹ́ ká àfẹ́ǹdì síbẹ̀ ọlọ́run gbèsè rọrùn ọlọ́run ṣe lílọ ní ìrọ̀rùn ọlọ́run ṣe iṣẹ́ ẹbẹ̀ ní ṣíṣe ní ìrọ̀rùn ọlọ́run jẹ́ adarí bọ̀ ní pẹ̀lú pẹ̀lú dáadáa jẹba kún lọ́kọ̀ọ̀rọ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh bẹ́ẹ̀. 我们这个另外呢。 نعم الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته a kí wa kú because once the intention is there pé yẹn fẹ́ lọ sí hajj ó lọ kò lọ o ó ti gbẹ́sẹ̀ sọ́nà o kò gbẹ́sẹ̀ sọ́nà o Allah subhanahu wa ta'ala ó ti kà á kún ẹni tó fẹ́ ṣe hajj ni ebi pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní àwọn mẹ́ta Allah subhanahu wa ta'ala ó ti guarantee security wọn ó ní ẹni tó jáde nílé lópòun fẹ́ lọ kírun tẹ́nìtì bá ṣẹlẹ̀ sí lójú ọ̀nà tó bá wà nílé gan nǹkan ẹ̀ máa ṣẹlẹ̀ sí àti jíjáde tó jáde yẹn Allah subhanahu wa ta'ala wọ́n ti guarantee security bẹ́ẹ̀ náà ni ẹni tó jáde nílé pé bọ́lọ̀ fẹ́ lọ jà jihad tó lọ sójú ogun ẹ̀sìn the third categories of people ó ní ẹni tó jáde ní tó lọ sí ló fi jẹ́ pé táwọn kan bá láwọn ń jókòó wọ́n ń ṣàdúrà fún alálàájì arúmọjẹ ni alálàájì gan ló yẹ kó ṣàdúrà fún àwọn tí àwọn tí wọ́n wà nílé tí wọ́n ò tí lọ torí the prophet sallallahu alaihi wa sallam said wípé alhujjaj wal ummar àwọn tí wọ́n lọ sí hajj àtàwọn tí wọ́n lọ ṣe umrah wafdullah gẹ́ẹ̀tì ọlọ́run ọba ni wọ́n da'ahum fa'ajabuhu ọlọ́run pè wọ́n wọ́n jẹ́ kiri fọ̀dàáhùn fa'atahum da'ahum fa'atahum bẹ́ẹ̀ ìyẹn gbogbo tí wọ́n bá bẹ ọlọ́run ọba ọlọ́run fún wọn. a ń bẹ ọba gbogbo tí a lérò tọrọ àti tá rántí tọrọ kọ́lọ̀ bá mọ́ṣà ṣe fún ní gbogbo aburú tí a ń páyà àti tí a lérò pé e, e, èròǹgbà ò débi ìpáyà rẹ̀ kọ́lọ̀ wọ́n yà wáyà gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yìí kọ́mọ̀ ní Ebola and débi wípé wọ́n ṣe àwọn some screenings and all that but alhamdulillah in our group is uh, the professor who is uh, in charge of the issue of Ebola or e not Ebola in the country itself. that is uh, Professor Sunday Omilabu. Uh, Inshallah al-Kareem, he will give you before, before uh, Odumbaku comes to give us the details of our itinerary kini ni àwọn precautionary measures tó yẹ kí a take in order to safeguard ourselves kí ọba adẹ́dà commerce and safeguard wa naam help us out. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah rabbil alamin àdúpẹ́ um, fún àwọn ṣéwù wa wọ́n fún aláàyè láti sọ̀rọ̀ díẹ̀ um, The issue of uh, Ebola is not, it's uh, eh, what we all know now in the country. Even uh, the toddlers, they talk about Ebola and it's part of uh, the message that we want to be going around so that people will be aware of this uh, outbreak. And now that it's in the country, it shows it's in the country, and only God knows where it's going to stop, when it's going to stop, who is going to contract it. It's Allah that knows that. But as uh, Nigerians that we know the virus is already in the country, so there are things that we need to put in place, which government is doing, uh, they have done in some places, and they are still doing in other places, so as to get all of us prepared well for the outbreak. Also, when those that contracted the virus, they are not being faithful to those monitoring them. The virus, as we know, we know how it moves from one individual to the other. We know that. And because of this knowledge of the virus transmission, people are advised especially those that have had contact with a confirmed case. Once there is a confirmed case and some people had contact with the case, all those people should be regarded as suspect. because only God knows who among them is not contracting the virus. So there is a window period to monitor. That is between two days and 21 days of the contact. So whoever contracts the virus within this period will surely come down with the disease. It may be very mild, it may be severe, but surely they will come down. And that's why all those that are categorized as highly suspect, they should confine themselves to a place where people will not have access to them. But because Nigerians are not faithful, that's why we are having these hiccups that we are having around all those that uh, followed all the rules and regulations, those are the ones that were now discharged of the virus. They were treated and they all got better. But those that were claiming to be clever, they were the victims of the virus now. So that's just the background to allay the fear in us that the virus is what is well known and we know that we can only contract it where there is a case. Where there is no case, we don't have any fear or favor of the virus. Once there is no case around, none of us can contract it. But where there is a case, So we'll try to isolate the very case so that people will not have contact with the case because of the nature of the virus. How does it spread? By contracting it, by touching the virus particles where in the body fluids, in the saliva, in the blood, even in the urine, in the semen of men, even in the vomitors and the stool samples. As we know, the virus causes diarrhea and vomiting. That's the second phase of the symptoms. So the virus are very rich in these body fluids. Any contact with this body fluid would definitely give whoever contracts it. And how do we now get ourselves off that? And the only thing we can do is to cultivate the spirit of hand washing, good hand washing. As far as we know, the virus cannot survive with good hand washing, washing our hands with water and soap. And Alhamdulillah, all of us, we used to this. we washing our hands with soap and water. And Alhamdulillah, we are Muslims. Before we join uh, the, uh, the, uh, the Salat, we perform ablution. So it's the same thing. Before we eat anything at all, we should make sure we wash our hands very well with water and soap. Whatever we want to, if we must eat and we are eating with our hands, no matter how many times, we should make sure we wash our hands very well. Apart from that, we know that the virus can also be spread by some by fruits, not only some fruits because the animal carrying the virus, but they eat a lot of fruits. And this animal has the virus also in own body fluid, in its saliva, in its blood, in its feces. All its body fluids carry the virus. The only blessing to them is it doesn't kill them. It doesn't make them feel sick but they carry the virus and use the virus to contaminate fruits and vegetables. If we must eat fruits fresh and vegetables fresh like carrots, like um, all those uh, fresh vegetables that we eat, if we must eat them, we must wash them very well we must wash them very well because we don't know where they are coming from. All we know is they are all assembled in all those marketplaces. So once we buy them, we should wash them very well. We have been eating fruits before, and I'm sure that's how we've been treating uh, fruits. We shouldn't be in a hurry to just buy fruits and eating it straight away. We should make sure we wash them very well. These are standard uh, hygienic practices. Even before Ebola issue. It's not only Ebola, there are other infectious agents in the wind, in all the dust that settle on the uh, fruits. If they are not well washed, not well cleaned before we eat, they can give us uh, infections. I've mentioned this, if we know there is a sick person around and we don't even know the source of the illness, once there is such an instance, we should advise them to take such a sick person to the hospital is the hospital that have the facilities to make the diagnosis. Now that we have Ebola in our country, people that contract Ebola can easily give to those that don't have it. We can use the Port case as a, a typical one. Here is a man that left Lagos ran away from Lagos, went to Port Harcourt. He got to Port Harcourt, he now arranged secretly with a doctor and he paid the doctor very well. So the doctor started the treatment. We all know the story today. The doctor contracted the virus while taking care of the patient. So the doctor died. Those that associated with the doctor also contracted the virus. Luckily enough, we were able to rescue all these groups. So they are now, they are, they are discharged. The last one was discharged on Monday. So that's how the virus travel around. So all we need to do is to make sure when there is a sick person, we don't move close to that person. Because we don't know to what extent the virus must have uh, spread around uh, his own body. This is a dream that we said it makes one to vomit, it makes one to pass loose stool. And once we have this, we cannot say exactly where those body fluids have reached. So for us to be safe, that's why it's always advised that you don't touch them, you don't move closer to them. But you alert the hospital facilities. And those one also have their teams that will come to the rescue. Not that uh, we are being wicked because we know how the virus moves from one person to the other. And we don't want people to contract the virus. So that's why those measures are being put uh, in place. Um, above all, all we need to do is to continue educating ourselves on how we interact. And as we are all going on the hard proper. We are going to meet people from different parts of the world and they all come with one disease or the other. Some may be incubating the disease and it is only when they get to the Holy Land that the disease will now manifest So we're going to come across all these type of uh, cases. So you have to be very careful. You don't know what they are incubating. If it's good to help, but not to help in that case, we can contact the health officials. They will know how to handle cases. Another thing is, we're going to meet people with respiratory tract infections. People will be coughing. People will be throwing out a lot of uh, saliva and phlegm. Many of these are infectious. So we have to protect ourselves from this. And whenever we are going to pray, it's advisable that all of us get our own sajda that we use for our prayer. We should not share sajda with people because we don't know the purpose of the sajda we are going to use. And uh, whoever is having all those infectious agents, they can hide in the sajda. Because as they call for meat, as they salivate for need, all these, those organisms will be hiding there. So we should try as much as possible once we get to the Holy Land, we should buy our own sajda. And whenever we are going to pray in the mosque, all the other mosques, we make sure we use our own. But the one in Medina is okay, so there is no cause for any alarm then. But we have to be very careful and we, as we move in, we'll see all different types of cases. So we have to be very careful. Then another information that we need to have ourselves with is weather is now very hot in the Holy Land. So there is dehydration. Our body gets hot fast. Number one, we should restrict our movement. We should not move when the, the weather is intensely hot we should not move. Then, more importantly, we should always go about with water, drinkable water, to replenish our body because the weather is so harsh that it dries water from our body. So it's very, very important that whenever we are going, we should have water for drinking around have a container for water. So that's very, very important. Then another thing uh, for us to note are uh, those of us that are on drugs. Does that mean for us to see our doctors now, to evaluate us, and make necessary recommendations in terms of our drugs so that we carry our drugs along give us covering paper to cover all those drugs is allowed. So far, the prescription is by our doctors, so everything will be done. So we need to carry our drugs along and we use them judiciously. So this is very, very important. But another thing that we need to take note of is the fact that If uh, there are any issues relating to health, we should ask Sheikh on time. So they will know what uh, action to take, uh, where to go, and so on. So we should not keep all this to ourselves as much as possible. I think uh, these are some of those tips that uh, we need to arm ourselves uh, with. And I believe, inshallah, uh, is going to be a huge uh, success, a rewarding uh, uh, holy pilgrimage. So I think uh, I can entertain uh, some questions. Salaam alaikum wa rahmatullahi wa barakatuh. Salaam alaikum wa rahmatullah. Uh, If you have any questions. Sorry, if we have any question regarding what uh, the tips Prof has just given, tàbá ní ìbéèrè kan tàbí èkejì lórí tí wọ́n bá wa sọ. Ara ká má Question? lórí ìfẹ́sùn ẹ̀ tí kò bá sí dókítà tí ẹgbẹ́ ìlọsọ́dẹ̀ lásìkò tó wà yìí torí pé a lè rò pé ó lè jẹ́ pásìkò tí wọ́n máa fẹ́ fún wa láti fi dìtẹ́ wa kò lè pàmì tiwa lọ títí ìjẹ́ ààrẹ rí ẹni tó lè ṣekú lọ́wọ́ ẹ̀ fún wa láti yára tírìtì wa tó máa fi lè bọ́ sásìkò. ṣe ní tí mo sọ ni pé gbogbo wa la máa bára wa ṣe rí adẹ̀sí láwọn doctors tí à ń lọ rí tí eh, wọ́n ń ṣètọ́jú wa so kì í ṣe ìsìn ní tá à ń sọ tá a ti ń tọ́ àti màkó wà lára tẹ́lẹ̀ ni so ànítorí pé à ń lọ sí ilẹ̀ mímọ́ ká wá kó gbogbo oògùn wa sílé ìyẹn ni àlàyé tí mò ń ṣe gbogbo oògùn wa yẹn a gbọ́dọ̀ lọ rí dókítà wa kó mọ̀ pé a fẹ́ travel ìgbà báyìí la máa lò ń bẹ̀ oògùn tẹ́ ẹ kọ fún mi tí mò ń lò báwo ni màá ṣe máa ṣe dókítà wa yẹn náà ló máa ṣàlàyé ló máa bi tí ọ̀rọ̀ dé dúró ẹ ẹ máa lọ ṣe tẹ́ẹ̀sì nísìnyí kẹ́ máa ṣe ìfúnpá kẹ́ máa wu ẹ̀jẹ̀ wò kẹ́ máa ṣe gbogbo gbogbo tẹ́ẹ̀sì tẹ́lẹ̀ kí dókítà yín ti mọ̀ ẹ kàn ń kọ̀ntínú lọ ni pé ókè báyìí ni ara dé eléyìí ni kẹ́ máa mú láti make sure pé ara wà kò tẹ kó wà ìyẹn ní tá à ń sọ mo Assalamu alaikum. Ẹjọ́ tí èèyàn bá jẹ́ ni tó jẹ́ ẹni tó níbi ìtọ̀ ṣúgà. Tó bá wá ń páyà pé tóun bá jẹun jù àbí tóun bá jẹun yẹn ó tún ń páyà pé ìtọ̀ ó lè tún máa ṣe òun fún àpẹẹrẹ bóyá tó bá fẹ́ tọ̀ wá kó wá dín oúnjẹ yẹn kù òun náà dẹ̀ tún ní àléébù tiẹ̀ nípa pé tó bá tún dín oúnjẹ yẹn kù tí carbohydrate bá tún kéré ó tún ṣeé ṣe kó nílò ṣùgà tó bá hàn wò pé tóun bá fẹ́ tọ̀wáàf wọ́n dẹ̀ sọ fún wa pé ká tọ̀wáàf náà bíi ìrun kíkì ni ó dẹ̀ ṣeé ṣe pé tó bá pé tó bá ṣe ń ṣe bẹ́ẹ̀ kó máa jẹ ṣúgà ni ṣé kó máa jẹ lọ náà ni àbí kó make sure pé òun ti jẹ àjẹyó carbohydrate ẹ̀ tẹ́lẹ̀ eléyìí tó yẹ pé òun náà dẹ̀ tún ní àlébù tiẹ̀ pé ó lè máa wá bó ṣe máa jáde láti lọ́tọ̀ báwo ni kíru ẹni bẹ́yẹn ṣe ṣe ọ̀rọ̀ ẹ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Now, ẹni tó bá diabetic patient, definitely wọ́n ti máa review ẹ̀. Doctor ẹ̀ ti máa rí, wọ́n ti máa prescribe drops and then there are standard rules standard rules in the sense that wọ́n ti sọ fún pé this your blood sugar level ẹni tó bá jẹ́ diabetic tó ń wà on drug ó máa ní glucometer tó máa fi máa access ẹ̀ tó bá ní glucometer tó fi ń access ẹ̀ ìyẹn ló fi máa mọ bí nǹkan ṣe ń lọ sí now tíyàn bá ń tawaf tawaf kò kí ń ṣiṣẹ́ hundred hours kò ń ṣiṣẹ́ twenty hours kò ń ṣiṣẹ́ five hours so tawaf depends lórí bí yàn bá ṣe tawaf tí ò bá sọ̀rọ̀ púpọ̀ in the next one hour òun tàn òun láti kúrò bẹ̀. issue and rules with diabetes is that you eat normal food bó ṣe yẹ kí èèyàn jẹ ìyẹn á dẹ̀ lo oògùn ẹ̀ in the morning ìyẹn á check blood sugar level rẹ̀ tí èèyàn bá check ẹ̀ because kẹ́tọ́ lọ ń sìn doctor yẹn á ti àṣẹ sí á mọ̀ pé this is the dose of the drug tó yẹ kẹ́ wà lórí ẹ̀ kẹ́tọ́ lọ so ìyẹn náà ni wọ́n máa bá lọ kì í ṣe pé ìyẹn wọ́n máa jẹ ṣúgà lọ diabetic kò kí ń jẹ ṣúgà lọ the only reason tí wọ́n fi jẹ ṣúgà is tó bá wà hypoglycemic and tí yàn bá dẹ̀ máa wà hypoglycemic ó láwọn sign and symptoms yàn máa ní àwọn nǹkan tí yàn máa rí ara á máa gbọ̀n èèyàn á máa ṣèyàn bá kan yàn ti òun fi jẹ́ pé oní diabetes yàn máa sọ pé kọ́ máa ní ṣúgà lápò sódà tó bá ṣàkíyèsí àwọn nǹkan bẹ́ẹ̀ tàbí ó ń làágùn kan á ṣúgà yẹn sẹ́nu bó bá ṣe ń tà wá bọ́ tí bá lọ tà wá nínú èrò èrò dẹ̀ tún máa pọ̀ ẹ máa gbẹ́nu lera yín lórí ìṣàn ni so tí èèyàn bá ṣe yẹn èèyàn ní mọ̀ bóyá is um, the, heat and then the overcrowding so èèyàn láti balance out tí èèyàn bá mọ̀ pé èèyàn ní problem kan I think the best thing to do is to have a friend you have a friend who knows the problem and then most of the time you move along together you should at no point be left alone so that if there are issues Then there are hospitals all over the places. Tí wọ́n bá rí pé there is any other thing tó need to review. I think it's a bit care. Salaam alaikum. Ah. ẹni tó bá ní láti fi nǹkan kan tàbí méjì sẹ́nu lórí tawaf ó ì lè ṣe yẹn tawaf though it's like salat. Uh, Allah subhanahu wa ta'ala ó pàmìtì wa láti ṣe àwọn nǹkan kéékèèké kan lórí tawaf. Àìdá ọ̀rọ̀ sísọ àwọn necessity things bóyá I can't think nǹkan sẹ́nu bọ̀tà àbí ẹni tó bá fẹ́ wà dehydrated kó sorry, mu omi. Advice thank you. ń I want my àyá ni wípé tí wọ́n bá ń ṣe tawaf pàápàá jùlọ tí oòrùn mú gágá ń sìn bákan tí wọ́n bá mú dání kí zamzam wà nù ẹ̀ opportunity ni nítorí wọ́n dà wọ́n láàmú wájú kaaba ni wọ́n wà bá máa ń ṣe ń mu zamzam wọ́n á máa wo kaaba wọ́n á máa ṣàdúrà gbogbo eléyìí náà ara rẹ̀ ni tí èèyàn gbọ́dọ̀ fílẹ̀ láì tẹ́kì advantage kí ọba dẹ́dà kó ba gbogbo wa kan. ndaka tarik تعريف any other question السلام عليكم ورحمة الله ìbéèrè tó ń fẹ́ béèrè ni wípé ẹni wẹ́dà gbóná kẹ́bí nǹkan tá a wá rí kà pé èèyàn kírun ní masjidu nabawi ó ní ládàá púpọ̀ àti masjidu haram ẹlòmíì bóyá ẹ̀ka tó láǹfààní àti lọ́gbèsè ayé rẹ̀ ni tí ó fẹ́ máa fojú kòrò pé wákàtí márààrún òun rí kí ní masjidu nabawi àbí masjidu haram ọdún wo ló lè dá ṣé ó lè lọ látàárọ̀ kó dòkó fún fúláàsì kò ní sí wàhálà kankan tó bá dalẹ́ yóò máa padà sí kìíní àti ọgbọ́n lọ́fẹ́. ìzákàlàkẹ́ tí a máa ń sábà recommend nìyẹn based lórí experience ta ní ní last eh, umrah wọ́n ṣe àwọn mọ́ṣáláṣí méjèèjì in such a way tó jẹ́ pé èèyàn ní fẹ́ kó nu mọ́ṣáláṣí èèyàn ìta gbóná inú ilé tutù inú mọ́ṣáláṣí ó tutù èyàn ò ní fẹ́ kúrò ń bẹ̀ so opportunity wípé kéèyàn lo àsìkò yẹn láti ṣe ìbádà tó pọ̀ ó wà so téèyàn bá ti wà nínú Masjid Nabawi sallallahu alaihi wa sallam èyàn ò ní fẹ́ kúrò ń bẹ̀ ó wà very convenient and comfortable dáadáa kò sí ooru. Uh, èsì gan tó ń jáde ń bẹ̀ ó bára mu bẹ́ẹ̀ náà ní mọ́kànnà so mo rántí pé nǹkan bíi five years ago tí oòrùn yẹn lágbára díẹ̀ advice ta fún àwọn ọmọ ẹ̀yà ni pé tá a bá ti lọ ní àsùbà yàtọ̀ sí pé a fẹ́ jẹun ibi tá a bá fẹ́ jẹun àwọn points kan wà níta gate seventy nine gate seventy nine á meeting bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá fẹ́ jẹun wọ́n á jẹun so that a lè padà sí inú ilé padà so in most cases lẹ́yìn ìṣá láti tó máa ń lọlé but uh, this time around accommodation gan súnmọ́ haram dada. tó jẹ́ pé béèyàn bá béèyàn bá wà ní inú ilé gan tó sáré lọ ṣe àlùwàlá tàbí lọ ìta rẹ̀ àti padà sínú masjid al-haram ní maka pẹ̀lú rọrùn tí Madina bẹ́ẹ̀ náà inshallah alkiri that is the essence of uh, the group itself to make Hajj very Hajj with ease for, for people inshallah. Now, Now. Now, Alhamdulillah. Uh, essence pious gathering ó ní wípé ká ṣe gbogbo ìgbìyànjú láti mú ẹṣin lọ sí odò ọ̀ṣẹ́ mọ̀ wípé ọ̀tọ̀ ní ká mẹ́sìn lọ sódò ẹ́ ẹṣin ni ó mu omi fúnra rẹ̀ níta wò nípa eléyìí ni wípé àwọn evidence kan wà tó máa ń fa ìnira ní hajj process kí ni àwọn eze. transportation lọ sí Mùnà pẹ̀lú gọ́lọ̀mbà kò ní sí problem nípa ẹ̀ Mùnà ibi táwọn èèyàn máa ń wà ká tó lọ jùkò ó máa ń jìnà gan tóòrùn bá tún á mú ó máa ń fa stress láti easy yẹn ten b ó ní mínímọ̀mù pious gathering such that tá a bá ti fẹ́ jùkò a kàn kúrò nínú tent wa maybe within ten minutes or less than that a kàn rọra rìn lọ síbi tá a ti jùkò a dẹ̀ padà torí mo rántí pé last year gbà tí ọ̀kan nínú àwọn àgbàlagbà yẹn tó ṣe tán ó ní ṣèkì ṣe bí wọ́n ní wàhálà wà ní hajj ni awo ní wàhálà mo ní a ti máa ń gbé wàhálà yẹn kó ọlọ́run abẹ́yìn náà gbé wàhálà kó níbi iṣẹ́ èyí <laughs> so that's the essence because hajj itself is a stress stress ni hajj no doubt about that ká wá tún wá fi kún un yẹn ó jẹ́ ní tó ń pa wá lẹ́rù so àwọn wò yí pé tá a bá relieve stress ni as much as possible láti fi jẹ́ kí ó rọ àwọn alálàájì lọ́rùn àwa náà aráyè jí nínú ládàá wọn kí ọba adẹ́dà kó má ṣàṣe nírọ̀rùn fún wa and uh, from what I can get arrangement wà níbi accommodation tá a máa dé sí feeding arrangement bí ìbá tiẹ̀ ṣe three square meals principal males tó jẹ́ wípé àhà á fìyàn ní ọkàn balẹ̀ kiri so ìyẹn pàtàkì nínú tí a máa ń gba ara wa níyànjú ni wípé ká rán ra wa létí àwọn basic things kan hajj tí a bá ti lọ ó yẹ kí a mọ̀ nǹkan kan dájú ìrìn àjò ọwọ́ ni nínú àsìkò ọ̀wọ̀ lọ sáàyè ọ̀wọ̀ láti lọ ṣàwọn iṣẹ́ ọ̀wọ̀ kọ̀ọ̀kan látara ilé yìí Allah subhanahu wa ta'ala ó sọ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam pé ẹni tó bá ń lọ sí hajj kó ṣera rẹ̀ lọ́wọ́ torí kó wọn bá dẹ́dà bá fún ní ọ̀wọ̀ ẹni tọ́lọ́run bá bá fún lọ́wọ́ báyìí ilé ọ̀wọ̀ ni òun máa ń fi sí tí ń ṣe àlùjànnà ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ti sọ wípé man hajja walam yarfuth walam yafsuq kharaja min dhunubihi ka ẹni tí ó lọ sí hajj kò ṣèbàjẹ́ ń bẹ̀ ó dẹ̀ ṣe bó ṣe yẹ kó ṣe kò balẹ̀ jẹ́ yóò jáde nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ bí ọmọ òpóǹlò tí a ṣẹ̀ bí ni in fact òjíṣẹ́ lásán islam tún ti ẹ̀ sọ clara ó ní alhajj almabrur hajj téèyàn ṣe bó ṣe yẹ kó ṣe tí ò balẹ̀ jẹ́ pẹ̀lú ẹ̀ tó ṣe bọ́lọ́wọ́n bá ṣe fi rán òjíṣẹ́ lásán àrọ́sọ̀làmù ó ní laysa lahu jaza illa al-janna kò ní láádá kan tí ọlọ́run ọba lè fún àyàfi aljanna ni àwọn àfáàfi sọ wípé ẹni tó ń lọ sí hajj o ọ gbọ́dọ̀ ṣọ́ àwọn ìwọ̀ kan kó má bàa kó sínú àwọn tí ò tọ́ tí láádá yìí tó máa fi fòrú kí ọlọ́run bá má jẹ́ kó fò àrò àkọ́kọ́ rẹ̀ ó ní al-ikhlas wal-mutaba àníyàn tí èèyàn máa ń ní láti lọ sí àjì wípé mo fẹ́ fi wójú rí ọba adẹ́dà mi ìlú àjì nǹkan kan mo fẹ́ fi wójú rí ọba adẹ́dà ni gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mà gbogbo ń téèyàn bá fẹ́ fi wójú rẹ ọba adẹ́dàá nǹkan mìíràn ó gbọ́dọ̀ so mọ̀ kí ni a gbọ́dọ̀ ṣe láti fi jọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó ń túmọ̀ sí pé gbogbo bójíṣẹ́ ńlá ṣe ṣe yẹn òun ni ká wádìí ká ṣe é tẹ̀ pàápàá jùlọ hajj kan ṣoṣo tó jíṣẹ́ ńlá sallallahu alaihi ń ṣe gbólóhùn tó pe àkíyèsí àwọn sàábé sí ni wípé ọ̀jára ánùmú ó ní kòdó àní bára síkàkùn ẹ tara bí mò ń ṣe ń ṣe ájì ẹ tara mú bẹ́ẹ̀ ṣe ṣe tí náà nísìnyí o torí mi rò pé màá ṣe mí mọ́ kò dẹ̀ ṣe mí mọ́ lóòótọ́ sọ́là àrà ọ̀sọ́là torí eléyìí àwọn sàábé látìgbà tí iṣẹ́ láti jáde báyìí títí títí títí tó fi dé wọ́n ń ṣọ lọ́wọ́ ṣọ lẹ́sẹ̀ ni kódà oorun rẹ̀ kò síbi wọn láti ṣe kíni láti ran àwa tá à ń bọ̀ lẹ́yìn lọ́wọ́ wọ́n dọkumẹ́ntì gbogbo bó ṣe ṣe hajj so ká tó lọ nlé ká jẹ́ kélé ìrìnlẹ̀ nínú ọkàn wa wípé hajj tá à ń lọ ká ṣe àdáyanrí rẹ̀ pé torí ọlọ́run ọba là ń fi lọ a fi jọ ọ. ìṣesí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa èkejì step kejì tá a gbọ́dọ̀ ascertain ohun ìmúra ìmúra àkọ́kọ́ tó pàtàkì falálàájì ó ni kó tuba kù nínú ẹ̀ṣẹ̀ tó bá ń ṣẹ̀ kó jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kó gbé omi gbogbo ohun tó bá yapa sí ti ọlọ́run ọba ò gbogbo ń tọ́lọ́wọ́n bò fẹ́ tó tí bá ti ń ṣe òkùnkùn ò ní kùn kó nínú mọ̀mọ́nú ọlọ́run bá ní bali insanu ala nafsihi basira wala alqa ma'adira ẹ̀dá lè máa wá wá wí ó ríra rẹ̀ dá ó mọ ibi tóun ti ń ṣe lọ́hùn ní ẹni lánìyàn òun jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ òun fẹ́ dàtún bíi eléyìn pàtàkì ó pàtàkì kí gbogbo alálàájì ó ṣe eléyìn èyí ni wípé kó ṣe tọ́ọ̀bà èkejì ó ní wípé káwa máa bẹ́lọ̀n ìrìn àjò tá a fẹ́ gbà lọ́wọ́ wa kó má dálù àláyà bàbá àgbàgbọ́ bàbá ńlá wa Ibrahim sallallahu ala nabiyina wa alayhi tọ́lọ́wọ́n bá ní kó tún kàábà kọ́ àsìkò tó kọ́ sí àsìkò ọ̀wọ́ ibi ọ̀wọ́ ló ti ṣiṣẹ́ yìí ta ló pa láṣẹ Allah ńgbà tó ṣe gbogbo eléyìí tán ó sì tún bí ọlọ́run bá mọ́sà ìgbà o sọmọ pé ó lágbára nìyẹn ní sheikh abdulaziz zimbabwe rahimahullah ọ̀rọ̀ mọ̀tàwọn sọ pé ah ẹni ọ̀wọ̀ tá a gbéṣẹ́ ọ̀wọ̀ rán níbi ọ̀wọ̀ lásìkò ọ̀wọ̀ ó tún wá ṣe gbogbo ó tún wá ń bẹ lọ́hùn ọba pé kó gbà á àṣé kéèyàn bá tẹ̀ ṣe gbogbo pẹ́pẹ́ ń fúrú yìí àfi kéèyàn tún bẹ lọ́hùn kó tún gbà á so èèyàn ò ní sọ pé torí pé òun ti ń lọ hajj báyìí yes rárá a máa ṣọ́ra kí àṣetánì máa rà pálá wọ abẹ́ iṣẹ́ rẹ̀ láti baṣẹ́ rẹ̀ jẹ́ torí wípé irú nǹkan báyìí làṣetánì máa ń fẹ́ nǹkan tá a tún máa ṣọ́ látara àmúra ò ní wípé àwọn tó bá jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó wà lọ́wọ́ wa á kọ́lẹ̀ á fòun lẹ̀. à ń bẹ lọ́n ká dé láyọ̀ tá a bá dé ń kọ́ bákan méjì ogun àbí bẹ́ẹ̀ kọ́ ni fi jẹ́ pé mùsùlùmí ó máa ń múra gbogbo ẹlẹ́ni à ń bẹ lọ́wọ́ bá ka ká lọ láyọ̀ ká bọ̀ láyọ̀ mùsùlùmí sì kọ ilé yìí náà sílẹ̀ àwọn o yanjú ẹ̀ fún wa ìyàwó ni ọmọ ni ẹbí ni ara ni ọ̀rẹ́ ni tó bá ṣe lé ìtàn kó tún kọ àkọọ́lẹ̀ ká nǹkan tá ọ̀nà tá máa gbà lọ ká múra bíi n tá máa ní. torí oúnjẹ lọ́hùn-ún ó lè má bára mu lọ títí facilities wà fún cooking àwọn ọkùnrin tá a bá mú oúnjẹ sè tàbá àwọn àwọn tá a bá lọ pẹ̀lú tá a bá márèdè lọ tá a bá fẹ́ wíwọ́ torí most cases mo rántí ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa pẹ̀lú gbogbo bí oúnjẹ tó ń ṣe ṣe ṣe lọ́sàn kan òrùka lónìí bọ́lọ̀ wọn ó ti ra mọ́là èmi tẹ̀ ń pírọ̀rọ̀ yí pé eléyìí fẹ́ ó fẹ́ disturb wa ìgbà tó di nǹkan bí aago mọ́kànlá lóru ṣe bọ́ wá mọ̀là kan wá fún wa ó wá mọ̀là wa pẹ̀lú ọbẹ̀ ẹ̀yọ ó ṣe gbogbo ẹ̀ wákan àtẹjá a ní choice so ó ti use ma so kò wrong tá a bá mú bí èlùbọ́ díẹ̀ dání gàrí and uh, some few things tá a rò wípé a easy eating habit wa lọ́hùn pàápàá jùlọ àwọn tá a bá mú arédè lọ prọ́fù náà má arédè lọ náà na ntí atúngbọ́dọ̀ ṣọ́ ó ní wípé àwọn tí bá a bá ṣe ń lọ yìí àwọn tá a máa rìn mọ́ kó jẹ́ àwọn tí a ní àlékún dáadáa látara wọn nípa ẹ̀sìn torí wípé opportunity ni àwọn nǹkan mí bẹ tí ó lè má yé wa tí ó bá fẹ́ rẹ̀ wá látara ìbádà ẹlòmíì lè wà nù wa tó jẹ́ wípé à lóòjọ́ tó bá parí irun kan báyìí á ké júzù mẹ́ta pàpé bíi fifteen júzù ní ẹ lóòjọ́ tó ń túmọ̀ sí pé láàrin ijọ́ méjì ijọ́ mẹ́ta apari Quran àwa sùwẹ̀ àì tiẹ̀ kò sí nínú àjẹ́ndà wa tẹ́lẹ̀ tá a bá rírun àwọn eléyìí ṣe mọ̀ pé a tún ṣàwa náà lójú kòkòrò wípé jẹ́mi náà ò tiẹ̀ kọ́ bá a ṣe ka Quran torí ó máa ń ṣe ni láàánú a rí ènìyàn ó ti ń lọ hajj nísìnyí ó lè ju ẹ̀mẹ́wàá lọ kódà ogún gbà ṣùgbọ́n tó bá ń ka fatiha á bà inú jẹ́ pé ah, kí ló lọ ṣe lọ́hùn kí ni tó máa ń sábà fà á àìmọ̀ gard kí ni purpose ń tà ń ṣe gan wàhálà purpose ẹ̀ ni wípé ká ní àlékún ní ìṣe wa lójú ọ̀nà ọlọ́run bá dẹ́dà Allah subhanahu wa ta'ala torí wípé táàrin àwa rẹ̀ bá yanjú lọ̀rọ̀ wa láyé níbi àti lọ́run ó fi yanjú tó ń túmọ̀ sí pé kí ni a gbọ́dọ̀ fi ààyè lẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ lórí tí ó ṣe àlékún fún àtúbọ̀tán wa bá ń ṣe ń lé ti ayé náà ah, eléyìí pàtàkì a lè mú àwọn owó dání fún àwọn nǹkan míì tá lọ́hùn but n tí kí a fi sọ́kàn jù àwọn nǹkan tí ó ṣàlékún ẹ̀sìn wa alhamdulilah wọ́n ní àwọn programs tó pọ̀ àwọn Quran wà tó jẹ́ pé wọ́n wá pẹ̀lú pen tá a máa ti fi kan aya kọ̀ọ̀kan akọ́ láṣìkà yàtọ̀ sí pé kí tíṣà tún pólíṣì rẹ̀ fún wa alhamdulillah nínú team subsequent team, a fẹ́ kó jẹ́ pé èèyàn márùn márùn yóò ní àfa kan tí ó máa handle rẹ̀ subsequent one inshallah kiri but this time around two opportunity tá a bá ní láàrin gbogbo wa tá a jọ lọ ká má misuse ká make very good use of faith. débi pé ìgbà tá a bá fi dé padà kí àwa gan fúnra wa ká mọ̀ yìí pé àà àti yàtọ̀ kọ́lọ̀ mọ́sàdì yàtọ̀ ní ti dáadáa lẹ́sìn kan tí ó tún pàtàkì tá gbọ́dọ̀ mọ̀ ó ní à ń lọ hajj kí n tiẹ̀ ní pàtàkì ń tà ń ṣe yìí ó pàtàkì kéèyàn tó lọ instance kan ṣẹlẹ̀ some fifteen years ago a medical doctor over wá láti UK very very intelligent and ó gbìyànjú dáadáa pátá ṣe gbogbo ẹ̀ tán wá pè sẹ́gbẹ̀ẹ́ kan kí ni ìtumọ̀ gbogbo ìtàn ṣe àwọn tí wọ́n gbọ́ ó bà wọ́n ló jẹ́ but mo ní ẹ̀yin gan tí ẹ̀ ń fi hàn wípé tó béèrè báyìí inú jẹ́ mo fẹ́ kọ́ ẹ̀kọ́ lára ẹ̀yin náà gbogbo ìta ń ṣe kí n túmọ̀ rẹ̀ àwọn gan mórí bẹ̀. mo wá sọ fún prof yẹn wípé nǹkan tí mo kàn fort pẹ̀lú yín ni wípé kẹ́ ẹ tó wá nílẹ̀ bá ti béèrè but ó bà mí. kò bàjẹ́ alhamdulilah ìgbà tí a ṣe àwọn àlàyé kan àtẹ̀kejì fún ó promise ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ òun á tún àjì mi ó dẹ̀ tún ṣe lóòótọ́ so pàtàkì ráyà kí ni túmọ̀ ibi tá à ń lọ yìí so inshallah alkarim a ṣe àwọn àlàyé ibi tá à ń lọ yìí ní ṣókíṣókí tó ká wọn bá gbà sùkúl wa so that gbogbo ń tà ń ṣe tá a bá dọ̀hùn ká tó ṣe anything a ṣèdánilẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ ká fi mọ̀ ọ́n sọ́dà táwọn èèyàn bá ń fi ti wọ́n tàfàlà àwa tá a ti mọ kí ni ta ìdí tá a fi ń ṣe ẹ mọ̀ pé mọ́sálà àríyàn ó sàkúgbò òkú méjèèjì ọbọ̀ síwájú jẹ́mọ́ra ọdẹ ìdásán ó ní wọ́lọ́mọ tó fi ṣọlọ́wọ́n bá tẹ́ fi ní kán máa lẹ̀ lóko àti ìyá àtọmọ yín gbogbo ẹ̀ láti kó fún ẹ máa hàn ẹ máa pín kò gbọ́ yé ni lẹ́tà nígbà tá a sọ fún wípé ẹ ní òkò kọ̀ọ̀kan tó bá jù ọlọ́run á fi pa ẹ̀ṣẹ̀ ńlá rẹpẹtẹ kan rẹ fún ẹ wàá dẹ̀ ní àgbéga níwájú rẹ̀ ó ìgbà yẹn ló ṣe ẹ̀ẹ́ àṣé gbogbo àyè tóun ti ń ṣe sẹ́yìn àṣedànù ni torí kò gbọ́yé kó tó lọ ni àwọn a máa ṣọ́ra gbogbo tó máa múyàn dẹ́ṣẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra ní hajj lórí ẹ̀ ó dẹ̀ easy ó easy àwọn obìnrin míì wọ́n wá sọ̀hún wọn máa mú àwọn ọkùnrin míì náà bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ kò tí ì kan hajj nígbésí ayé wọn bọ̀ hajj ni wọ́n wá wọn ò dẹ̀ rẹ́ni dá wọn lẹ́kọ̀ọ́ wọ́n á wùwà bíi ẹranko pé báwọn ṣe bára àwọn àwọn wọ̀nyí ìṣẹ̀ntẹ́yìn ò fi ṣàfarawé pẹ̀lú ló fi jẹ́ pé gbogbo ìgbà èèyàn á súnmọ́ ẹni tó nímọ̀ tákọ̀ yẹn lẹ́kọ̀ọ́ mọ́sẹ̀lẹ̀ wọ́n fẹ́ ṣe tàwáàfù ní group ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa fẹ́ break àárín wọn pé ẹ lè ṣe lè ó dẹ̀ súnmẹ́yìn ó sọ ìjà karate níwájú kábà ó ti súnmẹ́yìn ó ti fẹ́ mo wá fọ́ kàn lẹ́gbẹ̀ẹ́ mo wá tọ́ka sí kábà ṣé o mọ ibi tó wà ṣá ó lè kò síbi tó lọ́wọ́ tó yẹ léyìí láyé o báyìí ló wá gbẹ́sẹ̀ lọ́wọ́ apologize lọ́wọ́ àṣìṣe six fast. ṣé wọn pé tó bá ti gbọ́ àwọn iye láti kìlẹ̀ kó tó lọ kò ní sí gbogbo àwọn ilé torí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n ń kó lọ fún àwọn state àwọn fẹ́ lọ pawó lọ́hùn ni tí ó dẹ̀ yẹ pé n tí àwọn èèyàn máa ṣe láti súnmọ́ ọba adẹ́dàá wọn ò ní sọ ọ̀rọ̀ tó já mọ́ bẹ́ẹ̀ torí kó wọ́n bá kúrò létí wọn torí pé bó ṣe jẹ́ pé. ládá pọ̀ nínú iṣẹ́ yìí kíyàn bá wá kó sínú ẹ̀ṣẹ̀ lọ́hùn náà ó kẹ̀mẹ̀mẹ̀ o so yìí pé èèyàn náwó nára násìkò fún ìjọsìn báyìí ó tún wá dé pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó pọ̀ kọ́lọ́wọ́n yàrá yàbẹ̀ náà ó sì a tún gbọ́dọ̀ ṣọ́ òun lásìkò ṣe bí seventeen la fẹ́ lọ nine inshallah ninth la máa dé pẹ̀lú gọ́lọ́ọ̀ba ó ṣe bí ẹyin ó pẹ́ díẹ̀ ṣan láìpẹ́ láì jù ní sáré pé à ń dé láàmà sọ tá a bá wà lọ báyìí bójú bí ilẹ̀ ṣe ń mọ́ lọ́jọ́ ilẹ̀ yóò máa sáré tètè ká má fàsìkò ṣòfò àsìkò ìdá ni bá a bá lò láti fi gé nǹkan í máa géèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ ni ló fi jẹ́ pé àbíkàr wa àgbọ̀dọ̀ fi ṣeré ìrun kíkí níwájú kaaba ní gbogbo ìgbà tá a bá rọ opportunity láti máa ṣe tawaf all the time bí àwọn tawaf guru tí wọ́n wà ń bí rẹpẹtẹ gbogbo wákàtí márùn tawaf kí bàbá àfa ẹ̀jẹ̀ àṣẹ tawaf <laughs> so every wákàtí opportunity ni torí kò síbi tá a ti lè rí tawaf ṣe àrílẹ̀ yẹn tí a bá ṣe tawaf níbo mi yàtọ̀ síbẹ̀ yẹn kódà bó bá jẹ sàárè òjíṣẹ́ lásàásálà yọ gbẹ̀ṣẹ̀ ó lè mú wọná. opportunity bí tá a ti lè ṣe tàwa fún ẹ ká seize opportunity yẹn ká lò dáadáa opportunity ni irun tá a bá kí ní kaaba ó ṣe déédéé ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún ọ̀run tá a kí níbòmí ká má ṣe mistake yẹn ká kó fún ọba pẹ̀lú jọ́nì dáadáa gbogbo àwọn nǹkan tí ó lè kọ́ dí wa ní jama ní haram ká try láti guide against ẹ̀ pàápàá jùlọ fire gathering ti ṣe tiẹ̀ ibi tá a múlé sí ó súnmọ́ haram dáadáa èèyàn kan ara rìn jẹ̀lẹ́ńkẹ́ lọ ní kò rí bí ti ó tún súnmọ́ ju ti last year lọ inshallah Makkah al so eléyìí pàtàkì ká ṣọ́ àsìkò ká dẹ̀ máa lo àsìkò wa láti ṣe ìbáàdà nǹkan kan tó pàtàkì gbogbo bí tá a bá wà ká mọ́ gba àdúà àdúà torí gbogbo òrìn àjò yìí opportunity ni fún ṣíṣe àdúà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n láwọn mẹ́ta wà mátímátí òun ni àdúà tí wọ́n bá ṣe arìnrìn àjò òbí àtẹ̀ntó láwẹ̀. ìrìn àjò eléyìí tún wá yàtọ̀ ìrìn àjò ọ̀wọ̀ ni lọ síbi ọ̀wọ̀ lásìkò ọ̀wọ̀ láti lọ ṣiṣẹ́ ọ̀wọ̀ ọwọ. pé ó tún peléke pàápàá jùlọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọláńdẹ̀ tí sọ wípé àlejò ọlọ́run ọba lẹni gbogbo ohun tọrọ ọba adẹ́dàá fi lọ́wọ́ ẹ tá a bá tọrọ fúnra wa tá a tọrọ fáwọn òbí wa mọ̀lẹ́bí wa ilé wa ọ̀nà wa ẹ jẹ́ ká tọrọ fún ìlú iná kọ́lọ̀ má dàlú rú kọ́ bá tò kọ́ bá tiwa jẹ́ ń bẹ̀ kọ́ jẹ́ tiwa ń dá ń bẹ̀ gbogbo mùsùlùmí náà kọ́lọ̀ ń jẹ́ kí ó dáa ẹ̀kọ́ kẹta nǹkan kẹta tí a gbọ́dọ̀ mú gbọ́ òní àlè gbogbo tí à ń bá ń ṣe lọ́hùn ká múra sí dáadáa n gbọ́dọ̀ ṣe continuously ni àpé tí à ń bá ṣe continuously for a period of close to twenty days ó yẹ kó ṣe sí ó pàtàkì ó máa ń jẹ́ kí ìgbà lọ fẹ́ ṣe kó lápá dáadáa nígbésí ayé èèyàn mo rántí pé instance mẹ́ta mo máa ń try láti kó tiẹ̀ ń gbogbo gbà ọmọ ìyá kan kìí kírun sásìkò ìgbà tí ó ń sọ̀rọ̀ hajj gan gbogbo àwọn aráalé wọn ní ṣé hajj lọ́rọ̀ rẹ̀ kàn ó ti sanwó bá a ṣe make good use of it ló kù kìí ṣe pé ṣé hajj lọ́rọ̀ rẹ̀ kàn ó ti sanwó ti ṣe gbogbo ẹ̀ alhamdulillah ó bá àwọn ẹni rìn mo máa ń sọ gbogbo wa pé ọlọ́run gba hajj rẹ̀ màmá tó bí ní kí ló dé dẹ́yìn fi máa fọwọ́ sàyàbà mọ́ ní ẹni tí ìkírun déédéé tẹ́lẹ̀ tó wá di wípé tí ìrun bá ti ń kú bíi twenty minutes nísìnyí ó ti ṣàlùwàlá ó ti ṣe gbogbo ẹ̀ tí àwọn bá ń bá sọ̀rọ̀ tó bá ti ń gbọ́ tẹ́ ń pè wá ní ẹ̀ ṣé ẹ̀ gbọ́ tí wọ́n ń pè wọ́n ní á fi ilẹ̀ irun rẹ̀ wá rẹ́gúlà dáadáa kì í fi ìrun ṣeré definitely tí wọ́n bá ní ọ tí ọlọ́run bá gbáàjì rẹ̀ eléyìí ò ní ṣẹlẹ̀ that is one two. àwọn àwọn ìyálọ́jà ìyágọ́ta wọ́n fẹ́ lọ sí hajj wọ́n ti sanwó wàláhì aṣọ tí wọ́n wọ̀ wá síbi sẹ́mínà báyìí see through ni wọn ò lè wọṣọ tó burú jù báyẹn lọ nínú bedroom pẹ̀lú ọkọ̀ wọn á ní ká sọ̀rọ̀ so a n tá a ṣe pẹ̀lú wọn ni pé a pòlíìsì wọn.

ẹ máa try láti lọ gbọ́ program láti increase ẹ̀ sí yín wọ́láyì tẹ́ a bá rí wọn lénìí ẹ lè believe fáwọn tá à ń sọ yìí wọ́n ti change sí dáadáa lára istiqama lélẹ̀ kí ẹ̀ dún ní ma iṣẹ́ rẹ̀ ṣíṣe torí àpẹẹrẹ oríire ni wípé n téèyàn bá bẹ̀rẹ̀ ní ti dáadáa kó máa ṣe lọ continuously kọ́lọ́mọ́sàjẹ́ ká ṣe oríire rẹ̀. kí wọ́n ní kí ni góòlù hajj tá à ń sọ pé a gbọ́dọ̀ mọ̀ ẹ jẹ́ o kò sí àkójọpọ̀ torí bí àkójọpọ̀ hajj ní anywhere anytime láyé àti gbangba jọ́bìn dàkíá. nínú ẹ̀kọ́ ńlá tí wọ́n fẹ́ kọ́ ara hajj ni ẹ̀kọ́. gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àkíyà tí gbogbo wa ó rojọ́ níwájú ọlọ́run ọba. a rí dúdú a rí funfun níbi tá a bá ti dúró báyìí yálà òkè àràfá ni o tàbí múnà tá a bá jáde a rí national tí wọn less than twenty nínú àwọn different countries yẹn gan èdè wọn ò papọ̀ kọ́lọ̀ wọn ò papọ̀ height wọn ò papọ̀ wọ́n dẹ̀ papọ̀ sójú kan náà láti wá ṣe kíni láti wá jẹ́ pé ọba àdẹ́dà in fact gbólóhùn labẹ́yì kan láwọn labẹ́yì ọlọ́run bá jẹ́pẹ́ ẹ o ajẹ́pẹ́ ẹ bí ìgbà tí ẹ̀ fẹ́ fàyè lẹ̀ ẹ̀ tó jẹ́pẹ́ ọba adẹ́dà yàní bí ìgbà tó fàyè lẹ̀ so wọ́n fẹ́ kí a máa jẹ́ kẹ́ẹ̀kẹ́ ọkàn jẹ́ wa wípé òdodo ní gbangba ọjọ́ gbẹ̀ǹdàríkì àmọ́ a pè ọjọ́ níwájú ọba adẹ́dà ẹ̀kọ́ kan ẹ̀kọ́ kejì òní takwa ìpáyà ọlọ́run bá ìpáyà ọlọ́run bá kí dẹ̀ ní ìpáyà ọlọ́run bá ní tí ò fẹ́ kájá wọn bẹ̀ ní tó ń fẹ́ káfi wáyọ̀nù rẹ̀ ní tí ò fẹ́ gẹ́tà já wọn bẹ̀ káfi wáyọ̀nù rẹ̀ eléyìí ò lè ṣẹlẹ̀ àfi tí ẹ̀kọ́ kẹta bá wáyé kí ni ẹ̀kẹta yẹn at-taslim wal-inqiyad li awamirillah ìjuwọ́ jùsẹ̀ fún àṣẹ ọba dẹ́dà ṣẹlẹ̀ ilé ṣẹlẹ̀ tí èèyàn ọba wá mọ̀ kò possible ló fi jẹ́ wípé ó pọn dandan fún wa bá ń ṣe ń lọ bá dé any stage àríra wa numbers máa wà lọ́wọ́ wa mo wà ń bi báyìí o kí ni ká ṣe bó ni ká ṣe ṣe ó pàtàkì àwọn èèyàn ti ń lọ hajj for so many years wọ́n kàn lọ náà níbi ìgbà tí wọ́n lọ picnic wọn ò mà láyé tí wọ́n ṣe ó pàtàkì so can be very good use our far tí wọ́n wà nínú gúrùpù káwọn àfẹ́ dà wọ́n láàmú ni they are there for you to be disturbed don't hide anything èétí ó bá ju agbára wọn lọ orísun gbogbo àfa àgbáyé òun là ń lọ yìí wọ́n á tún ṣe consultation pẹ̀lú wọn pẹ̀lú ògùn ọlọ́run ọba àní gbé pọ́blẹ́mù kan padà wá inshallah eléyìí pàtàkì. Come hide anything. Very important. Nínú tí ó wá tẹ̀lé ó ní n tó pàtàkì gan tó jẹ́ pé tí ò bá sí ń bẹ̀ gbogbo nǹkan dáa ṣe ò wọlé ó ní iqamatu tawhid ìfi ìjẹ́ ọ̀kan ṣoṣo ọba dẹ́dà ìfilọ́lẹ̀ nínú gbogbo ń tà ṣe tí tawhid ò bá sí nínú ọ̀rọ̀ ẹ̀dá فإن الله وإن إليه راجعون ìgbàgbọ́ pé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ní o ó mọ ń tàn rò ọgbọ́n ń tàn sọ ó dẹ̀ rí ń tàn ṣe òun nìkan ló lágbára láti ṣe gbogbo nǹkan ní tí ò bá fúnyàn kọ̀sẹ́ni tó lè fúnyàn ní tí ó bá dẹ̀ fúnyàn kọ̀sẹ́ni tó lè bà so òun là á sádi ìbínú rẹ̀ nìkan là á sá fún eléyìí pàtàkì ní gbogbo ìgbà tawhid wá wẹ̀ ìdá olójú méjì ni ìmú ọba adẹ́dà Allah subhanahu wa nìkan ni ọba táásìn ìmú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam lẹ́ni tí a fi sínsìn yẹn jọ so gbogbo tí a bá fẹ́ ṣe lọ́hùn bóòlù òjíṣẹ́ ńlá ṣe ṣe kó máa ríǹgì lẹ́nu wa bóòlù òjíṣẹ́ ńlá ṣe ṣe sallallahu alaihi wasallam torí pàápàá jùlọ àrántí pé tó sọ ní wípé khudu anni manasikakum ẹ mú láti ara hajj tèmi o bẹ́yìn náà ó ṣe ṣe ó pàtàkì ká fi ká jẹ́ kí eléyìí kó máa rìn ní ìṣesí wa nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kí hajj kọ́ wa ó ní al-ukhwali islamiyya ìjẹ́ ọmọ ẹ̀yà lórí ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ ẹ̀sìn àti ìmáfi ara wé àwọn tí wọ́n ṣe ti olùgbàgbọ́ òdodo in everything we do alwala walbara ká má jọ wọ́n in anything ló fi jẹ́ wípé ibi tí wọ́n máa ń dúró sí before kójìṣẹ́ náà àsìlámù tó dé níbi àràfá Allah subhanahu wa ta'ala sọ fójìṣẹ́ wọn pé rárá mọ́ ìgbòho bẹ̀ síwájú yapa sí wọn torí ìmókè ẹ̀sìn ò ní hàn àyàfi tá a bá yapa sí àwọn tí ì ṣe tiwa tá a fi àìdẹ́ntìtì tiwa tá a fi lọ́lẹ̀ eléyìí pàtàkì ẹ̀kọ́ ńlá ni tá a gbọ́dọ̀ mú a gbọ́dọ̀ ṣe tẹ̀síbẹ̀ goal tá à ń fi ń bímọ ó yàtọ̀ sí goal táwọn yòókù fi ń bímọ goal tá à ń fi ń fẹ́yàwó ó yàtọ̀ sí ti àwọn yòókù fi ń fẹ́yàwó gold táwọn fi ń tọ́mọ ó yàtọ̀ sí gold táwọn yòókù fi ń tọ́mọ gold mùsùlùmí tó fi ń tọ́mọ tó fi ń bímọ ó ní pé láti ṣe àlékún ọmọ òjíṣẹ́ sallallahu alaihi wasallam ìdí tó fi ń tọ́mọ ó ní pé tọ́mọ yìí bá yàn tó yanjú níwájú ọlọ́run ọba kó ṣe àlékún oríire fóun níwájú ọlọ́run ọba kóun ó jèrè látara rẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí ó bá ṣe tiẹ̀ lọ́tọ̀ kọ́lọ́ má jẹ́ káwọn ọmọ wa ṣe tiwa lọ́tọ̀ kéèyàn má nípìn burúkú ń bẹ̀ eléyìí pàtàkì so tó ń túmọ̀ sí pé kí ni gbogbo ṣe sí kí mùsùlùmí ọmọ pé ọ̀yọ́ ni wá o ají ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ yìí ṣe bí bàbá ẹnìkan wọ́n máa fi tiwa ṣe àríkọ́ṣe ni àwa ìfi tẹlòmíì ṣàríkọ́ṣe eléyìí pàtàkì nínú ẹ̀kọ́ hajj tí wọ́n fẹ́ ká kọ́ níbi jọ́nì ó ní akhlaq ìṣesí dáadáa akhlaq saniya wàlá àdáàtì jẹ́mílà torí normally a rí oríṣiríṣi wọ́n lè tiyàn lójijì bọ̀dínsà tí wàá fi ti padà wàá ṣe wà fún un torí ò lè mọ tó bá ní kó ti padà ṣètánì ó jẹ́ kó kọjá àlà wàá ṣe tí ò yẹ kó ṣe tọ́wá gbólóhùn sọ́bùrù sọ́bùrù. gbogbo alálàájì ni ọgbọ̀nyìn ọ bá ti di pé sọ́bùrù sọ́bùrù sọ́bùrù sọ́bùrù sùúrù sùúrù sùúrù dẹ̀ ló gbà a rí crowd láti bí irú bí dé ànàpájà ó àmọ́ wò pé ìgbà ó láàfẹ́ parí káàdù pẹ̀lú sùúrù láàrin ten minutes nísìn gbogbo ó dẹ̀ ṣe ẹ̀kọ́ ńlá so ẹ̀kọ́ dáadáa bá a ti mix pẹ̀pọ̀ láwọn èèyàn tahammul al-adha kéèyàn gba ìnira mára torí tọmọlàkejì kéèyàn easy stress ọmọlàkejì kéèyàn pẹ̀tù sọmọlàkejì inú tó bá fẹ́ overboil gbogbo rẹ̀ ara ẹ̀kọ́ hajj ni tá a gbádọ̀ kọ̀ òfin pé <laughs> dáa nínú ntí hajj ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ la hajj ó lè tò Islam ló lè tò alásìkò tá a kírun olásìkò tá a máa lọ sí múnà olásìkò tá a máa lọ sáràfà olásìkò tá a máa kúrò láràfà olásìkò tá a máa dé tá bá dé máa kó ní olásìkò gbàwọ́lá máa lọ jùkò gbàwọ́lá gbogbo kínní ló ní àsìkò tó jẹ́ yí pé a gbọ́dọ̀ trespasser. ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́ látara ẹlẹ́ni gbogbo nǹkan tí ọba adẹ́dà fásitìkò sí nígbésí ayé wa ká má ká má jẹ́ kó tàfé ó pàtàkì eléyìí pàtàkì gan fún alálàájì kakọ gbogbo kásù gbogbo eléyìí sí ọkàn ẹ̀kọ́ ńlá kan tó tún á wà ń bẹ̀ ni wípé ìsowápọ̀ mọ́pìlẹ̀ wa lórí ẹ̀sìn tí wọ́n máa ń sọ pé anabi ibrahim anabi ibrahim bàbá àgbàgbọ́ ibi tó dúró sí tó fi kọ́ kàábà ni kàábà tó kọ́ ni. ari clearly òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ibi tó sùn sí ni abubakar tí wọ́n ń sọ bẹ́ẹ̀ rẹ̀ ló sùn sí ibẹ̀ ni ọmọrù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí àwọn jàǹkànjàǹkàn míì tí wọ́n jáde ibi tí wọ́n tí wọ́n sí ní ní bakia ìyẹn ní Madina ṣuhada Uhud ibo ni wọ́n sí wọ́n ibi tí wọ́n tí wọ́n sí ní tó fi jẹ́ kí ọkàn túbọ̀ rinlẹ̀ wípé ọ̀rọ̀ wa kì í ṣàlọ́ ní tó ṣẹlẹ̀ reality ni. tó ń túmọ̀ sí pé yóò fi jẹ́ kẹ́rì ọkàn máa kórìnlẹ̀ nínú ọkàn wa pé ẹ̀sìn wa yìí o ẹ̀gbà wa ni kì ṣe àròsọ tàbágbélẹ̀rọ so that gbogbo ní tá a bá fẹ́ ṣe lẹ́sìn báwọn ẹni rè ṣíwájú ṣe ṣe yìí tí ọlọ́run ọba fi sọ wọ́n di ẹni ìtàn dáadáa a máa jẹ̀ràn rẹ̀ ó wá pàtàkì. That is uh, the tenth uh, goal. Iksar al-iksar min dhikrillah. Ìṣe ìrántí ọlọ́run ọba ní pọ̀. Pípọ̀. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمته لك والملك لا شريك لك òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní tálálàájì bá ti ṣe lé á rí bá bẹ́ẹ̀ pẹ̀lú ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ á wá kárí gbogbo ayé á wá bá lẹ́gbẹ̀ẹ́ òsì. ó ní máa hàlẹ̀ muhil ilà abushra wà máa kábíra almukabir ilà abushra kí labili janna qala na ó ní ẹnìkan tó gbé aṣọ hara ní hajj kò ní sọ pé labbaika Allahumma labbaika àti kọ́ fún un ní ròdùnú. ẹnìkan ò ní wà ní hajj kọ́ a Allahu Akbar nígbà tó ń ju òpó sí níbi jamra àti kí wọ́n fún ní ròdùnú àwọn sàárè béèrè wọ́n ní ṣé ròdùnú àlìjẹ́nà ó ní bẹ́ẹ̀ ni lòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ yí pé ẹni tó ṣe tàwáfìlì ìfàdàtàn ìgbà tó parí iṣẹ́ níjọ́ kẹwàá ó ní màláìka ọ̀ wípé ìrẹ́ alálàájì sórí gbogbo tó ṣe sẹ́yìn láṣìṣe ọlọ́run ti gbàgbé ẹ̀ wá múra síṣẹ́ rẹ dáadáa lè tó kù nígbèsè ayé rẹ kọ́ má fàbí jábá tẹ̀yìn jẹ́ o jẹ́ pé kì í ṣe iṣẹ́ kékeré iṣẹ́ ńlá ni kì í ṣe ẹnìkan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní gbangba ọjọ́ àràfà ọba adẹ́dà yóò sọ̀kalẹ̀ bó ṣe bá títóbi ọlá rẹ̀ mu wá sí sánmà táyé yóò á máa fi àwọn a bá wà lókè àràfá yóò máa fi yan kàn wípé àwọn ẹrú mi tí wọ́n kójọpọ̀ síbí bí wọ́n ṣe kójọpọ̀ yìí kí ni wọ́n ń wà gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ mo fún wọn gbogbo ohun tí wọ́n bá tọrọ màá ṣe fún wọn àtàwọn tí wọ́n bá tọrọ fún. so ló fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ sọ pé níjọ́ àràfà kò sí tí èèyàn fi ń ṣe pẹ́ńpẹ́ fún fún ọba adẹ́dà tó tó ń tí àwọn ànẹ́bì tí wọ́n kọjá lọ ṣe nílò náà ó dẹ̀ ṣe kí ni nǹkan ọ̀hún onígbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala bá ní kẹwàá kóhun fún yín ládùú àràfà kan tó jẹ eléyìí lọ o ẹ ṣe rẹpẹtẹ tẹ bá ṣe rẹpẹtẹ ntẹ n bá ń fẹ ẹ sọ ẹ tún kọ́ntínú ẹ tún ṣe débi pé òjíṣẹ́ náà sàn sàn sọ pé tá a bá ṣe níjókòó a tún dìde tá a bá tún dìde a tún bẹ̀rẹ̀ a ṣàmà zikiri láàmà ṣe títítítítí tí oòrùn ó fi wọ̀ iksar al iksar min zikiri la ìmọ̀ dúnímọ̀ àkàr dáadáa torí kò sí àsìkò kan tá a fẹ́ kí mùsùlùmí wà kọ́ mọ́ ṣèmọ̀nà tí ọlọ́run ọba ló fi jẹ́ wípé èyí tó jẹ́ ogún jù fún mùsùlùmí òun náà ní zikrullah kò sí nǹkan kan tá a fẹ́ ṣe tí ò ní afkar kan tàbí kejì tá a máa ṣe níbẹ̀ gbogbo eléyìí ká dún ní ma ló fi jẹ́ pé tá a bá dún ní mọ́ gbogbo eléyìí inshallah al-karim báyìí táǹtì yẹn bá máa fi dé òun gan náà fúnra ara rẹ̀ a mọ̀ pé ah alhamdulillah omi tuntun ti wọ ìmánì òun báyìí ẹja tuntun ti wọ kọ́lọ́wọ́n bá mọ́sà ṣe bẹ́ẹ̀ fún wa kó fi ṣèrọ̀rùn fún wa ju bá a ṣe lérò lọ kó dẹ̀ gba lẹ́sìn lọ́wọ́ wa tá a bá ní ìbéèrè kan sékèjì kẹ́kẹ́ ṣe sọ síwájú anytime tá a bá ti dé any area tá a ti ṣiṣẹ́ nítorí tó yẹ ká ṣe bó ló ṣe yẹ ká ṣe gbogbo ẹ̀ la ṣe gbogbo àwọn àlàyé fún wa ṣàlàyé kí n tó gbàgbé àǹtí gynecologist ṣé àwọn àbá mú òògùn dání fún àwọn sisters wa tí wọ́n lọ ni torí menstrual issue àbí wọ́n á lọ rà lọ́hùn. Because Alhamdulillah, she's very much conversant there and conversant with them here also. Ká lọ tí wọ́n lọ rà lọ́run ló bẹ́tà ni àbí kí wọ́n múra rẹ̀ lọ ń lé ń bí. Kí àlejò má bàa díṣẹ́ lọ́wọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh now nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé whosoever is going ó ti yẹ pé by now kí wọ́n ti bẹ̀rẹ̀ I mean to consult their gynecologist so that preparation could be made. now what I noticed, ni pé be about three years ago um, there were some drugs that we bought in Nigeria when I was the Lagos State medical team and then tí a fún wọn ní ọ̀hún oògùn yẹn ò fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ dáadáa because of the potency and also because of the fact that in this environment of ah a máa ń parọ́ púpọ̀ so um, they might not be able to get the real drug and then mo wá wo price ẹ̀ twenty riyal ní ní Saudi ní bíbáyìí one thousand so the difference wasn't that much but then the issue there is that there are some places something ta drugs tó jẹ́ original and bíbá ó kàn máa wọ́n ni then we have to individualize patient because one has to know uh, time wo ló ń bọ̀ ìgbà wo ló ń ṣe kínní kò ṣe ìgbà tó bá kanlẹ̀ koko tó di ọ̀la that is when that has to be done I think individual who wants to stop that who knows when the time is due should see a gynecologist before leaving so that um, they can be programmed as at when they are supposed to take the drug. Assalamu alaikum. Now, any question? Now, any question whatsoever regarding Hajj and all that? As regards Ihram, since we are going to Medina, I think all of us are going to Medina, inshallah. Uh, all of us are going to Medina first. The batch on 17th, the subsequent batch later, all we start we take up Medina. Uh, so, inshallah al-Kareem, go our ihram there and we have also, inshallah. Mm, so that if we have Any questions before we leave, inshallah? Let's have that. Alhamdulillah, inshallah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Eh, Ẹ̀hùn nípa iṣẹ́ gangan tó yẹ aṣẹ́ ń lọ, mo believe pé ṣéèkì máa ti ẹ̀ láti wà lórí ẹ̀. So tàbá ní any other issue because tàbá débẹ̀, eh, oríṣiríṣi nǹkan làyàn máa ń ṣe. Àwọn ká máa wà dìsí pé èèyàn kan ní àwọ̀ funfun pé ó mọ nǹkan ju ẹni tó ní àwọ̀ dúdú lọ mistake ti tiwọn gan máa ń pọ̀ ju àwa ta tẹ̀ fẹ́ ní àwọ̀ dúdú lọ nítorí tẹ bá rí wọn tó ń ṣe nǹkan gbà mí ọmọ àkànfíìsì èèyàn wà á dẹ̀ máa rí pé ṣé nìkan máa yàtọ̀ láàrin gbogbo àwọn pípì báyìí kí ló dé báyìí wàhálà sí nǹkan tó dẹ̀ ń ṣe tí gbogbo wọn ń ṣe ìṣekúṣe náà ń ṣe tó tó bá kọ̀ lọ́ba wọn ṣe létà wa kọ̀ máa gbọ́ pé nǹkan tó ń ṣe yìí ó rọrùn example tẹ bá ń tà fún ẹ máa rí wọn tó máa lọ sí bí mọ̀kámọ̀ Ibrahim tó máa lọ fọwọ́ kan fọwọ́ ra tó máa fi ṣe wàrà so wrong but tẹ bá wo population iye àwọn èèyàn tó ń ṣe máa wù wọ́n náà lọ ṣe so a lot of things ló pọ̀ bẹ́ẹ̀ yẹn so tẹ bá tá a bá ti ní any issue bẹ́ẹ̀ yẹn the best thing is luckily for us kò ń ṣe pé bí logistics ṣe rí gbogbo wa a lè má lè máa ṣe nǹkan kan náà a lè máa ṣe the same thing at the particular time but a lè máa wà sílẹ̀gbẹ̀ wa nítorí tabati ẹ̀ lọ papọ̀ kò ó possible tẹ̀ bá ń tàwa kẹ́ break so ní tí wọ́n bá ti rí pé wọ́n ń ṣe nǹkan báyìí the person tètè béèrè èmi máa ń sọ fún ọ this group is different from many other group nǹkan tá a ṣe gbé group ilẹ̀ náà ni pé a ti rí nǹkan táwọn èèyàn ń ṣe tó jẹ́ pé a dẹ̀ mọ̀ pé even nǹkan tí wọ́n gan bóun ṣàfà bọ́ tó mọ̀wé tó kàwé dáadáa tó lọ́nkà àwọn òwe ẹ̀ wàá rí pé nǹkan táwọn èèyàn kan ó wrong That is the reason why this group is coming into place, not, not because of any other thing. So the jẹ́ kí kíní ẹ̀ kó wá sọnù nínú group So if you have any question, wọ́n ń ṣe nǹkan báyìí. Eh, Adémìnà eh, Sàfá àti Mara, àwọn dérí àpáta Sàfá ń bẹ̀rẹ̀ sí máa yan Nọ́fìlà ń bẹ̀. Béèrè, àwọn nǹkan sáṣẹ̀ á sọ fún ọ, ẹ má ṣe ẹ má ṣe wrong wrong, ọ̀n dám lò. Because ọbẹ̀ yà ń rò pé problem táwọn gbé lójú problem ju gbogbo wa lọ ni ọ̀rọ̀ àwọn èèyàn tán ń ṣe ni ọ̀rọ̀ pé iṣẹ́ mi náà wà ní ṣe kó máa lọ jẹ́ pé nǹkan tí mo ní ṣe tádùra mi ò fi nígbà lélẹ̀ àánú rẹ̀ wrong so tó bá ń sọ nǹkan lé ti wa kò bá ti lọ ní forty times ẹ ojoojúmọ́ mo ń lọ mo ti lọ sí kíní kan o lè ṣèjẹkúṣe example adúrẹ́ èèyàn rí ó ń lọ ó ń lọ every year ó dẹ̀ ń ṣe fourteen um, sàfàtì mọ́ra fourteen dẹ̀ ló ń ṣe fourteen one two three four five six seven fourteen ló ń pé mélòó dẹ̀ náà ń ṣe méje àáfà gan ṣe mistake mo lè fi gbogbo ẹnu sọ àáfà ta tó jẹ́ pé àgọ́ mọ̀ pé àwọn èèyàn gbà ṣègbọ́n sọ pé àáfà lẹ́ni yìí ó ṣe mistake ẹ̀ so a ní gbọ́dọ̀ wà gbọ́dọ̀ wà very very careful sincerely no matter owó tí wọ́n bá san tó o bá ṣe kí náà it's just as oh, o mọ̀ bọ́ọ̀lù oṣù mọ̀ kó máa débẹ̀ next year o lè ti kú before next year kò ń ṣe gbọ́kọ́ agbára kí ni ò sí lọ́wọ́ ẹ̀ so ẹ̀jọ̀ ó wà very important kò sọ̀rọ̀ tìjú ń bẹ̀ o wọ́n bá bèrè mi ò lè yí one point two million ra mọ́tò tí wọ́n bá gbé mọ́tò one point two million nítorí bá bẹ̀rẹ̀ sí máa wà káàkiri inú àṣà máa dùn so kò wá san one point two million kọ́sí máa ní ẹ ojú ń tì mí ojú ń tì mí kò sí yẹn náà rọ̀ ojú ń tì mí o mọ̀ ní bí mo ṣe máa kún fún bá ojú ń tì mí kan pàápàá nítorí mo mọ bá yẹn bá yàn sàn bọ̀ tó bá di iṣu tó yẹ kí wọ́n bèrè yẹn ó ń fowó ra òyì kó má kọ so níyọrí iṣu logistics tìǹtẹ́lì tó wà important jù ni sheik ti sọ. So, but the logistics máa ń daṣẹ́ rú because bẹ́ẹ̀ ìwọ tó ti rẹ̀ tó ti dé tó ti wá sùn tó tẹ wá bí tó máa sùn sí ó possible wàá máa rìn mo máa ń rìn dáadáa tí mo dẹ̀ máa sùn lórí ìlú ṣéèkì mọ̀ tó bá ti rẹ̀ wàá máa rìn wàá máa sùn wàá dẹ̀ máa ṣiṣẹ́ lọ ó possible ṣé ìwọ tó ti rẹ̀ tán ni ó yá ẹjẹ́ ká lọ sí bàbá ẹ wo àwọn bíbu yìí wàhálà gan tẹ ti gbọ̀ jùjà rí ah, ẹjẹ́ ń sùn náà. Eh, eh, tó bá máa fi sùn tó bá máa fi dé by that time rushing tó máa wà níbẹ̀ gan ìwọ gan tó bá kó sí wàá mọ̀ pé iṣẹ́ ló ṣe so logistics tó máa affect iṣẹ́ tó méjèèjì ti wọnú ara wọn ara wọn jù torí ẹ̀ la ṣe máa ń sọ fáwọn èèyàn pé sọ bí mi rẹ̀ sẹ́ owó táwọn tún fi gbé ó pọ̀ but ẹ bá wo logistics iṣẹ́ tówó yẹn ń ṣe sincerely wàá mọ̀ pé ó mú nǹkan kan nǹkan tó mú kò ń bẹ̀ kó ń ṣe díẹ̀ The difference in Boya attempt C, we have two different tests, uh, eh, three different tests. You have attempt A, you have attempt B, you have attempt C. Mọ́tò náà differently náà ló wà. Gbogbo àwọn logistics yẹn ló ní different different logistics yẹn. Àwa kọ́ decide pé sincerely ṣéèkì lè sọ ọmọ because ìgbà tá àkọ́kọ́ fẹ́ lọ sí àjùmọ̀ sọ̀bọ̀sà lọ pẹ̀lú wọn. Ìyà tó jẹ wá, iṣẹ́ mi gan ta mọ̀ pé later a lọ fọ́ sí ẹsẹ̀ kan yẹn bóyá táàmọ̀ pé iṣẹ́ tí ṣe gbé wa ṣe ní fọ́ọ̀sì ẹ̀ takọ́kọ́ ṣe táwọn pé lè sábà di because of logistic issue ẹ̀ nílé mẹ́kẹ̀ àwọn tó ń lọ sí àràfà lọlẹ̀ logistic issue náà fi ń claim pé àwọn fi ń lọ sí àràfà lọ ibẹ̀ náà dẹ̀ ti rí bọ́n ni ẹ wo ta tó lọ láàárọ̀ èrò máa ti pọ̀ jù ká tó wọ mọ́tò kíní kan ẹjá máa lọ láàlọ́lẹ̀ kò sí nǹkan sọ fún wọn bọ́tí ìwọ tó mọ̀ nǹkan kan tó tẹ̀lé wọn lọ ṣé wọ́n fẹ́ sọ pé o fẹ́ dúró ló fẹ́ mú ẹ mọ̀nà tọ́nà mùsùlẹ́lífà bá wà báyìí ọdún àná àwọn gidi jẹ ó lè ní màá wá àwọn èèyàn tó máa tẹ̀lé mi ìyá máa jẹ́ ka ẹsẹ̀ lọ́ntì tó dẹ̀ wá use money pé bóyá inú ọ́fíìsì là ń jókòó sí tó bá yá gan wọ́n gan wọn a máa rò pé wọ mọ́tò ni àfọ́òdẹ̀ wọ́rìn jíjẹ ó rìn ni. iṣu náà kò bàbá mo bá wí o ìrọ̀ so inshallah on the wednesday la máa normally ọjọ́ ẹ̀ka tẹ̀ ti ṣe lecture a máa ń fúnra one time but this year everybody ló mọ̀ Ebola ti dá wà ọ̀rẹ́ tàbá yíyán ní káwọn àwọn èèyàn kọ́ wà embarrass because tọ́bá níyán ní ọdún wọn ṣe o but àwa gan pé ọgbọgbọ nígbà tó tó machine mẹ́ta báyìí o máa kọjá bọ́ọ̀tì sọ fún ẹ ṣé ọgàn pé wọn nọ́mbà wí. ní òkò nídìí ìgbà tó tó mẹ́ta bí kò mú ẹ ẹ nǹkan tó ń sọ fún ẹni pípù yà á ni torí wọn ní choice tó bá ti wọ́n máa ní machine mẹ́ta báyìí ni ẹ̀ẹ́dẹ̀ tí ìdélù wọn gan náà ti àwọn intakini ẹ̀ máa ti gbàbẹ̀ kọjá náà ti mọ̀ pé inú ẹ̀ kọjá ẹ̀ kọjá àwọn àwọn náà ní kéèsì tí wọ́n nítorí mò ń gbọ́ iṣu pé ọjà kan náà ti pé mẹ́wàá tó ti kú lọ́dọ̀ ti wọn gan exactly so but eh, mò ń lọ́bì kan mo máa ń sọ fún sheik ọ̀rọ̀ ọjà ìní máa ń bá wọn jà but èèyàn ọlọ́run gbé kaba sí èèyàn lọ́wọ́ ni sódò ló fẹ́ ṣe tó fẹ́ máa tàwa ẹni ìjù tó bá ti fi gbọ̀n wàá fara mọ́ ni ìwọ ló wá ṣe tàwa ìfọ́ ló mọ̀ tó wá ṣe so ọ̀nà ìbólà ìjù àwọn dẹ̀ wọ́n pé ẹ má lọ gbé hand wash pé a má máa gbé ẹ ọmọ máa rí hand wash lọ́wọ́ ẹ ó máa jẹ́ kó máa suspect èèyàn ìwọ ló mọ nǹkan tó mú tọ́jú ẹ̀ sápò ẹ̀ tó bá dẹ̀ nídìí ẹ̀ pé àwọn kan ní nínú àwọn hòtẹ́ẹ̀lì tí wọ́n ní kíní bọ́t kórè èmi ò tẹ́ bá ń sẹ̀bólà kíní kan èmi kò sí ìgbólókàn mi bí tí lọ ni because àwọn ọ̀gbóyìnbó ṣé ẹni tó gbóyìnbó kò gbóyìnbó agbẹ̀bó la kò possible because it's a universal ẹ̀hún kí ní everybody ti mọ̀ ẹ̀hán ní ẹ̀bólà ẹ̀bólà kọ́ wo àwọn tọ́dẹ̀ ní kíní gan wọ́n wà very careful ẹ̀bólà ẹ̀bólà kẹ̀ ó lè ní ẹ̀bọ sapá báyìí ná. kẹ́ tó sọ fún pé ẹ̀yìnkọ́ eh, tẹ̀ ń sọ máa kọ ẹ̀bólà kò máa sì tó kàn ó máa lọ gbé èèyàn tó máa bá yín tu ni wọ́n dẹ̀ náà gidi. tó ẹ kíní kan akọ ní ẹ̀dúró sẹ́gbẹ̀ẹ́ táìmù another time entirely. so inshallah by wednesday ni eh, early morning wednesday normally ọjà ká ti máa pín pásọ bọ̀bọ́ yìí ṣòkè ọ̀n ti ṣòkè jù wọ́n máa fún nàìjíríà wọ́n ní fún nàìjíríà eh, àwa mọ̀ pé inshallah wọ́n máa fún wa bọ́tí eh, gbogbo nǹkan tó ń sọ kínní kan àbáṣẹ́dọ̀ àwọn náà tún ṣe títí wọn so inshallah ọ̀la máa kó pásọ̀ tá ọ̀la máa gbà á lọ́la inshallah àlejò nǹkan tó jù ń bẹ́ẹ̀ ni mo ti lọ tí mo ti mú padà yẹn ìyẹn as good as with the visa so yẹn àwọn yẹn kọ́kọ́ print ẹ̀kọ́ bá wà lẹ́nìkan náà ló kù inshallah ó dẹ̀ jẹ́ kí yẹn rí sọ̀rọ̀ là so by early morning wednesday tí bá ti gbà máa pe àwọn èèyàn ẹni tó bá lè gbà wá gba tiẹ̀ ẹni tí ò bá lè gbà inshallah bóyá airport ó máa gbà pẹ̀lú ticket the flight should be around nine nine fifteen so am so àárọ̀ máa ń sọ fún àwọn ó bẹ́tà ká tètè débẹ̀ because mo ti ń gbọ́ pé rushing àwọn ní. Eh, It's not 12. Your own is different though. You are a business man. It should be around 9 something, not 12. Exactly. So, I got out today, preferably six, B6. Yes. So, I ti check in luggage and the party bá our family sọ̀rọ̀ there for some time. Ta ma fi wọlé. So, mo believe pé a lot of us don't travel so àwọn normal logistics traveling náà nìyẹn so ìṣàlá ẹ̀hùn kí nínú máa kọ́ gbé wa lọ ẹ̀hùn ọ̀ìjọdà là ń lò so wọ́n máa gba àmà wọ́n máa ń fún àwọn máa ní stọ́pùbà bọ̀ tí stọ́pùbà yẹn bá gùn ó dàbí pé stọ́pùbà ilé ìgùn jẹ́ máa gbé lọ sóòtẹ̀ so before a máa lọ sí Mẹ́dínà reason tá a ṣe máa lọ sí Mẹ́dínà ni pé firstly wọ́n máa ń sọ pé ká ṣe bí holy prophet ṣe ṣe Mẹ́dínà lórí prophet máa ń gbéra lọ sí kìnìún so ká ṣe bẹ́ẹ̀ secondly ni pé bá ṣe ń bọ̀ ó máa ti àwọn èèyàn flight long distance flight ẹ wá débẹ̀tàn ẹ wá ní ẹgbẹ́rù ilẹ̀ ó yẹ nìṣó káàbẹ̀ lọ tàwa mo bẹ́ẹ̀ púpọ̀ ni wa máa tó bá tó bá fẹ́ ó máa máa kùn gan ni ok bóyá orí wa máa máa wúngbà yẹn náà pé but iṣẹ́ ni àti tawaf àti sasafa àti mọ́ra kò ń ṣeṣẹ́ tó easy so a ní ó bẹ́tà ká kọ́kọ́ lọ sí Medina fún Medina a máa lò bí six days so fi acclimatize lọ sí àwọn places díẹ̀díẹ̀ tí sheik máa ti explain fáwọn èèyàn kò sí mọ́ọ̀ṣì ní mẹ́dínà kò ń ṣara iṣẹ́ hajj ó da ká ṣe ká lọ́bẹ̀ yóò gbọ́dọ̀ lọ sí sádíkó náà lọ sálámọ̀ sí prophet so ààrẹ náà ni ọjà kan ti ṣàlàyé fún àtàbà máa lọ sí rọ́dọ̀ bí ó wà lára most important táyàn máa tún tájẹ̀tù so inshallah bóyá máa rí àwọn èèyàn nu wa tó máa mú wa lọ àti àwọn ṣe àwọn ziara àti físìtì àwọn àwọn bìkan bẹ̀ so so tàbá ti ṣe yẹn tàbá ti on the 24th, a máa kó ní inshallah a máa kó ní Medina a máa lọ sí Mecca low likely pé night journey la máa travel is a very long distance so bẹ̀ ó ju sí bí sàbújá lọ but road wọn wà okay so ó likely pé night travel la máa fẹ́ ṣe ẹ̀ eh, so tàbá ti dé mẹ́kà a máa drop hotel a lọ drop bag asókè inshallah the hotel is not far from aram at all it's just ẹ bá wà lóòótọ́ ẹ̀ máa wá aram báyìí lọ́kàn ni at least mo time ẹ̀ fún ara mi at a very slow pace mo lo àgbàlagbà kan tó wà wájú mi mo fi rìn ìrìn tèmi ti bá rìn nìyẹn ó lè máa jẹ two minutes lọ or two and a half minutes or five minutes lọ lò and it's and it's okay so very close to tẹ́bá wo lórí net fún ara nǹkan mọ́kàmùkà aram náà ń pè tẹ́ is very very close to to the aram so inshallah tọ́ bá pè irun gan èèyàn lè ṣàlàyé bá ṣe last year eléyìí tẹ̀ tó wá súnmọ́ jù ẹ lè ṣọ ara alágan owó tí ẹ ṣẹlẹ̀ sí mi ẹ lè ṣàlà kẹ ẹ lè má ti mọ́ṣáláṣí gan ẹ lè má ráyè wọ mọ́ṣáláṣí mọ́ because want you to want you to block ọ̀nà so you may be forced to pray on the road but you still want to get to the mọ́ṣáláṣí tó bá jẹ́ tó náà gidi tó mọ orí àwọn èèyàn gùn ó sì lè wọlé inshallah à ó mú gbà mí ó mú ó inshallah mẹ́kà la máa wà títí ta máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ hajj so àwọn tó bá ní. Ẹ̀sọ́ ti dẹ́ máa lọ ẹ bá ìṣẹ̀lẹ̀ bá mi gbálẹ̀ So, so wọ́n ní bí tàmà ti pàdé ní international airport so normally a máa wà nínú wọ́n lè má jẹ́ kẹ́ wọlé tẹ́bà rí passport fáwọn tó bá ti gba passport wọn wọ́n máa máa disturb wọn pé kọ́ máa wọlé so likely pé èèyàn kan máa wá ń tà it's likely me so èmi máa wá ń tà àlè ìgbọ́dà pé mi náà ni àwọn èèyàn máa èmi máa dé táwọn èèyàn máa recognize so èmi mi ó likely pé máa wá ń tà fún àwọn tó bá ti ẹni tó bá ti gba passport you may as go in and check for the packaging ẹni tó bá fẹ́ gbóúnjẹ dání wọn níjẹ́ kẹ́ sóúnjẹ ló tẹ̀yẹ̀ o five thousand ni wọ́n ti ń gbà ti ṣáájú òní gbà fún ẹ tí wọ́n bá lọ sí ìtì nǹkan ò ṣáà lè sóúnjẹ ní ìtì bí náà so it's just the same thing but there is food abúkò oúnjẹ mọ́ so at least ọlọ́run ṣe yẹn rọrùn at least twice in a day there's a uh, there's buffet so tí oníkálùkù tó máa èmi ò dẹ̀ jíjẹ oúnjẹ wọn at least mo lọ try mo rí pé ó wà òkè mo lè sọ bí oúnjẹ wọn ẹ̀yẹ bọ̀tì mo fẹ́ èmi kọ́ àzú pé ó wà òkè kọ́ máa lọ jẹ́ òkè tèmi ó lè máa wà òkè fún bọ́wọ̀n níjà sóúnjẹ níbi ní dáòtẹ̀ no two ni o but the uh, selling ẹ morning evening anytime ọmọ anytime ó dà pé bóyá from ten to one àbí two from two down to bóyá bí six or seven ní second kìíní wọn. no oúnjẹ wọn tẹwà oúnjẹ tó ní kó lọ bù fúnra rẹ̀ ẹ̀bọ́ ló máa mọ bó ṣe máa gé ìjẹ̀wá jíjẹ méjì papọ̀ àdéhùn àjẹkù tó kù àwọn àjẹkù tó kù lè ta bọ̀tì a lè yín ò ní a máa gbé gàrí dání o wá àtàláì gàrí ẹja dídín ẹ̀hẹ́n so ẹran dídín àtàwọn kankan bọ̀ fáwọn obìnrin tọ́lá òbí náà máa ń di ẹ̀rù bẹ́ẹ̀ àní tó ń jẹ tẹ́ bá gbóúnjẹ lọ ẹ máa fi tọrọ ni àfi tẹ́ bá lè rọgbọ́n dá sí wọ́n dẹ̀ ní wọ́n ní fẹ́ gbà ọ̀tẹ́ yẹn jẹun gan ju ti láṣẹ yẹn gan lọ wọ́n ní fóònù ti tẹ̀tàn ní kí nínú yàrá so. kò lè mọ̀rọ̀mọ̀ dáa pé máa kò dẹni àhán so inṣàlá so tá ma fi bẹ̀rẹ̀ jẹ́ àwa tábà ní ram a lè gbé ní amara ní mẹ́jìnà àwọn òfúnyàn ní ramu torí owó owó tagbọ̀ ká owó ramu owó títàn rẹ̀ dì so àwọn èèyàn máa ra ìram fún ara wọn ní kò lè ju 100 ó dìbẹ̀ ń bí èèyàn bá ṣe nágbára sí 100 yá ó ní mo rò pé tí ra ẹ́ ẹ̀hẹ́n wọ́n sọ pé twenty five wà bọ̀ táwa tábà pé a fẹ́ náwó dáadáa wọ́n ní sheik ní bí ẹ̀ bá ṣe náwó sí ni ládẹ̀ ṣe máa ń pọ̀ sí a lè ro ní two hundred gan àmọ́ irú táwọn president yẹn wọ̀ àmọ́ níwọ̀n náà so tí wọ́n náà bá fẹ́ 250, wà so ó wà ń bẹ̀ ó pọ̀ so tábà ti parí tábà máa lọ fi símù náà inshallah costa bus la book tó yẹ pé wọ́n attach sí wa méjì so mo believe pé inshallah kò jẹ́ ká ní problem transportation so inshallah ó máa wá dúró dè ni àwọn tọ́lọ́ láti ẹ̀ ilé ìfẹsẹ̀ ó máa dúró dè wá wọ́n máa ti àtàkì ẹ̀ so tàbá fẹ́ lọ sí múnà òun ló máa gbé adé múnà láti ó máa lọ tàbá lọ fẹ́ lọ sáràfà ó máa gbé aláràfà ó máa gbé wa lọ sí àràfà ó likely pé ó máa dúró dè wá ni so agbé wa látàràfà agbé wa lọ sí mùdẹ́lífà inshallah àti mùtẹ́lífà tó bá dára ọjọ́ kejì sheik máa ti ẹ̀fẹ́ ní chéènì ẹ̀ fún àwọn èèyàn so tó bá dára ọjọ́ kejì ó máa gbé wa but kò likely tó máa lè dé múnà àfi tá a bá parọ́ tán náà wá jẹ ni tí a ó bùkẹ́ o aṣọ owó ẹ̀ o but kò likely tó máa lè gbé wa dé múnà ó dọ̀ tó máa wà ó ti máa pọ̀ jù so ìrìn tá a máa rìn náà ó lè máa jù bẹ́ẹ̀ five ten minutes lọ tá a máa fi láti yẹn normally èèyàn ní chance tí sheik bá ti ṣàlàyé ẹ lọ jókòó sínú ilé o kẹ lọ jókòó tákẹ jókòó báwo ń jókòó ìjọ yẹn gangan náà la máa ń tẹ̀ láti lọ ju so ìyẹn logistics yẹn wọn ń gbowó yẹn kò sí tó so àwa la máa mọ bá ṣe máa fún o ká gbé katabá ti lọ tawaf ká padà ká change ilé ilé òjìnà so a sì lè jẹun kan ẹ bá gbogbo ilé ìjọ yẹn náà la sanwó ẹ̀ nínú kí wọn so ẹ lè yà náà òmò kọlẹ̀ àdáṣà àyàn kan máa bọ́ láti múnà wá ti máa jẹun ní oúnjẹ tó àmúnà kan ju tó ọ̀rẹ́ dì a ní láti máa bẹ àwọn èèyàn láṣẹ ní pẹ́jọ ẹ máa ń gbé ètò oúnjẹ so bùfẹ́ náà ni ní múnà so inṣàlá so tá bá ti padà a máa padà lọ sí múnà títí tá máa fi jókòó so tá bá máa fi jókòó tán iye ìjọta ní òpò mọ́ rárá so máa advice àwọn èèyàn tó bá fẹ́ ra nǹkan bìzín táyìn tàbá dé mẹ́kà yẹn wọ́n ti ra mọ́ọ̀sì nǹkan tó fẹ́ rà so because tábà ti parí tábà ti dé báyìí a máa tètè a máa kọ̀ palẹ̀ mọ́ ṣe kí nínú ọdí eight ọdí eight la máa kó ló tẹ ọdí nine twelve hours wọ́n máa ní ká fi kúrò before kìíní so ọdí nine inshallah a máa máa bọ̀ nàìjíríà so ọdí lọ́jí yẹn so bá ṣe ń lọ náà a lè máa ní àwọn issue kọ̀ọ̀kan that we may have to be correcting along the pé a ṣe ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe so ẹni tó bá ní ẹni on that on the logistics. Why, sir? Mo ń gbọ́ yín. No, normal i mẹ́rin, mẹ́rin ni room ta book. Four in a room. Iye tó wá ká nìyẹn, ìgbà tó di owó òtẹ́ẹ̀lì gan-an, ó di pọ̀jù akọ, a ní pressure pé káwọn èèyàn káwọn máa nífẹ̀ẹ́ gangan. láṣe gbà àwọn rúùmù kan wà a ní rúùmù kan tó jẹ méjì but àwọn èèyàn kan ti gbà ọ̀rẹ́ jì owó tó san gan fẹ́ ju owó owó rúùmù mẹ́rin lọ. exactly and kẹrí Toba bá pọ̀ rí last year èmi gan èmi máa ń ṣe tàwáfù mo rẹ́ ń tó bìtì mi last year ó ṣe mẹ́wàá kan mo gbọ́ rí mo kọ́kọ́ rò péré ló ń ṣe ni fifteen èdè. ẹ́ but ẹ máa ń ibi tó lọ Elomi ò e, ó ti tó kó ṣe tàwa àfẹyọ kan kó tó dé ara so gbogbo agbára yẹ wọ́n kúkú lọ fi ṣe tàwa fù so. ó máa ṣiṣẹ́ kò sí ẹni káàdì nàìjíríà tẹ̀mú ká a ó máa ṣiṣẹ́ kò sí káàdì first bank mo rí tẹ̀sí bọ̀ mo lè dáhùn first bank náà ń ṣiṣẹ́ mo dẹ̀ lo first bank lélẹ̀ tí mo lọ so ọgbogbo káàdì ló ń ṣiṣẹ́ but ẹ lè mówó dání o ẹ́ no charges wọ́n ṣì pay ó ṣì pay jù kò ṣẹ́wó ní kinní lọ bàjì wọ́n lè dá gidi bò lẹ́jọ́ mi ò lè ní ìdòwò kí wọ́n ní wọ́n rí Nigeria network ti kọ̀ connect ọdún tí pressure bá ti pọ̀ nìyẹn o ẹ̀mọ̀ èèyàn three million gbogbo yín ẹni káàkù ló kó káàdì wá láti ibẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé kí ikọ̀ Nàìjíríà ló wọ́ fẹ́ ọ̀sẹ̀ ọlọ́mọdé kó jẹ́ olówó ọ̀sìn jù ní ayé ni so ibi táwọn tó ń gbádùn ti ń lọ kí ni wọ́n fẹ́ lọ pé kí ni a kàn máa sọ pé ó ti wà ńlẹ̀ ìṣẹ́ pé kò kọ́ àwọn èèyàn ń gbowó báyà kọ́ ń wò náà so èèyàn tó bá fẹ́ ṣẹ́wó ẹ má kò sí ẹ̀tẹ̀lẹ̀ rí kò yí sì fún láti rí rí àṣẹ pọ̀tẹ́lẹ̀ ṣẹ́ dọ́là ẹ bá dọ̀wọ̀ ẹ máa lọ máa ṣẹ́ lórí káńtà wọn. Another question. Ah, go ahead, Adam. Assalamu alaikum ẹjọ́ èmi fẹ́ clarification lórí issue kan ẹni the hotel tó wà ní mọ́kà pé kò sí means of cooking bẹ́ẹ̀ ṣé ìka ìṣọ́ra yín o ẹni kò fi mo fẹ́ mọ̀ so that ní àmọ́ ọkọ tó máa ṣe bí àmọ́ ọkọ tó máa gbé dání. <laughs> Inshallah. kò sí kọ́rọ̀ níjà sóúnjẹ o àfi tá a bá parọ́ tán àwọn èèyàn dọ́gbọ̀n láṣẹ ẹ̀ náà bọ̀dé lẹ́yìn wọ́n ní fóònù dìtẹ́tọ̀ nínú rárá kódà máa dì ìtọ́wọ́ ẹ̀ máa kọ́lẹ̀kùn ẹ́ èmi ò èmi ò èmi ò bu dìtẹ́tọ̀. kó má lọ di EU kó má lọ di EU pé wọ́n máa wá kọ́lẹ̀kùn mọ́yàn lórí o wípé what are you àwọn lábáwá dẹ̀ lè díẹ̀ ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ gbọ́ lárúbáwá àti wọ́n tó gbọ́ máa kọjú àríyànjiyàn ni Ìṣàlá ọ̀. Before nine, before everybody should be in Tọ́bá tí ìṣàlá tí pásọ̀ bá dé, àápàwọn èèyàn tọ́bá lè gbà àwọn tó bá lè gbà ẹ máa gbà airport no a máa mọ báyìí máa connect ìta máa sọ fáwọn èèyàn inṣàlá èmi náà máa lọ bẹ̀rẹ̀ ní láàárọ̀ la inṣàlá so tó bá possible kárí gbà wá láàárọ̀ la inṣàlá any question lórí logistics. màá tẹ́fẹ́ encourage àwọn èèyàn because báyé sọ nǹkan tá ṣe gbé kíní kalẹ̀ ni pé a ti rí ibi tí logistics tó ti ń pa ó pa aṣẹ́ Okay, okay. A ti rí ibi tí iṣẹ́ logistics tó ti àfẹ́ ti iṣẹ́ táyàn fẹ́ ṣe gangan the more reason tá ṣe wá bẹ̀rẹ̀ logistics mọ́ ara wa nìyẹn so a máa encourage àwọn èèyàn a máa ń tún sọ tún sọ because ó easy fún èèyàn láti gbàgbé nǹkan tó lọ ṣe bẹ̀ tó bá ṣọ́ra it is very very tó bá ti lọ rajà wà á ti rajà lọ gbàgbé gan pàápàá pé ọ̀dẹ̀ ní wọ́n ní àwọn buildings kan fẹ́ tó bá láàkì láti máa wà á kàn máa wòran báyìí o bí táǹtì mà lọ àbí wọ́n tó mọ ọjà rà wàá ti wo ọjà lọ ò ní pé táǹtì lọ àwọn èèyàn máa lọ ṣèbádà wọn wàá máa wòran lọ ní tó bá ṣọ́ra so ó wà very very easy láti pé èèyàn máa lose time àti consciousness nígbà míì so we should uh, we have to be very very careful any question tí ọba ní ẹ pé àwọn èèyàn ẹ má lọ pé sincerely mo lè fi gbogbo ẹni sọ. So, kò ń ṣe pọ́rọ̀ kìíní kan àwọn tó kù tálà ríbi kóra wa sí ni a ní bẹ̀rẹ̀ nǹkan tá ń ṣe bọ̀dìgbà táà ríbi kóra wa sí tábà lọ síbì kan báyìí àti lẹ́jọ̀ gan lẹ́jọ̀ máa mọ̀ pé à èmi ò ń ṣàfà o bọ̀dì àti lẹ́jọ̀ lẹ́jọ̀ máa mọ̀ pé kí lọ́gbẹ́ ni nǹkan tẹ́ni ẹni tó ń sọ ó nágbára jẹ́ o so kẹwa ní ẹwà máa lọ bèrè tẹ bá bèrè nǹkan míì lẹ́wọ́ ẹlòmíì ó máa gbé kò ń ṣe dandan ẹ ìbẹ̀lẹ̀ ti fẹ́ gbé ra mi ẹdẹ jẹ́ dàjàre tẹ́lágbèrè àgbò sí wàhálà ó thirty percent ní ọkàn ọkàn wa ẹni tó bá ní interest wípé òun fẹ́ jẹ nínú ẹran ọ̀hún owó ẹran rẹ̀ á jẹ́ four percent wọ́n á ti dín wa wọ́n á ti dín wa. ṣé kìrò wà ní tí ń fa ẹ lọ a máa ń ṣàlàṣì organize ẹ lọ because kò easy níjọ ọdún ó máa kọ́kọ́ lọ ju hu ó máa lọ jòkúta tó bá kò níbẹ̀ ó máa fẹ́ lọ fárun wàá fẹ́ lọ ṣe tàwáàf wàá fẹ́ iṣẹ́ mẹ́rin tó tó dà kó wà níjọ èèyàn lè ṣe ń jọ mí o bọ̀tí pé o fẹ́ mójú ẹ̀ lọ pa ẹran yẹn ẹni tó bá nágbára ó lè ṣe bọ̀tí kò easy tó ṣé wọ́n tó ti máa sáré pé kérò tó kọ́ tó tilẹ̀kùn kàábà kó ti wọlé kó ti máa tàwáàf ló máa sọ pé ó fẹ́ lọ rẹ́rọ̀ so most of the time a máa ń gbé fáwọn èèyàn ní kọba apá ẹni tẹ́yàn ní trọ́ọ̀sì ní pé ilé ìmọ̀ pàǹtọ́lá rẹ̀ mímọ̀ ń gbowó wọ̀ ní pẹran o wọ́n lè ní ẹ̀yìn mẹ́ta pé kíní kan kọba yín kọba yín pẹran kan ẹ ìwàrà àsowó ẹyọ kọ̀ọ̀kan dẹ̀lẹ́ fún so a máa organize papọ̀ ta máa ń kówó yẹn fún àwọn tó máa ń lọ yẹn ìgbà míì a máa wà ọmọ bá wa bá fẹ́ ẹ̀ but ìyẹn náà mo máa sọ fáyàn pé ẹni má jà fọkàn sí ìyẹn náà much but ìtàbá dọ̀wù inshallah a máa sọ tí táìmẹ̀ bá ti súnmọ́ a máa sọ yé tí wọ́n pa ẹran yìí àwákọ́lá nẹran àmọ́ yé tí wọ́n ń ta ẹran yẹn sórí ìgbà tá a bá dọ̀wù ká tó lè sọ pé nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ni a ní different options so èyí tó bá tè wá nú ẹ̀ a mú níbẹ̀ inshallah ọ̀nà ẹran ọ̀nà ẹran ni jù nìyẹn. yes. ẹ má bínú o mo tún fẹ́ nítorí experience táwọn èèyàn ń sọ a lè má ra má là jẹ o a lè má bà jẹ o because of the sort of hotel ọ̀dọ̀ wọ́n ń sọ pé bóyá àwọn lè fún wa ní option ká choose oúnjẹ but the lárúbáwá oúnjẹ olófẹ́ fún ẹ lọ́pṣọ̀n tó fẹ́ choose. kò lè sáàmà lábẹ́ kò very not very likely. So, káàdì pípẹ́ ara wa fún sọm àwọn ẹ̀dẹ̀lẹ̀gbẹ́ atada ní wọ́n fi ata o ata ẹ̀rùn tó ti lọ àti àwọn tọ́ba àwọn obìnrin tọ́ba lè fi spices àti kìíní dání àtàwọn kí n jata àtàwọn nǹkan tó máa ń sọ pé àwọn ìṣòbí pòròrò ni tẹ bá dá sí kìíní báyìí ó kàn máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́nu ni lọ́fẹ́ni tó bá láìka ata pẹ̀lú tí ò bá wọ́rì ó lè má wọ́rì. um, normally àkínrún àǹkárá àkínrún àǹkárá àkín because owó ta máa ń kà kò ju owó logistics lọ sincerely kò ju owó logistics lọ owó logistics tó máa gbé àwọn èèyàn tó ń fẹ́ lọ gbé wọn dání àti owó tó máa jẹ́ ti tàwọn èèyàn so normally àkín fáwọn èèyàn láǹkárá but this year because of money agbọ́dọ̀ the means of identification so we are forced to go and buy it tó àwọn èèyàn táwọn bá ń bọ̀ ní airport kọ́nà kọ́ wọ̀ tó máa fi easy fún wa ká but kò likely pé nǹkan tó tún máa ń lò fún ni pé àwọn èèyàn máa ń sọnù àwọn èèyàn máa ń sọnù dáadáa. báwo so àwọn èèyàn máa ń sọnù wọ́n máa ń lò fún means of identification but ẹni tó bá wá tó bá wá nǹkan tó ń sọ tó ń sọ lọ́wọ́ ẹ̀ láìpẹ́ kò máa sọnù ó yá lè máa wá ara mú ọkàn báyìí kò wá sọ pé fẹ́ lọ fèsì báyìí torí ìlú ara nǹkan lọ gba bòmí kò pọ́sibù wà á máa wò tẹ́ tó bá wà lára tó bá jáde lára báyìí wà á máa wò tẹ́ wà lọ́ọ̀kan tó tó bá gba ara ètò tó bá lọ gbà náà dá gètò tó rà náà dá sí tuntun nìyẹn o tó ìṣàlà a níwèé ta máa ń fún àwọn èèyàn náà bóyá a ti fún èèyàn kan méjì but unfortunately ìwé yẹn àti ọ̀dà àdìkò ìdíje dìsì but àwa different option a ní díẹ̀ nílé but a fẹ́ fún àwọn èèyàn kó má di jù so ìjẹta bá rí option yẹn a máa wà kan tá ti ní àwọn kan ti ní lọ́wọ́ rẹ̀ jì so èèyàn ó máa ń fún wa ni èèyàn kan ló máa ń fún wa kò tẹ́ ń ṣe pé kò sínú owó wa ó máa ń fún wa ni so ìṣàlà tó bá rí tó bá dẹ̀ rí iye díẹ̀ tá a bá rí náà àmọ́ bá ṣe máa pín ní àárín ara wa àwọn tó bá ní ìdẹ̀jù àwọn tó bá níyàwó bóyá fún ọmọ àti àwọn ọlẹ́ẹ̀kan àwọn tó bá níyàwó àmọ́ bá ṣe máa pí ẹ̀ ọ̀p inṣàlá láàrin ara wa. àní ẹjọ́ àwọn tó ìdí ìsanwó tán kọ́ bá sanwó tán a ti ná owó àwọn èèyàn la fi ṣe logistics la fi náà. wẹ́jì so inṣàlá kọ́lọ̀ kẹ́ẹ̀ náà máa bá fi sínú àdúrà pé kí gbogbo ẹ̀ a ti ṣe èyí tó jẹ́ pé àwòpá gbára wa ká. tó kọ́lọ̀ bá wa ṣe gbogbo ẹ̀ ní ìrọ̀rùn kádẹ pípẹ́ ara wa èèyàn máa ń dáadáa fún àjì iṣẹ́ ni o kò ń ṣe tourism o torí àwọn èèyàn ń ṣe tọ́ba máa bá yín ágbá ni ẹ̀ ìrí tourism that you people are going kò jọ anything mọ́ tourism tó bá lọ tourism ṣe wà á jókòó wa máa wà kẹ́sẹ̀ òkè ibi tó bá wù ẹ̀ ló fẹ́ lọ eléyìí dandan tọ́jọ́ wà kọ́ aṣọ ẹlẹ́ni o wà gbé ò kò tẹ́ tí wá ṣèrò bá sọ pé máa jókòó sílé ó máa fi rìn ní ọlọ́run bá wa ṣe pé rìn ti lọ lílé so kò ń ṣe iṣẹ́ tó jẹ́ pé èèyàn máa ń gbé ẹ̀ mò lọ kò ní ìdí wàá yan ásímí wàá kọ̀ǹpóòsì rẹ wàá ọkùnrin rẹ wàá dà rẹ tẹ̀ síbẹ̀ ní fún gbogbo wa ni. ẹ máa ṣẹ̀fún yìí dìde ní ẹjẹ́ máa fẹ́. Ọlọ́run ti bára kàdé. Assalamu alaikum, sir. Um, actually, the take a talked in extent and he has extensively, but I believe there should be a brief for us to always reflect on and sit and digest on our own concerning the process, and we serve as a reminder when we come back from the Hajj. Then concerning the Ikram for the women. Um, is it compulsory white or any other color? Now, very good question. Normal dressing of women is their ihram, except that they will not use veil. They can only use their himab to cover their face but they will not attach anything. But any other dressing that covers their aura is their is their ihram. Mm -hmm. Inshallah, when we get to Medina, before we start any act, we have an ex exclusive discussion and intensive also. Before we start any act, inshallah. All right. Welcome, Santa. no white yẹn ò because white generally is not part of it It's not part of it white dress is not part of it for women just the normal dress your hijab white I mean very fluffy and wide one normal that's all hmm. except that the Prophet recommended that they should put on trousers because it will cover the aura better. Uh, they should cover, I mean, put on a floppy trouser that is flowing on the ground. Yes, the Prophet recommends that. So they can do that before they go. Dimension ti yàtọ̀. Ẹ ló yàtọ̀. Okay. But you need the assurance. The best thing, just go simply like this and come back. Anything, think about further along, color along. That's sure. There was a time I went like this. Mm. I ordered ọ̀rẹ́ ní quality ọ̀ní quality irú ni prof yìí tó bí wé a lè fọṣọ àlìdè ọmọ àṣírí bí àǹgẹ̀ sínú ilé bọ̀tí kò ń ṣe ẹmọ bí five ṣe máa rí it's just but àwọn dry cleaners náà wà àwọn kan ní dry cleaning service fún ara wọn torí mo wo kí ni wọn diakinis service wà bẹ̀ bọ̀tí ẹ̀rùn bá fẹ́ lò sáwọ́sẹ̀ ẹ̀rùn diakinis pọ̀ gan Saudi ẹgbẹ́ you can as well just take it outside kọ́bẹ̀ kọ́bẹ̀ kọ́bẹ̀ dry clean ẹ̀ tó yàn bá dẹ̀ fẹ́ fọ̀ fúnra rẹ̀ yàn náà ó lè fọ̀ àǹgẹ̀ súnlé ó bìlí pé ti ẹ̀kàn náà gbẹ́mẹ̀ so ó depend lórí èèyàn wọ́dẹ̀ ló mọ is likely are going to spend within twenty twenty one days so wọ èèyàn ló máa mọ and within twenty twenty one days bóyá three days inú ẹ̀gbọ́n ìrànlẹ́ máa wọ̀. èèyàn ló máa mọ bó ṣe máa jọ sẹ ẹni tó bá dẹ́ fẹ́ àpọ̀ kò sí nǹkan fi ń ṣe Saudi ó pọ̀ hundred yà yìí tó jẹ́ ilé gidi gan tẹ́gbọ̀n yẹn máa wòrò pé ó yá ẹ̀yàn ó lè bá dẹ́ fẹ́ rà jù yẹn lọ èèyàn lè má dání kó lọ ra ẹni tó bá dẹ́ fẹ́ kó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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله سووا صفوفكم اعتدلوا تراصوا ولا تختلفوا فإن تسوية الصفوف من إقامة الصلاة سد الخلل حاضر بين المناقب والأقدام الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله